ṣérọ́ ni àbóòtọ́ ṣérọ́ ni àbóòtọ́. pé píṣọ mi ní tí mo ti ń ké ní wèrè mo ti ṣe fún mi àwọn apanilẹ́kùn dáadáa fi pọ́sí pààyàn. Hmm. Oh, jẹ́ jẹ́ correct kí ni jẹ́ tí ẹ̀ ń bí mo ṣe kò ní ṣe rí Ṣé rán ni àbóòtọ́? Sherani Aruite, Sherani Aruite, Sherani Aruite, Sherani Aruito. Ah, voilà ma chou. Sherani Aruita, Sherani Aruita, Sherani Aruita, Sherani Aruita, Sherani Aruita, Sherani Aruita. Oh, ọ̀tọ̀ lẹ́yìn tí mo fẹ́ kọ sí. Oh God. Shirani Aruta, Shirani Aruta, Shirani Aruta. Then do professional exercise. What's the exercise, sir? Shirani Aruta, Shirani Aruta, Shirani Aruta. Eh? Hello, ni kukute, kukute, kukute. Hello, ni kukute, kukute, kukute. Te kukute, hello, ah, ni kukute, kukute, kukute ní kùkùté kùkùté kùkùté ta ló ní kùkùté kùkùté kùkùté ẹ hmm, ṣé irọ́ ni àbí òótọ́ ṣé irọ́ ni àbí òótọ́ <laughs> na lie àbí na true ṣé irọ́ ni àbí òótọ́ <laughs> Bọ́lá wẹ̀rẹ̀kẹ́ wẹ̀rẹ̀kẹ́. Hmm. <clears throat> anyway ẹ káàbọ̀ síbí mo rí àwọn news kan tó ń lọ tálẹ́lẹ́ kí anybody don send message to me don send message to me nobody nobody should send message to me who is this okay good morning if i have it i pray don't stress me don't stress me don't stress me don't stress me don't stress me don't stress me nobody should stress me. Nobody must enter anybody's stomach and stress me. You stress me up, I stress you out. You stress me up, I stress you out. Okay? You stress me up. Ah. You stress me up, I stress you out. Simple. Kí ni àjí? Kí ni àjí kọ́? Ṣé You stress me up, I stress you out. Ṣége oníta fún gbogbo yín ẹ̀yin àmọ́ ẹ̀tẹ́ máa fi pọ́ìsì tẹ́ máa máa léèyàn káàkiri máa fi pọ́ìsì pààyàn ẹ̀yin olórí burúkú ọkùnrin kan tẹ́ pé obìnrin lẹ́ máa máa wá káàkiri láti bá jà òfò máa ṣe ọkùnrin jà mí lólè àwọn kan máa jókòó gbogbo yín gbogbo yín gbogbo yín pátápátá tẹ̀ ń support àwọn tó ṣèkà fún mi ẹ ọmọ òní gbé sọ́wọ́ yín gbogbo yín lẹ̀ ń ṣe pé Bukky ń ṣe pé oh ẹ̀dábọ̀dù oh, àbí kò ní dáa fún yín ni kò ní dáa fún yín má dìde báyìí ẹ̀yin ní ìlú tẹ́ wà tẹ́ bá lọ sí hospital wọ́n ti fi yín sórí a lot of medication when anybody ò lè fàyè mi ṣe experiment body. àwọn tó fẹ́ fi ṣe spiritual experiment wọ́n tẹ́wọ́n kan àbùkù ìta gbangba asọ nínú ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò gbọ́ asọ Lagos state wọn ò gbà asọ logun state wọn ò gbà wọ́n ṣe ẹ̀sìn international international sórí ẹ tí bá sun ẹkún ojú mi fún tómi bá jáde lójú mi tí mo fi ṣe pè fún ẹ wàá sun ẹ̀jẹ̀ write it write it down ẹ mọ iye àwọn thousand of people tó ti go against me. ni wọ́n yọ dànù bí ọmọ wọn ni nínú kéèsì wọ́n ti fẹ́ yọ tó ń olórí àwọn olórí tó kù tó gbógun tì mí wọ́n máa yọ dànù lójú mi. ọwọ́ mi any day tí bá sunkún máa gbójú mi jáde any day tí àfitọ́ pé mi ò fẹ́ wọṣọ tí mi ò ní any other thing láti ṣe máa gbójú mi jáde <coughs> jẹ́ kọ́kọ́ dá sọ̀rọ̀ mo fẹ́ ṣẹnu gbọ̀ngbọ̀ sọ̀rọ̀ because àwọn èèyàn tí a pè sọ̀rọ̀ mi wọ́n dá sí nobody should stress me out nobody should disturb me enough is enough of bullshit all the people who have sent people to my house mo tọ́jú àwọn nǹkan sílẹ̀ gbogbo nílẹ̀ máa lẹ́jọ́ láti ansa ikókó gbúdọ̀ ṣe mí gbogbo ọ̀ṣọ́mọ mi àtẹ̀yìntẹ̀ ìgbà mi lóde táwọn kan bá kì í ọ̀tọ̀ pé you criminals ọlọ́run lẹ́nu màrí ń gbọ́ táwọn èèyàn bá ṣèdájọ́ yín ọlọ́run á ṣèdájọ́ yín pé lámà fi pa yín kú nobody must tell him person ẹ ẹ jẹ́ òní kí kọ́kọ́ dá sí lónìí ṣóòótọ́ ni àbí rọ́gan mo rí pé wọ́n ti gbé wọ́n tẹ̀dí sórí Wùmí ṣètò tọ́ ni <coughs> ṣé òótọ́ ni àbírọ́ mo máa yọ wíìgì o orun mu mi i don't want to be i want to look natural mi ì lè fẹ́ fi kọ́lọ̀ sí irun mi irun mi ti ní mo ní àmọ́ mo try irun mi yọ grey head at what age ah, ah. Hmm. no be small thing o with the stress wọn ti fún yàrá ìyá mi tó ń fún èmi Bọ́lá Fọláṣadé láti bẹ̀rẹ̀ títí dójó mi ìyálà jẹ tó lè stand ẹ kó jáde ọkùnrin kò lè stand yìí tìyẹn tó bá fún wọn díẹ̀ wọn àbẹ̀ sí gbọ̀n kiri ni wọ́n ṣe ń wá godfather godmother káàkiri look at my back ta lẹ rí ọlọ́run nìkan ló wà ń bẹ̀ ọlọ́run nìkan ni ọlọ́run tó tì mí débi báyìí tó tẹ́ tébù tó dẹ̀ tẹ́ ẹjọ́ àwọn ọ̀tá mi tó gbé wọn síwájú ọ̀tá wọn náà ẹ fọmọ nà mí ọmọ náà la rán sínú àwọn ẹbí mi lẹ rán sí mi àwọn èèyàn tí yín gangan ló máa ṣèdájọ́ yín fúnra yín. ìwọ wo ló kọ ss síbẹ̀ kò ní yẹ ò ní jèrè má kọ nonsense i don't beg you to call to write anything don't write sss o gbọ́ síkú sẹ̀ níyà ẹ̀ èmi kọ́ ni mo ní kò dàbí lámbébé èmi kọ́ ni mo ní kò kú mi gò mọ̀ test èmi kọ́ ni pé mo ní kò má lẹ́ran lára tó dàbí àwọn oníwọ̀n èmi kọ́ ni mo sọ pé kò dàbí aláǹgbá kò dàbí ẹyẹ tó jábọ́ sí epo pupa èmi kọ́ don't write nonsense i'm not begging you to write nonsense here don't write nonsense and rubbish here olórí burúkú ẹ̀yin criminal wọ̀nyí. oníta fún yín criminal ọ̀fọ̀ lẹ́wọ̀n ṣe Ofo. ẹjọ́ òní ká kọ́kọ́ fi bẹ̀rẹ̀ lónìí a máa gbẹ́nu sí i bí ni wáyé. Nobody must tell me what to do. I don't live my life for you to please anybody. I live my life to please God and to please myself and my daughter. Ẹnikẹ́ni bá dẹ̀, Olúwa, mo tún ti dé lónìí o mi ò fẹ́ díjú gbàdúrà yìí igoda ọmọ mi sì strong but mo ní kó lọ sí school gbogbo yín tẹ̀ sí náwó burúkú sórí sórí social media sísò ọmọ mi you have case to answer àtàwọn tó bá support nínú system you have case to answer you a criminal. <coughs> ìyá yálà ìyá yín tí n bá sunkún mo gbójú mi síta ẹni tí n bá sunkún lórí ẹ bí n bá sọ̀rọ̀ sí n bá sọ̀rọ̀ débi kan tó omi bá jáde lójú mi ẹ ẹni tí n bá rántí àwọn nǹkan tí àwọn èèyàn ṣe bí ẹ ṣe wíkẹ́ẹ̀dì tó ní ilẹ̀ Yorùbá mo regret pé kí Ọlọ́run ṣe dá mi sílẹ̀ Yorùbá but ká bí Ọlọ́run ò sí. orún mú mi bí a ń ṣílẹ̀kùn bẹ̀rẹ̀ ṣé kí n ṣílẹ̀kùn sílẹ̀ I'm feeling hot. ní àárọ̀ yìí wọ́n gbé wọ́n sọ jẹ́ ti Bukky Jesse wọ́n ní kọ́ lọ wo Bukky Jesse ní àná yes I saw the video of Bukky Jesse at times when I don't want to put mouth in some case tí n bá block me. I don't want to share them because my opinion is different from others because kò sent tó your script for me, and I'm not going to say something that tó máa wú ẹ lórí tó bí pé mo máa fún minister àti nǹkan I don't give a ten you cannot be I cannot be bribed I will dem call script for me I want to do what I want and I want to say whatever spirit of God lay in my heart. of recent they did something but because the game was um, a little bit táwọn èèyàn bá play a game ẹ for jẹ́ nítorí yìí forí èmi ni máa game yẹn for the long time mo a lot of for the six years mo ti wà social media ẹ eh, mo ti dé láti two thousand and eighteen but nígbà tí fóònù fídíò mi bẹ̀rẹ̀ sí boost to bẹ̀rẹ̀ I mean tó bẹ̀rẹ̀ sí go viral was two thousand and nineteen that January, February, January, February, February end by wọ́n negotiate pẹ̀lú àwọn Esabod and co and Nabike ìyẹn àwọn tí a gbé wá ń gbà yẹn when case of Ajale kì í case of Ajale nìkan ó ti yẹ yín my own case is with evidence All right, I mention names mo sọ nígbà tí mo sọ pé wọ́n gbé mi lọ́bì kan wọ́n ṣe nǹkan kan wọ́n ṣe nǹkan kan bọ́tíwá tó máa tún gbé géèmù eléyìí wá láti fi step down story ọmọ Mohbad yẹn wọ́n gbé géèmù yẹn wá láti step down ìyẹn géèmù ọmọọṣẹ́ Wàsíù Àyìndé because nínú ìgbè nínú ìgbà ìkan dúdú kan lọ kéèsì Mohbad ó rìnlẹ̀ gan kéèsì Mohbad kéèsì tó tó já gbogbo gbòòrò ni mo fẹ́ lògbò ṣùlá gbégò sójú má jẹ́ gbégò sójú kéèsì Mohbad kéèsì tó já scale tó já gbogbo ni ṣòtìyẹ and of recent mo ti rí kó tó di pé wọ́n fẹ́ wò pé kí n máa lè gbẹnu kúrò because let me tell you a lot of people tó bá ṣe bíbú kíje ṣe ṣe wà yẹn bíbú kíje ṣe ṣe wà yẹn jọ́jọ́ lọ́lọ́run anything tí ti bá sọ ń pa ilé nìkíṣe tó pé oní crowd o torí Wàsíù kọrin fún ẹ pé nílé ayé mi èmi ò lè ṣe o kéré ní tọ́lọ́ ń gbé dákí sí máa dìtẹ̀ mọ́ let me tell you on this Facebook kò sí ìgbéga kọ̀ọ̀kan lórí Facebook lọ́dọ̀ àwọn tó ń ṣe blogging tó dábàá jẹ́ pé blogging kan ló ń ṣe tó bá ń tàn wọ́n kàn ń tàn ẹ̀ sí free mi anything tó bá ṣe lẹ́nu ó ṣe àlọ́ bá ti lọ àbọ̀ ẹ̀ sì máa wà àbọ̀ sì ń bọ̀ àwa agbẹjọ́ wá síbí story tí mo sọ there's nothing tí mo fi parọ́ gbogbo story tí mo sọ. So ìgboro dàrú gan o it touch a lot of people because they have not seen things like that before no I tell you my country people have not seen things like that before táwọn èèyàn bá fẹ́ gbé sórí wọn wọ́n lè gbé tẹnìkan kan gbé bóyá ṣókà single single single people I bring a lot of story because I pile up this story for so long I bear this pain for so long okay mo máa sọ ọ̀kọ̀ọ̀kan fún Buki Jesse lónìí mo block Buki Jesse but wọ́n máa ń sọ̀jọ́ ẹ̀sẹ̀ sí mi kò ṣe mo hate ẹ̀ àbí pé bó ṣe ń justice for mobile. yẹn mi ò like it but ó go to some extent that some people they are now using Jesse to fight they are using Buki Jesse to fight maybe kò mọ̀ ó dẹ̀ mọ̀ maybe Buki Jesse ò mọ̀ ó mọ̀ wọ́n lo Bukky Jesse láti jà fún àwọn kan tó bá fẹ́ tèmi wọ́n rò bóyá láyé àtijọ́ táwọn kan bá dàgẹ̀ nìkan tó dàgẹ̀ dàgẹ̀ dàgẹ̀ máa sáré gbé máa máa pọ́nlé ó ti di èwọ̀ ó ti dèwọ̀ wọ́n bá dàgẹ̀ nìkan fẹ́ pánsìn máa máa wòran ni bìkọ́ kò sẹ́ni tó gbèjà mi ọlọ́run nìkan ló gbèjà mi màá dúró ọlọ́run tó gbèjà mi náà káwọn náà pé ọlọ́run kó gbèjà wọn tí bá sọ̀rọ̀ kì í ṣe pé mo fẹ́ gbèjà èèyàn ni mo ṣe sọ tí má dẹ̀ sọ̀rọ̀ ẹ kì í ṣe pé mo fẹ́ gbé wálé àbí torí pé o lérò mo fara balẹ̀ gan-an mo mọ̀ pé ọ̀rọ̀ mo sọ surely will surely come to pass mo wò ó sọ́tún mo wò ó sósì mo wá gbẹnu mi dákẹ́ kódà mo kọ́ ní orí pé mo ní Fálànà gbọ́ tiẹ̀ tara ẹni là ń gbọ́ ṣó ti yẹ yín mẹ́yẹn. nítorí pé gbogbo èèyàn bó ṣe wà yẹn tán bá láìkì Mohbad tára lé ẹ̀ tó bá lòwò láìkì ẹ̀ wọ́n lè délé ẹjọ́ tán bá mọ̀ wípé ẹjọ́ yẹn o tòótọ́ wọ́n lè ní òkè mistake ní àti orí dáadáa bí ó ṣẹlẹ̀ nàìjíríà nílẹ̀ haúsá wọ́n láwọn forgive mo ti náà ní abroad ní ìlú muslim arab country kan báyìí ẹni tó pààyàn àwọn tó lọ́mọ bàbá àtìyá wọ́n náà forgive ẹ̀ ẹni tó pààyàn yẹn wọ́n dẹ̀ tún pèrèdè fún pé tí ìjọba bá lè forgive ẹ̀ ọlọ́run ní jẹ́ sọ̀rọ̀ fún wùmí o torí mi ò sí ń gúrùpù àwọn tó ń pààyàn but ọ̀rọ̀ pé jésè mo kọ́kọ́ fẹ́ sọ mo wo nígbà tí mo kàn já sí fídíò ẹ̀ láàárọ̀ bí mo ṣe jí because mi ò ń wo fídíò púpọ̀ these days náà mo kàn ṣe jí mo kàn ní kí bí mo ṣe pray tó mo kàn ní kí n gbé fóònù mi wọ́n bá sọ díẹ̀ sẹ̀ sí ni pé watch Bukky Jesse yìí ẹ̀ n bá wọ ibi tí mo wọ̀ náà ni pé mo máa ń gbọ́ pé ha tí bá ti ṣépè bí tó bá ti ṣépè fún ọmọlẹ́yàmù um, rí kan gbé jáde ojoojúmọ́ láàárọ̀ yóò ṣépè fún níjẹta ó ṣépè fún níjọ́ wo ni ó ń ṣépè fún lójoojúmọ́ dẹ̀ máa deny why you cursing the boy and then you say you oh curse him? Oni oníkan bá ti rọmọ yẹn lọ́wọ́ èèyàn oníkan já ọmọ náà gbà ṣé nǹkan tó dà nìyẹn yóò wà mọ́ pé terrorism ni tọ́lọ́ ń ṣe tó da ó ti ṣe tó da nínú ẹ̀ ni o tá a bá wá fún ẹ tí wọ́n lè sọ pé tó torí Wàsíù tó bá jẹ́ torí Wàsíù that's good but wà torí pé Wàsíù gan sọ lánàá pé <laughs> Bukky temba ń bá tayò yẹ ò lè jẹ́ because mo ti mọ̀ long time mo dẹ̀ fẹ́ wo ẹni tó wà lábẹ́ ẹ ẹni tó wà ní ẹni tó ń lù fún tó máa ń sọ ni pé kí aṣíwájú gan kó wà nídìí ẹ̀ kó sọ pé wọn ní rí yẹn you I know the way you talk and àwọn kind of people tó máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tó bá tẹ̀ pé wọn ò ní lè sọ̀rọ̀ jáde o but they be sending people to be speaking for them they are coward they will not be able to talk wọn kì í ṣèyàn tó kéré ní ayé náà o but wọn ò ní fẹ́ kí ọ̀rọ̀ yẹn jáde láti ẹnu wọn torí pé ọ̀rọ̀ tí ọlọ́gbọ́n bá sọ wọ́n bìlí pé wọ́n gbọ́n ẹnu àṣìṣe la máa máa post claim ẹ̀ jáde ní beginning of the case nígbà tí èmi gbàdúrà mo sọ fọ́lọ́run mo lẹ́ni tó pa Mohbad mo ní bó ṣe máa rí fáwọn ọmọ ẹ̀rí ọmọ ọlọ́mọ lẹ́ni tí wọ́n pa anybody má máa sọ pé wọ́n ṣépè fọmọ gan but tí mo sọ ni pé Liam kéré fún ọmọ tí wọ́n lè torí pé òkòrò wọn ṣẹ́ irú àwọn èèyàn tó wọ́n ti bímọ ń sìn tó ń rọ ọmọ wọn ti dàgbà tí ọmọ wọn lè bá wọn sọ̀rọ̀ tí ò bá wọn sọ̀rọ̀ tí wọ́n ń ṣe burúkú fún àwọn ọmọ ọlọ́mọ táwọn ètò bá wá ti ń ṣépè wọ́n máa ń sọ pé gbogbo ẹni tó ń ṣépè fọmọ lọ́mọ bóyá bàbá wọn àbí ìyàwó ń ṣe burúkú fọmọ lọ́mọ wọ́n máa máa sọ pé ìwọ ṣépè wo lágbára tí wọ́n ń lò o ò léyìn òtí ẹ̀ lówó tó lè fi jà bọ̀tọ́ lọ́n fún ẹ lóhùn and English people say if your mouth is shut up it's been closed your destiny will be shut down. wọ́n máa ní kó má ṣépè kò sí ẹni tó wà nínú fracas tó ti wà nínú orí Facebook yìí tó ń ṣe chat tí nǹkan bá dùn tí òkè ṣe pé everybody curse like kí ló ṣẹlẹ̀ everybody curse àwọn babaláwo Nàìjíríà ń curse pásítọ̀ Nàìjíríà ń curse àfáà Nàìjíríà ń curse kàbádé yasin àgbàyídà àbí náà pè èpè ni some psalm thirty five one oh nine psalm oríṣiríṣiríṣiríṣi ní bible èpè ni Isaiah uh, kini, a lot of places in Isaiah is a curse. Deuteronomy 28 from 14 to the end is a curse. A lot of curses, God approved curse. Curse is some the, in fact, Ọlọ́run bó ṣe sọ ni òun ni Ọlọ́run ló ní Bible ló dẹ̀ ní Al-Quran. Why ti gbogbo bẹ̀yẹn máa fi ní curse, wọ́n máa fi sọ pé tí àwọn ìbá ṣe kàfẹ́ máa curse, don't curse their children. Ó wà nínú Bíbélì from the Ashide Ashide? ni Bíbélì go so. àti Al-Quran gan sọ stop saying that àwọn kan ló ń kọ́ because you want to po you want to make yourself feel pé ìwọ ló ní òfin kọ́ sí ọmọ more because ẹ fẹ́ máa di àwọn èèyàn kẹ́ máa shut up ẹnu don't let náà lè fi mú ẹlòmíì ní ọmọ oh ọgbọ́ ẹlòmíì me like tiẹ̀ bọ̀ tó fẹ́ bá yọ ọmọ lọ́mọ jẹ́ some people can send people to go and kill other people's children but nothing must happen to their children do me a do you God no dey vex èmi a petty tí mo máa ń ṣe fún èèyàn tọmọtọmọ they don't give it to me mi ò tí bẹ̀rẹ̀ pátù yìí gbà náà èmi kọ́ ni mò ń jà ọlọ́run ló ń jà ọlọ́run sọ fún mi pé ogun kan máa wà Mò ń pàdúrà ó fún mi ní àdúrà yẹn ó ní kí n máa gbàdúrà ẹ̀ tó bá ti máa lóun máa gbé mi nù máa pa mí tọmọtọmọ ó ní kí n kú tọmọtọmọ ó ní kí n kú tọmọtọmọ tí bá tún fẹ́ sọ̀gbọ́n mi ò yọ àwọn aráalé mi sílẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀. ẹni tó ìgbà tó dẹ̀ yá ìgbà tó kún náà dé tọmọtọmọ náà bá mi jà àdúrà tí ọlọ́run fún mi jọ́nà mo wá mọ̀ pé yes this is it it's needed even nígbà tí bátù mi ò tí bẹ̀rẹ̀ I started praying this prayer God gave me this prayer ó ti lọ bí eight years ó ti lọ bí eleven years or twelve bẹ́ẹ̀ ni mo sọ. So ó ti jù bẹ́ẹ̀ lọ they don give me the prayer two prayer points ló fún mi join yẹn two prayer points a pastor visited my house pastor tó ń pè ní ọládẹjọ yẹn ó ní kí n máa gbàdúrà kó fún mi ní prayer points ọ̀hún olórun mọ́mọ́ mi tí bá mọ̀ pé ọlọ́run mi dágbára jù ẹ lọ tó bá sọ̀rọ̀ fún mi mi ní rọ́bìṣì ọ̀rọ̀ tó sọ máa fọ́lọ̀ ẹ̀ because wọ́n ń ṣe bí ọ̀dẹ̀ fún èèyàn tí ọ̀bá dẹ̀ ṣe bí ọ̀bọ kò lè mú ọ̀bọ tí èmi ò bá look like ọ̀bọ àbí fool àbí dọ̀dẹ́ dídí a lot of ọ̀rọ̀ tí mo gbé wá síbi to liberate people so nobody you cannot they won't be able to bá yẹ pé mo show pé mo mo mọ nǹkan nígboro mo mọ anything àbí mo mọ̀ wọ́n wọ́n nílé ìwẹ̀ sí mi lọ́wọ́ to that extent the second prayer point was the prayer Only ní so, n sọ ó mi prayer yẹn bó bá ti di lóru tí bá ti gbẹ́nu pé mo fẹ́ máa gbàdúrà tó ní kí n gbà á ní gbàdúrà ẹnikẹ́ni tó ti ní ya wèrè a ní kíní kẹ̀dá bẹ́ẹ̀ ya wèrè kó sínwín wọ́n jà olúwa kó fi wèrè dún ẹ̀dá bẹ́ẹ̀ wẹ́n tẹ́lẹ̀ bá ti ní kí ya wèrè kẹ̀dá bẹ́ẹ̀ ya wèrè. ẹni bá ti ní kí ya wèrè ó lájẹ́ kọ́mọ ẹ̀ ya wèrè ẹni bá ti ní ọmọ afọgun jàmí tọmọtọmọ ọmọ afọgun náà ló lájẹ́ kí ó ṣòfò tọmọtọmọ. the same day i was in awẹyẹ àti àdúrà it was thirty days pẹ̀lú ìṣòro láti twelve to six thirty days péré ni mo fi ṣe mo parí àwẹ̀ ti bí nígbà tí mo parí ẹ̀ somebody run mad very close to me àkọ́bí ìyá mi I'm not afraid and I'm not ashamed of anything it's my testimony ogbó tó o bá ṣe mí wàá ṣe ra ẹ ẹni ṣe mí máa ṣe ra ẹ torí ó ṣẹlẹ̀ lójú yín kòròkòrò pé ìyá mi ò báàkì mi ọmọ tí mo bí wọ́n ti gbà lọ́wọ́ mi èyí tó jẹ́ Ṣọlá àyàkọ́bí mi ọmọ mi èyí tó wà lọ́wọ́ mi kò sẹ́ni tó lè ọlọ́run ò ní gbà lọ́wọ́ mi torí ẹnikẹ́ni tó bá wò alágbára ayé tó bá support wọn ọlọ́run á crash ẹ̀ bet me ẹ̀sẹ̀ tó bá wọn ló tọ́jú mi dàgbà tí òun ṣọlọ́run ló tọ́jú mi dàgbà àdàbí tó ń pè ní tí mò ń sọ irọ́ ni mo pa àdàbí tó ń pè mí lánú oríṣiríṣi ìdààmú kọjá tí ọlọ́run dẹ̀ mú mi dúró tí mo dẹ̀ dúró tí ọlọ́run mú mi yẹsẹ̀ tí mo pe ọlọ́run nìkan tí ọlọ́run dúró tì mí ọjọ́ tí mo sunkún mo dá sún ni ọjọ́ tí mo bá jẹ mo dá mi mi ò dá jẹ ọjọ́ tí mo bá lówó mi ìdáná tí n bá jẹ ìyá mi mo dá jẹ ìyá mi ni àti gbàgbà ìgbà tí mo ti bí ọmọ mi adébùkọ́lá yìí àjọjọ jẹ ni tẹ́mi ẹni tí anybody ò care fún tọ́lọ̀ ò care fún you don't you know you know dey fear you know dey fear God àwọn story tí mo sọ yìí àwọn ọ̀rọ̀ tí mo ti dárúkọ wọ̀nyí do you think they are ordinary people òmíràn ni wọ́n wọ́n gbé àwọn tó lágbára tó sanra jù mí lọ ara wo ni mo sàn ṣẹ́tọ́ tó pé mo kàn nígẹ̀ ṣẹ́tọ́ pé ọmọdé yìí nígẹ̀ tó lè kú ẹ̀rọ ọmọdé yìí nígẹ̀ tó sanra yẹ̀yẹ̀yẹ̀ òkè gbogbo ẹ̀ méjèèjì kó máa jó kẹ̀kẹ̀ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ jẹ́ kó kọ̀pẹ̀ kó ẹ̀ méjèèjì kó máa sọ̀rọ̀ tó bá ti dágbo àkàndé kó bá mi gòkè pò pójó ó yà ọmọ yọ̀ díẹ̀ sẹ́yìn kó o jó jìjìjìjì. ara àwọn mo san tí bá tiẹ̀ sanra i'm dignity and decency ẹ kó ṣì náà pẹ̀lú competition wẹ̀rẹ̀ ní slimming with all you that you have a lot of diseases a lot of virus physically and spiritually in your life ẹ máa ṣe competition pé you can see and you are fit, you are slim ken ken ken ken ken, but you are diseased you have a disease you know say. ilé ẹ̀kọ́ ṣé bẹ́ẹ̀ kọ́ àbí ni. Bukky Jesse stop telling the old world pé o ṣépè fọmọ yẹn Wàsíù dẹ̀ wà náà àwọn tó ń gbé sórí mi ò gbèjà Elégùṣì o tó bá ti jẹ́ òun ló ṣe ẹnìkan tó bá ti ṣe ikú ṣọmọ lọ́mọ torí pé mi ò lè jẹ́ kó ṣọmọ lọ́mọ ọmọ mi ṣekú ṣe èyí tó ń fi nà mí lásán tó ìmọ̀ àhàlẹ̀ mọ́ mi ṣé ọmọ ẹgbẹ́ ọmọ ẹ wà mí tó bá sọ̀rọ̀ a máa pa ni ẹni bá pọ̀ mọ́ gbogbo ọmọ ẹ ló máa kú lójú ẹ̀ màmá mi tó bá pọ̀ tó wáyé pé màmá mi kan ni wọ́n fẹ́ lò láti pa ọmọ mi tó ráwọn máa ń hàtì ni lórí ọ̀rọ̀ tó bá sọ èmi Bọ́lá Fọláṣadé nìkan ló máa kù nínú ọmọ ẹ̀ tó máa da ìpè sórí ẹ̀ àbí kí n bẹ̀rẹ̀ kọ́ bá mi gbé sí kòtò mo sọ pẹ̀lá ìlú mẹ́rin nothing will happen. <clears throat> máma sọ pé òkè ṣépè fọmọ ẹ mọ́ ó ti ṣépè fún ìgbà tó ń analyse láàárọ̀ yìí tó ń sọ̀rọ̀ bébí ọmọ ẹ tí iṣẹ́ dúpẹ́ ni wọ́n lórúkọ ìyá Mohbad ń jẹ́ tó sọ̀rọ̀ débi ọmọ ẹ tó nítorí pé òun lọ́mọ tó lálùbá ó lè sọ sí ọ̀rọ̀ yẹn ó lè dá sí i Bukky Jesse Buki Jesse Buki Jesse Omo ìyá mi yẹn má ṣépè fún mọ́ kò bẹ̀ yín níṣẹ́ kò bẹ̀ yá ẹ̀yìn láti sórí burúkú kò bẹ̀ anybody láti bí òun kò bẹ̀bẹ̀ ipò fẹ́ wá sínú trouble nobody leave that boy you always cause him àgbáyé wáyá wà nílẹ̀ tó bá ti kọ́ ọ̀sẹ̀ ń sí o ẹ ní tó bá ṣẹlẹ̀ ní pé wà wá pé wà tó wá gbàdúrà fún àdúrà wo ló gbà ọlọ́run wo ló pè tó ti dá ẹ lóhùn àwọn tó kọ ọ̀hánì tó ń sọ fún ẹ tó ń kí ẹ láyà pé kò sí ọ̀kan tó máa ṣẹlẹ̀ máa sọ̀rọ̀ lọ you are supporting Wasiu by supporting by abusing Manuel arọ pé pé ohun ẹ̀pọ́ lóró ogún ni kó wá lọ ń jealous ṣé ìwọ ọ̀dọ́ Wasiu rè ni why are you abusing Rapo for that bóyá Rapo bóyá Wasiu lè consider ẹ abẹ́nibọ̀dì stop it torí pé Emmanuel arọ́pọ̀ ń sìn ó fọ́ victim àbí Wàsíù kó sí lórí ṣebí everybody ti mọ bí Wàsíù ṣe máa ṣe why you support Wàsíù against Emmanuel arọ́pọ̀ ọjọ́ ìmọ̀ tí ń wù ẹ́ ó ti pẹ́ tí mo ti mọ̀ pé Wàsíù ló ń gbé sórí Olégùṣì fún ẹ kò dẹ̀ sí tó bá jẹ́ Elégùṣì náà ló lọ́wọ́ pé kó máa nà Elégùṣì kan ló máa tẹ̀sán pé kó máa nà let me tell you Wàsíù Àyìndé ló máa ń ṣe nǹkan tó ń ṣe fún Mohbad yẹn tó máa dé station tí wọn ò ní dá wọn lóhùn Wàsíù ni ọ̀dẹ̀dẹ̀ ní ìyálàyà yìí wọn ò bí yín láti dárúkọ Wàsíù Àyìndé. ṣé ẹ sọ kọ́kọ́ fún yín most of you ẹ máa ń deny pé Wàsíù deny mi gbogbo ti fi bú mi rí pé ìwọ lẹ́yìn o nígbà tí mo call out gbà kan ó kéré nà án nígbà tí mo call out onítòótọ́ o lẹ́yìn oníbọ̀ tí wọ́n Wàsíù ò lè sọ pé òun ò mẹ́rin láéláé tí wọ́n sọ fún ẹ pé òun fẹ́ rí mi gbà tó ka àwọn defend ẹ̀ gbà tí mo ti ẹ̀rí pé bí ọdún ọ̀kẹ́ owó ti ẹ̀ wà nù wọn gan so ta ló pọkọ lónú Wàsíù ìhórí gbà tó ka ẹ̀ ṣóka ẹ̀ mọ́ wọn ó ka bí sí mọ́ wọn ṣóka ẹ̀ mọ́ wọn because ó believe pé àwọn yẹn ti ṣiṣẹ́ dé stage kan fún òun ó ti lò wọ́n fún àwọn èèyàn gan láti ba tọ́lẹ̀ ti tẹ̀mọ̀ àwọn èèyàn tó ti pa ẹ̀wọ̀n jẹ́ tó ti pa sọ́run ti pa sọ́run àwọn gẹ̀ẹ́sì and I see that you also go for them most of them wọ́n dẹ̀ máa ní wọ̀n ní wá fún ẹ̀ bọ́tọ́ wọ́n máa sọ fún mi tẹ́lẹ̀ wá kò sí yàrá ìyẹn tó lè cross mi You wọn kò sí Wàsíù Àyìndé ti face mi face to face yàtọ̀ tó bọ́ níbọn ó ní àwọn terrorist kó má pe àwọn terrorist ẹ̀ sí kó má pe àwọn group ẹ̀ sí kó face mi face to face máa ná Wàsíù pa bẹ́ẹ̀ ni máa jẹ́ ìgbọ̀nmọ́ lórí tó bá dúró kó pè mí àti ẹ̀ kó má gbé kọ̀ọ̀kan kó má ní wẹ́gbọ̀n kọ̀ọ̀kan máa fọ́ máa pè mí máa pa kò sí kọ̀ọ̀kan tó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ provocation cause murder abájọ Wàsíù pè mí ní ọjọ́ kan ó ní káwọn èèyàn máa wá sọ́dọ̀ mi má nǹkan ó máa ń ta mọ́tò láti Amẹ́ríkà ó ń ta mọ́tò ládùúgbò mi ọwọ́ ẹ̀ ni mo ti lọ ra mọ́tò kan báyìí mọ́tò tí mo sọ pé gbogbo wọn ń béèrè lọ́wọ́ mi ọwọ́ máa yẹn mo ti ra ọmọ ìbíní ni máa yẹn máa yẹn lówó gan ta mọ́tò ní Ìṣẹ́rí road ó ti gbé Canada rí ṣé Canada ló gbé àbá Amẹ́ríkà kó ṣáà ti gbé one of these country nígbà yẹn máa yẹn wá béèrè lọ́wọ́ mi tó bá rí pé mo lọ bìkan mo lọ patronize tó ní mo tún patronize máa yẹn pàtó mo tún wá gbé mọ́tò kan wá tí mo fẹ́ tà àwọn mọ́tò mi kan tí mo fẹ́ tà mo fẹ́ kó gbé fún láti bàtà ó wá sọ fún mi jọ àwọn tó sọ fún mi kékeré bá wọn ṣé mo mọ ń bẹ̀rẹ̀ ó máa ń bèèrè lọ́mọ ṣé mo mọ ba Elégùṣì a ní gbogbo àyẹ̀mí tí ìbá Elégùṣì sọ̀rọ̀ àmì mi ìbá Elégùṣì sọ̀rọ̀ rí o mi ò mọ ba Elégùṣì mo kàn like mo mọ ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀gbọ́n Elégùṣì bàbá wọn to ti kú yẹn kọ́lọ̀ máa fọ̀rùn kẹ́ wọn máa ń wá sọ́dọ̀ bàbá Akíolú ìyàwó mẹ́ta ni wọ́n ní ẹgbẹ́ yẹn ọ̀rẹ́ mi kan báyìí ó máa sọ pé òun fẹ́fẹ́ bí ọdún ó ti kú ń sìn ayúbẹ́sí mi so ìṣe àwọn lọ́jọ́ orí mi ò ń ṣẹgbẹ́ ọba ẹlẹ́gbẹ̀bọ̀ kì í ṣọjọ́ orí afi sọ mo respect orí adé ẹjọ́ ń sàn má yẹn wá bèèrè lọ́wọ́ mi ó bèèrè lọ́yìn ìpọ̀ kan bí ṣe bọ́lá ṣe mo ní kí lorúkọ ẹ̀ ìbọn mo ní ìbọn torí pé wọ́n bìlí pé wọ́n máa provoke me to the level that I'll be looking for them to kill tí mi bá dẹ̀ ti wá ní wọn pa wọn máa fẹ́ pa ọ̀tá mi anybody tó bá ti wá sọ̀rọ̀ mi báyìí wọ́n máa lò ó against mi. bóyá kí n jókòó sí sáìdì rẹ̀ ó dẹ̀ pé mo torí story yẹn mi ò fẹ́ kó gùn tẹ́lẹ̀ ó dẹ̀ pé ó máa fẹ́ lóògì where is the small one. kò sí nọ́mbì bá sáàtì wà òkè. ó wá bèrè lọ́wọ́ mi pé ṣé mo ní ìbọn mo ní ìbọn ó wá ní téèyàn bá ti dàgbà tó this level as in tó bá ti ń ṣe business tó lówó gbogbo ọ̀rẹ́ mọ̀ bọ̀ sí ní nàìjíríà èmi máa ń tẹ̀lé òfin èfi ìlú tèmi bá wà ní wọn pé wọn approve ìbọn kì í it's not a thing that is legalized even in America tí n bá gbé bẹ̀ mi ì lè ra bọ́n torí pé èmi ò fẹ́ kẹ́mi èèyàn tọwọ́ mi bọ́ bó ti wù kó mọ̀ ṣó ti yé wọ́n máa béèrè question oríṣiríṣi lọ́wọ́ mi it's strange to me but later mo wá bẹ̀rẹ̀ sí understand because wọ́n believe pé tó máa ti pawọ́pọ̀ ní tí Wàsíù cook fún me. in fact I'll be looking for way to kill them but wọn ní jẹ́ kí that's how man ṣe ngba mi wọn ní jẹ́ kó rí wọn mọ́ ojú yín ẹ ní ṣojú fojú kojú báyìí mọ́ wọ́n wà nínú àwọn tí máa ṣe pé mo fẹ́ wá Nàìjíríà wọ́n máa show fún mi wọ́n gbé ẹnìkan pa níbì kan o ṣebí tán ti gbé wọn pa lé mi fẹ́ lọ ni èmi ò lọ́bẹ̀ èmi ò lọ́bẹ̀ tí bá dẹ̀ dé sí airport bí mo ṣe ń dé <laughs> kàkà kí ọba lè mi kò sí ẹni tó bá gbé kàkà kí ọwa kò síbi tó ti fẹ́ fún kò dàdé géèmì ṣe gbé lóúnjẹ bẹ́ẹ̀ ta ló fẹ́ gbà kò tí ọ̀rẹ́ ta ló fẹ́ gbé ta ló fẹ́ gbé tọ́ bá mọ̀ọ́mọ̀ gbé wọlé ebe jọ <laughs> kò sí ṣáà má jẹ́ boast ọlọ́run ni àbò mi àbò ọlọ́run dájú lórí mi àwọn ìlú tó àwọn dangerous you know a lot of people have shown me hatred ibi tí mo wà yìí They spend. a, they've used a lot of people against me eh do you think I care àwọn kan máa alẹ̀ mọ́ mi do you think I bother wọ́n check mi wọ́n ti ṣe fún mi bí kì í ṣe pé kí n ní vp wọ́n fẹ́ kí n ti ní heart problem ni but ìyẹn kọ́ là ń sọ let me continue my story Bukky Jesse mo dẹ̀ ti gbọ́ tí wọ́n ti ń sọ pé a ti shoes láti lo àwọn blogger mi ní orí facebook yìí àwọn blogger kan ẹ lọ jókòó ta ló shoes èmi ta ló yàn mí ọlọ́run ló yàn mí kò sẹ́ni tó lè kò sẹ́ni tó lè rọ mi sẹ́yìn táwọn èèyàn bá yàn ẹ̀ wọ́n lè gbé wálẹ̀ ṣùgbọ́n tọ́lọ̀ bá gbé sókè kò sẹ́ni tó lè gbé wálẹ̀ ojú wẹ́dà lè dúdú snow lè máa fall òórùn dẹ̀ máa ràn gbà mí we go manage a máa dira fún wẹ́dà yẹn bí wẹ́dà yẹn bá ṣe rí la ṣe máa dira fún. Bukky Jesse you bully that little boy and you are behaving now like a ó ṣe àwọn iṣẹ́ kan tó dára but ó ṣe tó bad gan using you systematically you people using you systematically to fight to fight wàá máa ṣe bíi pé òun jà fún justice for Mohbad òun ṣe mí justice for Mohbad ló máa ń rẹ́rìn kàkàkà èmi ò sọ̀rọ̀ tí n bá fẹ́ sọ̀rọ̀ Mohbad ó ń gba mi tí n bá with my passion with all my mind I'll be crying like a baby you have no sympathy Ojo wo ló mi jáde lójú ẹ̀rí pé òun jà justice for Mohbad you are just cashing cruise you are just using it to fight stop your fuckery mi ò sọ pé kó má sọ pé justice for Mohbad Mo. you are bullying them you are terrorizing them if you wù mí mo ti sọ níjọ́ yẹn tó bá jẹ́ òun ló pa Mohbad òun wọn ni wọ́n ti fi sí wanted tó bá jẹ́ òun ló pa Mohbad tó bá jẹ́ pé òun ló pa Mohbad justice wọ́n máa ṣe justice justice máa take place mi ti bá ní kí n máa analyse àwọn stories eh? ọ̀rọ̀ tí ìyá Mohbad sọ tó sọ pé ó lọ trance tí wọ́n ń sọ láàárọ̀ pé ó yẹ kí wọ́n mú ìyá Mohbad fún forward ó ní wọ́n sin ọmọ òun láàyè ìwọ náà wá dáhùn pé ṣé o mọ̀ ipá abẹ́rẹ́ kan wà tó máa ń fún wọn tó máa lo six hours ìmí ìwà tó máa lo twelve hours àwọn abẹ́rẹ́ yẹn wọ́n máa fi ń ṣe wọ́n máa fi ń ṣe kí lorúkọ ẹ̀ wọ́n máa fi ń ṣe operation tán bá ti lò ó fún wọn ọjọ́ tí mo fẹ́ lọ ṣe laparoscopy tí mo fẹ́ lọ ṣe gs kí ni orúkọ flushing kan fún fiatubumar àti laparoscopy gbà yẹn they will give you some injection for you just to ádàpẹ́ ẹniyẹn ti kú ẹniyẹn gan máa rí ọ̀run wàá máa rí àwọn tó ti kú sọ̀rọ̀ tí ìyá Mohbad bá sọ wọ́n fi ó bọ́sibú nǹkan tó ṣẹlẹ̀ ni wọ́n dẹ̀ halẹ̀ mọ́ wọn pé kó má sọ̀rọ̀ bí wọ́n ṣe ṣe ń bàbá ọmọ mi nìyẹn títí títí tí tó bá pe ọmọ ẹ̀ lórí fóònù wọ́n máa sọ fún pé tó bá tún pe ọmọ yẹn àwọn máa parí wọ́n bẹ̀rẹ̀ sí pọ̀fọ̀ sí létí ta ló ṣe Wàsíù àtàwọn àwọn kòwọ́ọ̀tì ẹ̀ ni Wàsíù yẹn ló máa fẹ́ ṣe bíi pé òun jẹ́ saint Wàsíù Àyìndé máa ṣe bíi pé òun yẹn òun ní innocent àwa lágbà àwọn odidi president Nàìjíríà mo wà náà tó gbà wọ́n lẹ̀ lọ ní àwọn géèmù tí Wàsíù set wọn fún emi bola mi tí bá sọ bẹ́ẹ̀ pẹ̀lẹ́nu mi ni torí ẹ̀ tó bá dilẹ̀ táwọn kan fẹ́ máa sá sí abẹ́ ẹ̀kan láti máa fìyà jẹ mí kán máa ní Tinubu ló fìyà jẹ mí mi ò rò bẹ́ẹ̀ Tinubu ò lè fìyà jẹ mí kí ló ń pín kí president Tinubu máa fìyà jẹ mí fún tí bá tiẹ̀ ti sọ̀rọ̀ wọn orí gan tí mo bá bú wọn wọn mọ̀ pé Wàsíù ni olórí burúkú olóṣì àti àwọn ọmọọṣẹ́ wọn àmì wọn ṣe ọmọọṣẹ́ wọn àtàwọn olórí burúkú gbòòrò yẹn mo dẹ̀ rí ọwọ́ Ọlọ́run gan mo rí pé Ọlọ́run ń jà fún mi Ọlọ́run èèyàn dẹ̀ ló máa lò láti jà fún yàn tó o bá ń dárúkọ Ọlọ́run tó o bá iwo fọwọ́ àwọn kan ní kó máa nìṣó kò séwu ni Wàsíù dẹ̀ wà nù wọn tó ń sọ ọ̀rọ̀ Elégùṣì ó dẹ̀ máa wà nù àwọn tó set Wùmí up tó set Elégùṣì up tó tún set ìgbà tó kọ́kọ́ gbé kíní jáde Naira Marley náà fẹ́ kán write up Naira Marley mo kọ́kọ́ sọ pé èmi mo èmi mo gbé wá èmi mo gbé wá sí láàrin ọ̀rọ̀ Mohbad mo I can boldly say it and God sent me to it ni mo sùn mi jẹ́jẹ́ ni Ọlọ́run sọ fún mi pé àwọn celebrity kan wọ́n ń pa èèyàn wọ́n ń fi èèyàn ṣe ètùtù tádẹ ní celebrity náà wá sí ìṣògbólógbò wọn nínú wọn ló ń fi àwọn hip hop o àti fújì o everybody wá sí òun ṣe ètùtù pẹ̀lú èèyàn kọ̀ǹfàmẹ́tò ni tó bá ṣe wá sí òkò kí ń gbẹ́bẹ̀ tí wọ́n bá ṣẹ́ tó bá kàn rí epo fẹ́ ga ajá ẹ̀bọ́ tí o bá ti lè rí jẹ nínú ẹ̀ tó bìrì pé in tó ń ga tó ń ga yìí o tó o bá ti rí jẹ mẹ́ ó máa já ẹ̀dànù ajá ẹ̀bọ. Bukky Jesse mo wo mo mo ti wo torí mo rí pé o máa ń throw shade gan o máa ń throw shade wọ́n dẹ̀ play game lóríṣiríṣi ò ń gbọ́ mo gbà tí mo dẹ̀ ti wá rí o ti wá clear sí mi but lónìí ìwọ change yẹ o ó sọ fún Bukky Jesse ó sọ fún Wàsíù Àyìndé ó ní sọ pé gbogbo um, eh, kíríkan tó ń bá tayò yẹn ò ní jẹ Wàsíù sọ pé Bukky tẹ́ ń bá tayò yẹn ò lè jẹ́ ìyẹn mi pé gbogbo àwọn Bukky ni àwọn kan fẹ́ máa bínú ẹni tó bá ti come for you now àwa ló ń sọ fún irú èmi ló ń bá sọ ó fẹ́ sọ pé torí pé ó ní crowd ń sìn lórí ẹ̀ ni wọ́n ṣe fẹ́ wá fún ẹ tí ó ṣe ní crowd ni ó ṣẹ̀ṣẹ̀ máa ṣiṣẹ́ ìwọ àti Wàsíù òjẹ̀ máa ṣiṣẹ́ náà àti àwọn some ladies ní London ẹ̀ ẹjọ́ ṣiṣẹ́ bọ̀bọ́ yìí náà ni kí lorúkọ ẹ̀ genesis ìwọ àti ẹjọ́ ṣe ni wàsíù a máa ṣe é á dẹ̀ tún máa jẹ ẹ́ a máa fátẹ́gùn sí a máa gé ègé a máa fátẹ́gùn sí a máa ṣèkà fún ẹ á dẹ̀ tún máa mú ẹ mọ́ra á tún máa kì í ó tún lè kì í lójú á tún máa pọ́n ẹ lé ó tí ì rí nǹkan ó di láàárọ̀ ìtorí pé mo sọ pé wàsíù wà náà wọn tó ń gbé ẹjọ́ Olégùṣe mímọ̀ ni àwọn sítórì tí èmi bá sọ ó lè sọ àfi tán bá gbé fún ẹ tó rọrùn mi sọ gbogbo ìtẹ́mi sọ ṣó jẹ Elégùṣì lówó ṣó gbawó lọ́wọ́ Elégùṣì ó dúpẹ́ Elégùṣì tó dẹ̀ ń wo pé Elégùṣì yẹn máa bá tiẹ̀ jẹ́ tó dẹ̀ ń bá Elégùṣì ṣeré ó ti kọ́kọ́ ṣe títí títí ní ìgbà tí òun ti fẹ́ yàwó tó lọ gbé yàwó ẹ̀ tó lọ fún wọn Elégùṣì tó approve ẹ̀ láti lé kò lé kò ní kó lé títí lọ o pọ̀ tó ti approve ẹ̀ ìsàmì ọ̀kín àbí pẹ́pẹ́yẹ àbí kí ló ló ń jẹ́ nígbà tó approve ẹ̀ tán ó wá expect kó lé olórí sẹ̀kínọ́ọ̀tì lọ ó ti pẹ́ tó ti fẹ́ kó lé sẹ̀kínọ́ọ̀tì lọ kò gbà torí pé life tó ń gbé ló fẹ́ kí wọ́n máa gbé Wàsíù Àyìndé máa fẹ́ máa ya pattern ayé tó bàjẹ́ fáwọn èèyàn mìíràn Wàsíù á fẹ́ kí ayé èèyàn kó bàjẹ́ báyé òun ṣe rí nígbà tí ó gbà àbí tẹnu wọn kọ́kọ́ gbéṣẹ́ yẹn fún wọn ní olórí ṣe kí náà ti ti lọ ṣèdí nídìí tọ́kí o ó ti kú ọ̀tá yín mo gbàdúrà fún jọ́yìn pé ẹ̀ní kú olórí Sekinat my sister o mà ní kú lọ́mọdé àtèmi àti ẹ ọmọ wa ò mà ní kú bó tẹ̀ jẹ́ pé àwọn ọkùnrin míì a máa ṣe wọ́n máa kó bá àwọn ọmọ wọn a sì máa kó bá àwọn ìyàwó wọn gbà mìíràn o mà ní ọmọ ẹ mà ọmọ tèmi náà mà ní wọ́n wá sọ ń gbà yín pé ó mà kú o Wàsíù kẹ̀dẹ̀ mi àbí kẹ́dẹ̀ rẹ̀ lára blọ́gà Wàsíù ni mo dẹ̀ ti rí lórí Facebook yìí a ti rí blọ́gà tá a fẹ́ lọ gbogbo yín náà máa pàtì ìyá ìyá yín gbogbo yín yẹn gbogbo yín yẹn tẹ́ ẹ̀ má máa ṣe bí ìwọ fẹ́ ṣe bí o fẹ́ o ń fi Mohbad o fi ń pull crowd Wùmí ò lè single handedly kì í ṣe Wùmí ni Nigerian government ń protect for your information and you abuse Tinubu like kí ló ṣẹlẹ̀ wọ́n máa ní kó máa ṣe kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ ṣé o mọ̀ pé soro tá a sọ̀rọ̀ president Bola Ahmed Tinubu àwọn tó claim láti forúkọ wọn bàgbóró jẹ́ wọ́n ṣèkà fáwa ni wọ́n mọ̀ pé wọ́n ṣèkà kọ́kọ́ fún wa Fun. n bá ń kọ́ọ̀tù gbogbo ibi tó o bá ti Tinubu àbí tó ń ṣe yamayamọ́ bó dẹ̀ jẹ́ game ó mọ̀ nǹkan ìka ìka ó lè bá fáyà fún ẹ àti ní London ọmọ Tinubu wà London ẹ ọmọ Tinubu wà London London I think London is the second home pàápàá fún President Bola Ahmed you abuse am to bá dẹ̀ yà wá oh anybody oh ṣépè fún anybody ojoojúmọ́ ló ń ṣépè fún Liam láàárọ̀ ìtún fẹ́ sọ ipe ọmọ yẹn tó bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kí ọba yẹn o àtẹnìkan o ò sọ pé wọn ò ní jèrè ọmọ títí wọn àbọ́mọ míì Liam ló ń ṣépè fún lójoojúmọ́ wàá dẹ̀ máa sọ pé o ò ṣépè fún Liam kí ló ń ṣe ẹ́ ìyá ìyá ọgbọ́n mà yẹn ní right láti sọ fún ẹ pé Bukky Jesse gbẹnu kúrò lọ́rọ̀ àwọn tó bá fẹ́ sọ pé kó gbẹnu kúrò o lè gbé ẹni o lè o lè o ní right o ní authoritatively o lè sọ fún ẹ pé gbẹnu kúrò lọ́rọ̀ o ò bá bí obìnrin ló lọmọ ìbá àti fọ́nbù ìbá àwọn ń bù wọ́n lè ní bàbá yàtọ̀ ìyá ọmọ ò kì í yàtọ̀ tí wọ́n bá ṣèǹjẹ ọmọ yẹn mọ lọ́wọ́ ìyá ọmọ ò kì í yàtọ̀ bàbá ló máa yàtọ̀ tó bá ní kó gbẹnu kúrò lọ́rọ̀ ipe grandchild òun ni ẹlòmíì tún lọ́mọ gan jẹ́ mi á sọ kọ́kọ́ fún kò bímọ rárá lọ adopt ọmọ yẹn kẹ̀dẹ̀ ló máa adopt ló máa pẹ̀lú ọmọ ló dẹ̀ máa wíìlì ogún ẹ̀ fún mi ìsọ pé kí wọ́n wíìlì ogún fún kankan o ó ti yé why you carry kokokokoko ṣé o gbé ọ̀rọ̀ ọmọ So ṣé o tọ́jú ọmọ ẹ dáadáa bó ṣe fẹ́ tọ́jú òkú Liam nígbà tó i mean um, God Liam ò ní kú I cover you with blood of Jesus ṣé o tọ́jú o tọ́jú ọmọ ẹ mi ìmọ̀rúkọ ọmọ ẹ bí o ṣe ń tọ́jú òkú Mohbad ṣebí passport wà lọ́wọ́ ẹ̀ mo ṣáàrè tó yọ passport jáde ní ọ̀yẹ́ lọ sí nàìjíríà kó lọ wò kú ẹ̀mí tó wà bóyá wọ́n yọ ìfún bóyá wọ́n yọ ọ̀dẹ ẹ̀dọ́ ẹ̀ Bukky Jesse assignment mo fẹ́ fún ẹ ni pé you show us your passport everything is perfect about Nigeria that day because èmi ń complain bíbà máa gbọ́ o toró ló Bukky Jesse tó bá sọ̀rọ̀ sí ẹ̀ ń sàn máa sọ pé torí crowd ẹ̀ náà ṣe ń sọ̀rọ̀ sí ẹ̀ ẹni tó ń support àwọn máa break yàrá ìjà wọn. ẹ kí lorúkọ ẹ Falana Fálànà kò speak fún Wùmí lo ó ní the whole family ló ń fẹ́ speak fún wáyé bọ̀ tó dẹ̀ pé bóyá Wùmí wá possess ẹ̀ kò mí pé bóyá tí ó bá tó bá sọ nǹkan fún lọ́ọ̀yà bóyá kò mọ̀ tó bá dẹ̀ ti dípò mọ̀ létà nǹkan tó bá ṣẹlẹ̀ kò ní rí ni ó ti sọ fún ìgbà tó sọ pé òun máa withdraw pé torí wọn abuse òun wọn dẹ̀ harass òun of course àwọn wàsíù yẹn ló máa ní kó máa harass ẹ̀ òun ni àti rójú ẹ̀ tó kọ́ ìwọ fẹ́ change orin yẹn wá sí orí ẹ ti dàrú olórí burúkú ni ẹ̀mẹ̀ ń sọ fún mi jáde wá sí pé o mọ̀ nípa ikú Mohbad ọwọ́ ẹ̀ ló wà bẹ́ẹ̀ wọ́n ló wà nínú ìgbàlẹ̀ tọ́jọ́ tọmọ yẹn kú orin tó kọ lọ́jọ́ tó jáde ó sọ pé olórí mi ṣì wà ó mú wa ó kí lorúkọ Wizkid wà ń bẹ́ẹ̀ adúpẹ́ fọlọ́hún o adúpẹ́ fọlọ́hún kí ló ń dúpẹ́ fọlọ́hún fún kan tó kú ọmọ iná kẹ̀dẹ̀rẹ̀ ìyá Mohbad ló sọ níjọ́ yẹn pé Mohbad àwọn sọ pé ṣé ká lọ sí ọ̀dọ̀ ọba kan ṣé ká lọ sọ́dọ̀ ọ̀yàyànbùnrin ọmọ yẹn rẹ́rìn ó ní òkè ó ní ṣe mo wà sí ẹ̀dẹ́ ọmọ yẹn rẹ́rìn ọjọ́ yẹn tó ti sọ yẹn báyìí mo kàn ní wọ́ ó ní ṣé mo pàṣẹ ó ní yẹ̀sẹ̀ òun mo pàṣẹ yẹn pàpà but nígbà ẹjọ́ ní kéèsì tí Wàsíù bá wà lórí ẹjọ́ tí Wàsíù bá wà pàṣẹ ò ní lè gbàálẹ̀ torí pàṣẹ ogun jẹ ìyà lọ́wọ́ Wàsíù Wàsíù gbé ń bágò lórí ọmọ ọmọ ọmọ ọmọ pàṣẹ títí dòní Wàsílá ó bá sùn tó yẹ ti bá sùn yẹn kò sọkùnrin tó máa fẹ́ kó débẹ̀ ara àwọn sáìn tó máa ń ba ayé àwọn èèyàn jẹ́ nìyẹn so tó bá tiẹ̀ lọ sọ́dọ̀ Pasuma kò ní lè ṣe ìyá Mohbad náà ló sọ ń gbà yẹn bó ṣe dárúkọ Wàsíù bó ṣe dárúkọ Wàsíù yẹn kó tó dárúkọ Wàsíù kémi tó tún wá gbàdúrà I was crying like a baby on this social media Bukky Jesse o oh, ṣe justice for Mohbad tuntun you are smiling ọ̀rọ̀ Mohbad òkú ni wọ́n so. wọ́n sọ̀rọ̀ funny things you are making people laughing you are making it as a joke ọjọ́ ìlọ sunkún rí lórí ẹ̀ ọ̀rọ̀ yẹn ò gbomi lójú ẹ̀rí ó kàn ní kó máa ṣépè fọmọ yẹn ni òun wá kò gbomi lójú ẹ̀rí gbogbo ọjọ́ tèmi sọ̀rọ̀ tí mo fi nígbà yẹn tọrọ yẹn ṣe fresh tó sọ̀rọ̀ mo lẹ́yìn tó pa Mohbad mo ní wọn máa ṣòfò ọmọ ní at the age of that tọmọ bá fẹ́ dológo ẹkún ni mo fi sọ jésì o máa ń rẹ́rìn-ín màá ní Bukky Jesse you always smiling wàá máa pa wọ́n lẹ́rìn torí wọ́n ti sọ pé wọ́n fẹ́ sọ ẹ́ di blogger <laughs> blog blog blogger celebrity is easy but kò easy láti maintain tó bá di celebrity sórí bó ṣe máa ń bú àwọn tí o ti máa ń bú yẹn easy o wọ́n ń because ìkọ́ kò sí nǹkan tó fi kún wọ́n de máa ń ṣaṣẹ́wó gan ìwọ́dẹ̀ rẹ̀ ń sìn oní òkè ń ṣaṣẹ́wó yóò mọ̀ pé ó máa so àwọn lára àwọn kan tí àwọn celebrity nàìjíríà nǹkan tó gbúdọ̀ ṣe nìyẹn celebrity ò dẹ̀ ní lọ sóko kọ́ lọ máa bá ẹ gbé kọ́ lọ máa bá ẹ fọ òkú kọ́ máa bá ẹ gbé ìyá kọ́ máa bá ẹ ṣe kí ẹ̀ tó máa tó máa tó ń ṣe ní London àti tá a máa ń ṣe ń bí they won't do that kàkà bẹ́ẹ̀ tó máa fi rògbò kọ́ máa lọ ṣiṣẹ́ ìdọ̀tí wọ́n máa ṣaṣẹ́wó àbí kọ́ lọ máa báwọn èèyàn di bargain so ó ti di evil bó kíkẹ́ ṣe oní tó bá ti rí ọmọ o tún gbé oní nẹ́tíwọ̀kì ẹ̀ ń ṣiṣẹ́ káàkiri sátáláìtì ẹ̀ gbogbo àwọn tó ń ṣiṣẹ́ fún mi ó gbé píṣọ̀ kan ó ní wọ́n tẹ̀lé wọn terrorist ló máa ń tẹ̀lé yàn Bukky Jesse Bukky Jesse ó rò pé iṣẹ́ tó ṣe lẹ́nu jọ́dún mẹ́ta èmi ò mọ̀ ni I know that you send somebody to me to God who made me mo kàn ń wò ẹ́ ni you send somebody to me wọ́n kéré àwọn tó bẹ̀ wọn kò ní dáa fún wọn tó bẹ̀ sí kò ní dáa fún wọn Bukky Jesse mo dúró mo pẹ́pẹ́pẹ́pẹ́ gan kó má bàa sọ pé torí pé o ní crowd ni mo ṣe wá fún ẹ wọ́n má bàa sọ pé wọ́n ń jẹ́lọ́ọ̀sì ẹni oníwàásí olórí burúkú ṣe kọrun náà pé nílé ayé mi èmi ò lè ṣe o kiri ẹni tó ọlọ́run gbéga kí sì má di tẹ̀mú ó pé ìwọ́ bìlí pé ọlọ́run gbéga nìyẹn torí pé o ti ní crowd crowd wo ló ní kò sẹ́ni tó ṣe case tó mí tìtìtìtì tó èmi Bọ́lá Fọláṣadé lórí social media mo tún connect Esabod mo connect Àbíkẹ́ Àbíkẹ́ ò lè sọ pé mi ò connect o èmi mo jẹ́ kó bẹ̀rẹ̀ sí ẹni tó bá wà sí sọ̀rọ̀ torí èmi mo pè láti Amẹ́ríkà mo ti pè bọ́t iṣẹ́ yẹn bá lẹ́rù òun náà ṣe gbóhùn àtà ẹsàbọọdù papọ̀ pé ta ló fẹ́ kojú mi ṣe tẹ ṣé wọ́n tẹ àbí wọ́n tẹ wọ́n tẹ wọ́n máa back down ni torí pé àtọdún tí mo ti ń sọ five years ṣé ìwọ lè ṣe kéèsì kan for five years kó má gbẹnu kúrò tó bá lọ sókè á tún ní ká gbẹnu kúrò á tún wáyé tá a bá tún tirẹ̀ tó gbé wá sí wa máa tún fẹnu sí a lè dákẹ́ o adákẹ́ kadákẹ́ kadákẹ́ o gbà tó tún wá ń bú wá sí yẹn káwọn èèyàn má bàa mọ̀ pé wá sí ìlò ń fún ẹ ní sítórì Elégùṣì àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ni wàá máa ló ń tẹ̀lé àwọn pípù yẹn káàkiri terrorist ló máa ń ṣe bẹ́ẹ̀ ò ń gbọ́ terrorist kó ba lè rọ́rọ̀ sọ bó <laughs> téèyàn bá wá sínú ilé mi àtàwọn tó àtàwọn tó bẹ̀ẹ́ àtàwọn tó ń support ẹ ní orílẹ̀-èdè Canada bíbà by the time tí n bá máa parí gbogbo ọ̀rọ̀ mi èmi máa investigate ẹ̀ máa jẹ́ kí ọmọ kó kúlà tọwọ́ ọlọ́mọ gbogbo tẹ́ bá ṣe máa máa pretend bí pé mi ò mọ̀ kọ́ tẹ́ ń ṣe ọjọ́ tọmọ kan wá sílé mi ọ̀rẹ́ ló pe rẹ̀ ọmọ kan ti pè mí tó máa máa pe ọmọ mi just to cause trouble between me and my daughter why tí ẹ fi wà tẹ máa fẹ́ kílé yín settle tẹ máa fẹ́ kílé ẹlòmíì dàrú tẹ́mi kí ni mo ṣe fún ẹ Bukky Jesse ẹjọ́ tó ń wò yẹn ṣó tọ́jú ọmọ ẹ ọjọ́ ó lè jẹ́ kí n sọ fún ẹ bẹ́ẹ̀ mi ṣe máa ń gbé boldness táwọn èèyàn dẹ̀ máa gbé tó máa ń ní boldness láti gbójú ọmọ jáde ó lè fọmọ ẹ proud ọmọ ẹ kì í ṣe pé London ló wà o ó lè fi proud torí pé ọmọ yẹn gan Ọlọ́run dáríjì mi ìwọ máa bú ọmọ èèyàn wàá máa ṣépè fún ọmọ èèyàn wàá máa ní tẹ́mi bá ṣépè fún ọmọ èèyàn wọ́n wá fọmọ mi ni bàbá ọmọ mi wọ́n tún pa bàbá ọmọ mi lórí owó wa ni mo ní right wọ́n fún mi license láti go after those people who have done evil to me and my daughter who have stolen my money up to date they have not given me compensation and they are using the money to be bribing the i mean all the to be i mean putting people terrorists on the social media to be supporting them kò ní lè jẹ Bukky Jesse mi wa fún ẹ tó torí pé o ní crowd o ò ń gbọ́ ìyẹn dẹ̀ ní bàbá ni àwọn tó dẹ̀ ní wọ́n fẹ́ lu ẹ̀yẹn gbogbo wọn kílà ni wọ́n kílà ò lè ní fẹ́ wọn ò lè blogger lórí social media yìí do you know how you normally say that you will send killers to go and kill people in Nigeria O man ń sọ with boldness wà pé wàá lọ gbé àwọn èèyàn lọ pa èèyàn ní Nigeria ó lóun mọ àwọn èèyàn tó ń pààyàn you know terrorists that kill people you always say that ó ní kí wọ́n tún lọ kidnap ọmọ ìkókó ó ní wọ́n máa pa ọmọ ní ó ní pa ó ní gba ọmọ yẹn lọ́wọ́ kan sáré gé irun you are telling on the social media ọmọ kókó i mean ọmọ minor ọmọ yẹn infant ló ń sọ pé wà á ní kó kidnap ẹ̀ we will tell people you already send people outside to go after the little boy and kán lè gé irun ẹ̀ kán lè DNA test. the way bó ṣe lọ long to ti lọ yẹn tó ti lọ gan jìnnà jìnnà bó ṣe ti lọ jìnnà jìnnà yẹn tọ́ bá náà fẹ́ kọ ọmọ yẹn sí lọ́wọ́ pé ó lòun ò ṣe DNA test tọ́ bá dẹ̀ ní ó pe torí pé tó bá ti ṣe DNA test yẹn because of that wọn ò ní fún pátápátá wọn ni wọn ò ní fún ní wọn ni wọn ò ní fún ní owó kankan nínú royalty ọmọ tí bàbá ẹ̀ fi sílẹ̀ and don't forget that Wumi and uh, Mohbad wọ́n ti marry wọ́n dẹ̀ ti jọjọ gbé owó tó bá pa at that moment tí wọ́n bá tiẹ̀ fún Liam nínú ẹ̀ Wumi has a percentage on in that money either kò jẹ́ pé wọ́n jà wọ́n wá tún kú látọwé àbí mistake or anything wọ́n dẹ̀ tún sọ nísìnyí pé a tún rí lórí ìgboro wípé wọ́n ní kò sí àpá kọ̀ọ̀kan lára ẹ̀ so Bukky Jesse mú passport ẹ̀ assignment mi fún ẹ rèé mo fún ẹ ní assignment yìí lọ sí Nàìjíríà O wà nínú ṣebí ìwọ náà wà nínú ó ló wà nínú àwọn bàbá Mohbad team lọ sí Nàìjíríà kó o lọ bá wa wo òkú Mohbad nínú mọ́ọ̀dì tó ń gbé sí nínú mọ́ṣúárì kó lọ wo kí ìwọ náà lọ wí kí ni ní passport try kó lọ síbẹ̀ kó lọ bá wa wò ó bóyá torí tó máa fẹ́ ṣe autopsy fáwọn èèyàn àwọn tó bá jẹ́ tó mọ̀ nípa kíní ẹ̀ kò ń ṣe nìkan náà máa pieces wọ́n máa ń pieces ààrẹ but gbogbo tó bá pieces náà wọ́n máa mú sample sample sample ni wọn ò ní gbogbo ẹ̀ lọ go and check maybe something is missing go to Nigeria help us to find kó lọ wo assignment ní fún ẹnìyẹn Bukky Jesse bó ṣe máa ń chat to tó máa ń rẹ́rìn mo sọ̀rọ̀ bàbá mú mi àti pain tí wà tí ò ti fún mi látọjọ́ ẹ̀ tí ń bá rántí ìjọ yẹn náà ló sọ pé ọlọ́run ò ní yá adóbò dáràn o wà máa sọ orí ẹ̀ ti burú mẹ́ àwọn to ló fẹ́ máa tró ṣèdì sí pé wà sí ìdóbò dáràn ni wọ́n ṣe ń fà ìyá ẹ̀ owó tí wàá sì gbà lọ́wọ́ mi ṣó lè gbà lọ́wọ́ ẹ̀ ni ẹ̀yin tòbò fún ni náà ìwọ tòbò fún máa fún ẹ ní owó night ẹ̀ náà tó máa sọ pé one night stand òun rẹ̀ mi ó fẹ́ fi mí fight obìnrin kan ó dẹ̀ rí pé obìnrin jẹ́ ṣó dẹ̀ tó wá rí pé mo tú ẹnìkan tó ń dè mọ́lẹ̀ ó wá fẹ́ ba gbogbo nǹkan jẹ́ ó dẹ̀ ṣe ó sọ sí ìbọn tèmi gan máa sọ sí láti bá yé ẹ jẹ tọmọtọmọ ni torí ó fẹ́ ba yé mi jẹ tọmọtọmọ ni read my lips tó tọ́ ni mo sọ fún ẹ ìwọ àti àwọn tó bẹ̀rẹ̀ síta ọlọ́run dismantle gbogbo yín You are not fighting for justice. You only hide under that. Tọ́mátì náà tó bọ́lá gbèrú ẹnìkan sókè o. Wà sáré gbé nígbà tí mo sọ níjọ́ yẹn nígbà tí mo bẹ̀rẹ̀ sí ṣe ṣáàdì. Mo ní Oríyọmí Àmùsá, ó sáré gbé ni, mi sọ Oríyọmí o, mi sọ Oríyọmí o. Nígbà tí mo sọ pé ó tún kúrò, wọ́n tún sọ pé kò ṣe kíní yẹn. Ó yá lọ sọ́dọ̀ bẹ̀rẹ̀ kìtà, ó tún sọ. Wàá máa ṣe tó bá ti wá ṣe wàá máa ṣe, ẹni tó lọ́hùn fẹ́ wà sí àwọn aṣọ jáde, ẹni tó lọ́hùn fẹ́ lọ́mọ èèyàn fẹ́ orí ẹ̀ ti burú wà sí. Orí ẹ̀ orí ẹ̀ bí orí àgbo orí ti burú ẹnu ẹ̀ fẹ́lẹ́ orí ẹ̀ ti burú. orí ẹ o ti burú mo ní license and the only woman that has license to láti mo lè búlì ẹ kódà tọ́lọ́run bá fún mi nígbà jẹ́ pé mo ní ẹ̀mí ọlọ́run ni mo lè ọlọ́run lè fún mi ní grace ọlọ́run kò ní jẹ́ kí n pààyàn ni ìdí olè woman kan fún ní license láti mo lè búlì ẹ mo lè sọ̀rọ̀ ẹ mo lè sọ àṣírí ẹ mo lè sọ gbòǹkan tó ló ṣe kà fún mi èmi ò sínú àwọn káwọ torí pé mi ò wá torí pé ọjọ́ tí mo wá sẹ́yìn ṣe pé wọn ṣe one night stand obìnrin tó ṣòwò ni mi oníṣòwò dẹ ni mo lè jẹyà dáadáa ìyá mi ò lè sọ pé nǹkan tíbùtò máa sọsẹ bàbá ilé bàbá ò lè sọ pé nǹkan tíbùtò máa sọsẹ Ọlọ́run mo jà fún yàrá mi Ọlọ́run jà fún mi Ọlọ́run dídì mo jẹ ìyá mi single handedly Ọlọ́run wá ṣe dáadáa fún mi nílí tuwé mo máa lè jáyé mi ìwọ wá dé olóò máa ń jálé olè fi bo tiẹ olóò máa ń ba ayé mi láti wá máa lò wàá máa gbé ọ̀rọ̀ Elégùṣì jáde Elégùṣì ti jẹ́ ọ̀tá ẹ̀ tipẹ́tipẹ́ o ò fẹ́ ká yé ẹ̀sẹ̀ tù téèyàn bá bí obìnrin obìnrin jọba nílùú òyìnbó ọmọ lobìnrin you poke nose to people's affair too much ilé ẹ̀ dẹ̀ ń jò lọ pọtí ilé ẹ̀ you go after people's side ìwọ ló máa fẹ́ direct ìjọba ìwọ ló máa fẹ́ direct governor ìwọ ló máa fẹ́ direct ilé onílé ìwọ ló máa fẹ́ direct ọmọ ọlọ́mọ ìwọ ló máa fẹ́ direct marriage onímarriage ìwọ ló máa mọ business oníbusiness ìwọ ló máa mọ pé òwò báyìí lẹ́nu máa ṣe tó to ń ṣe mọ́tò ó gbúdọ̀ máa tarú àbí kó máa tewé àbí kó máa ta nǹkan kó máa tewé dú òfò lọ́ọ́ ṣe ìwọ náà ló máa tẹ̀kọ́ lọ́ máa tẹ̀kọ́ fiṣẹ́ orin àfẹ́ mọ́ orin ẹ̀ máa orin ẹ̀ ti cause problem ní society nígbà yẹn náà bó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú dára nìyẹn dára máa bú mi ó fẹ́ gbé jáde nìyẹn wàá máa gbé wọn sókè wàá máa fẹ́ tẹ̀ mí mọ́lẹ̀ ọdún máa tẹ ògo ẹ mọ́lẹ̀ tọmọtọmọ bó ṣe lọ fẹ́ tẹ ògo mi mọ́lẹ̀ àdàbí tó bá jẹ́ pé o fún mi lówó lọ́jọ́ tí o bá mi sùn àdàbí tí bá bèrè owó lọ́wọ́ ẹ àdàbí tó bá jẹ́ pé mo sọ pé mo fẹ́ fẹ́ àdàbí tó bá bẹ̀mí bẹ̀mí bẹ̀mí bẹ̀mí tó sunkún sunkún sunkún tó tún fi òògùn sẹ́nu kó tó di pé o lè rí wòwò mi tó wá ṣe tó máa ló máa ń ṣe fáwọn èèyàn ọ ilé ẹ̀dá mi bàbá mi lọ́run adé mẹ́rìndínlógún to ti jẹ ọba mẹ́rìndínlógún to ti jẹ nílé bàbá mi ṣóògùn ló ló believe gbogbo orí ma yẹn máa pé pa ẹ́ àwọn orí adé tó ti ṣèkà fún àwọn ọmọ aládé tó ti ṣèkà fún á pé pa ẹ́ wàsíù bàbá ọmọ mi tí ò jẹ́ lówó tí ò yáwó lọ́wọ́ ẹ̀ tí ò ṣe kankan fún ẹ tó pádànù tó wá ní mo gbe oyún ẹ̀ mo gbe omo ẹ̀ mo gbé fún mo gbe fun bàbá ọmọ mi ti n bá bí ọmọ tí ọmọ bá gbọ́mọ fún bàbá ọmọ mi ṣé kò ní ànáùsì ni àbò rẹ pé àwọn ò kì í diabolic person Bi wo wọ̀nyẹn ilé wa lè jẹ́ diabolic but àwa wà liberated ọmọjọ́ tí mo ti fayé mi sí Jésù ni ọmọjọ́ tọ́lọ́run ti bá mi pàdé ni 1988 1988 na today mo ti mọ̀ ẹ́ ti pẹ́ 1980 ni mo ti 1984 80 84 gangan ni mo ti máa ń tẹ̀lé ẹ bọ́mbà tó bọ́mbà like gbogbo orin ẹ but ìsìn mo ti gbàgbé wọn yóò ti rùn sọ́lọ́run ọlọ́run ò fẹ́ràn ẹ o gbogbo òṣì àtòlè tó máa ń jà rọ́bìrì tó kó kọ́ àwọn ọmọlọ́mọ láti máa jalè láti máa bọ̀ orílẹ̀-èdè nàìjíríà jẹ́ the lord ọlọ́run hate ẹ. ó wá ní god tó wá kọ lánàá bukki tẹ́yìn bá ta ààyè yẹn ò lè jẹ́ òun ló fẹ́ lò láti máa dojú ìwọ ló ń fún lóríṣiríṣi àwọn information ẹ ilé yẹn ní kámẹ́rà kíní kan majority of messages. tí ó gbé jáde fake ni gbogbo news majority of news tí Bukky gbé jáde ṣe fake news but ó lè tẹ́ sójú anybody ó lè ṣe tàràtàràtàràtàrà kó máa bọ́ everybody you are training children you are training people to be terrorists Bukky máa tó ti ń terrorize àwọn àgbàlagbà tó máa terrorize ọmọ kékeré ìkókó in fact ó máa sọ pé kó o máa sọ pé kán lọ kán jẹ ọmọ yẹn pé kán gé irun rẹ̀ tó kán fi ṣe DNA test èwo ń talaba nù bèjì ó jìnnà sí náà ó jìnnà sí wọn what is your problem tí wọ́n bá di lọ́la tí ẹni yẹn bá sọ pé ókè o ṣé ìyá wọn ṣé ìyá ọmọ yìí wọ́n jà ní wọ́n ṣe jọjọ para wọn ní ó ṣe mi sẹ́kọ̀ọ́ wákọ̀ àbọ̀ knock out wọ́n dẹ̀ knock out for real tó ṣẹlẹ̀ ni wọ́n sọ yẹn ẹ lọ wo ẹ lọ wo inú ọjọ́ inú mọ́tò ẹni tó bá bí ire kó sẹ́ndì mọ́tò kìíní yẹn sí mi ẹni tó bá ní kìíní yẹn lọ́wọ́ kó sẹ́ndì sí mi ẹ lọ wo ọjọ́ tí liya mi Mohbad tán ànáàsì pé Mohbad kú gbogbo ara ìṣe rẹ̀ jẹ́ níbẹ̀ mo ní mo play mo máa wá ẹ̀bùn ẹ̀dẹ́ tó bá ní ní kíákíá kó sẹ̀ǹdẹ̀ sí ni ṣé ẹrẹ́jẹ̀ nínú mọ́tò but nínú ilé nígbà tó ń nà kí áùtù tán ṣé wọ́n pieces ẹ̀ ni ẹ̀jẹ̀ wà nínú ilé tòótọ́ nítorí ọ̀dẹ̀ ṣe yẹn náà ni wọ́n sọ pé ó di wowowo láìwo náà wò wà bí báwo ni bódẹ̀ ẹ̀jẹ̀ tọwọ́ náà ni àpá wà lọ́wọ́ ẹ̀ níbí àpá wà lọ́wọ́ Mohbad tó nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn wọ́n send ìgbà tó gbé Mohbad tó lọ wú padà tó gbé dé wọ́n send bọ́dí ẹ̀ wọ́n send the picture sí me. i don't just want to look at it What ó I want àwọn naija police wọ́n send ẹ̀ sí mi no be mouth tí bá gbé ẹnu kúrò ńbẹ̀ àwọn ọmọ kéékèèké kéèsì ó máa daru. ni tí bá sọ fún ẹ mo lè dàrú mi ò dàrú pé kó má bàa ní justice torí ẹ̀yin gangan tẹ́ ń sọ̀rọ̀ gba justice àwọn tó pa gangan wọn wà lọ́ndà ẹ̀ àwọn tó pa mohbad gbogbo àwọn tó pinnu to fẹ́ pinnu yá tiẹ̀ gbogbo pátá ló ń support. tí wọ́n bá gbé lọ sọ́sìpítù máa tán sọ pé he died in an on arrival tán bá ti sọ fọ́lọ́ àmì àwọn nọ́ọ̀sì hospital yẹn tán bá ní kó gba lábẹ́rẹ́ ni kó lọ bí ipò tí ó ti kú kán dẹ̀ sọ pé wọ́n àná ìsẹ̀ wọ́n dẹ̀ ní kán lọ sí. ta ló dẹ̀ ń wọlé orò ta ló wọlé àwọn oníjọ́ yẹn mo sọ títí dè ní bó ṣe sọ àwọn mẹ́ta ni wàsíù kókó wọn dẹ̀ ló ti ń wọlé awo rí wọn náà ti máa ń wọ ẹ̀ mímọ́ ìpè bí àbí lady àbílẹ̀ awo wọn tó bá ti fẹ́ ṣòro àwọn mẹ́ta ni kábíyèsí ọ̀nìrìṣà bíi láwọn ló pa o elégùsì náà àti wàsíù lójú ẹlẹ́kẹta tó wà nílógún nǹkan tí mo sọ ní time ní september ní september yẹn àwọn tó wà nínú tó ṣe orò tó ṣe àwọn mẹ́ta yẹn ni mi ì sọ pé àwọn ló pa o bọ̀ wàsíù ìgbà tẹ́mi wá ń gbàdúrà tí mo sunkún tó gbogbo ayé lọ wo pẹ̀lẹ́pẹ̀ wọ́n ṣe gbà kó lẹ́nu mi torí àwọn tó pa wọ́n pé when I curse it come to pass a máa sọ pé èpè náà ń sin àdàbí promo ló ń ja Auto Bola yẹn ẹ má ràn anybody wá sínú ilé mi kó gbóúnjẹ wá mọ́ don't get me up don't send poison to my house don't give my daughter food poison food in school don't tell me orí burúkú àjálẹ̀ tẹ́yìn ṣe máa ti pé olóòsà ìyá yín ṣé àjálẹ̀ yín gbẹ̀yìn lẹ máa ń pààyàn lẹ ń pààyàn ta àjálẹ̀ yín gbẹ̀yìn lẹ ń fi èèyàn ṣòwò àjálẹ̀ yín orí burúkú yín gbẹ̀yìn ṣó lẹ ń jalè òòṣà àti gbogbo nǹkan tí Wasiu ṣe àwọn kan tó ń bèrè pé ṣé mùsùlùmí ni àbí kírísẹ̀ mo máa gbé àwọn awo something ẹ̀ ori orí platform kẹwò ó ti delete àwọn kan ṣùgbọ́n àwọn kan ṣì wà. ṣó gbẹ̀yìn lẹ́ ń jalè ṣé òṣà ti Wasiu àti gbogbo orí burúkú àti gbogbo ìwà burúkú tó wù àti àjálẹ̀ tó ń kọ̀tò ṣó gbé ló ń ṣẹ̀sìn ló ń ṣẹlẹ́yà ló ń jalè kiri ibùkan náà a máa múni là láì fi làálà sí làálà ló wà láyé ẹ̀ tó rè pòun là làálà ló wà nínú ayé ẹ̀ tó lòun là bójú ọ̀yàn náà bó ṣe sọ Bukky Jesse ni a bàbá Tinubu òun mọ̀ ìpẹ́ṣẹlẹ̀ ń tọ̀ sára nínú ṣáàtì ẹ̀ ni mò ń bá ẹjẹ sílẹ̀ Bukky Jesse jọkànjọkàn máa máa bẹ post ẹ̀ òun lọ́wọ́ ṣe ṣe kan ló máa bú wọn ṣàkàtà bá ṣe tán ọwọ́ bú wọn o tí bá ti sọ pé dádì mi ni Tinubu o a máa jáde bàbá mi Tinubu bàbá mi Tinubu wọn máa ní kó gbàmọ́ lẹ́nu orí ẹ̀ ti burú jésè ọmọ jésè búkì orí ẹ̀ ti burú dànù. you are going after a little baby you are terrorizing the baby the girl I mean the boy tó o bá fẹ́ bùgbà tó yá ọlànà ọba elégùsì ṣe kí ló wá ń gò fọ̀ wùmí fún táìnà ọba elégùsì bá ṣe é ṣé Wùmí nígbà tó bá ní wọ́n ṣe competition ṣé Wùmí ni wọ́n competition fún pọ́ńdà mọ́ ayé òǹgbà ẹ̀ ṣé Wùmí kí ló yẹ tó lè go fún àwọn tó ń competition àná ọba elégùsì kan wọ́n kàn lè forúkọ ọba elégùsì sí kàn gbé ọba elégùsì sẹ́nu kàn gbé sí ẹnu ẹnu Mohbad tó kú may he rest in peace kàn gbé sẹ́nu Mohbad tó kú Wàsíù wà nínú àwọn tó ń yọ lẹ́nu to go with made me wo alukurani rèé owó ọmọ yẹn tó sọ pé wọ́n sọ tó wá sí ìhùn máa wà nínú àwọn tó máa wà torí nǹkan tó ṣe fèmí rí ni gbogbo mọ́tò tí máa gbé wá sí nàìjọ gbogbo owó tó bá wọ lọ́wọ́ mi gbogbo wọn gúrùpù wọn bọ́ ṣe ń ṣe nìyẹn àti gbogbo wọn àwọn ọmọọṣẹ́ àwọn gáràjẹ gbogbo wọn ni wọ́n ṣe ń bàbá ọmọ mi gbà tó yáwó bẹ̀rẹ̀ sí fi South Africa gbé ogun tí ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ fèmí ẹ̀sìn lẹ máa ṣe because my mouth will not be shut down i'm emotional ẹni tó bá ní tó bá fẹ́ sọ̀rọ̀ fún ẹni tó ti kú wàá ní wá wà emotional ó wà emotional wọ́n kò ń bẹ́ẹ̀ síta kó máa heart ni wàá máa sọ pé àyà ni kò sí nǹkan tó máa ṣe tó pé wọ́n sọ pé nǹkan kan máa kò nǹkan kan ò lè ṣẹlẹ̀ tó pé wọ́n bìlì pé wọ́n pọ̀ wàá máa sọ pé ẹ o láwọn èèyàn nàìjíríà kan o monitor káàkiri báyìí what gave you the audacity to be going after people's life are you a Nigeria police if you want to be a detective you want to be telling people then go and join detective group go and join police tọ́n bá máa gbà ẹ́ tó bá ní nǹkan tó lè tó obtain what gave you the right láti máa tell telling people and then you be screenshotting it out I tell you yesterday and this is the picture to somebody even in America you posted the picture of that lady that where she was the where she was working in America the hospital you place the address you place everything about the hospital in America on your page that you are telling them Because Nigeria now, some of people in Nigeria, they are not training you as a terrorist lady. Bukky Jesse, jẹ́ kórí ẹ̀ kó pé. In tó ń fà yín, ó máa jù ẹ́ lọ, tó bá já sí You said you know their house. All of you, bẹ́ẹ̀ ṣe best, bẹ̀rẹ̀ sí ní máa fi àdírẹ́sì ilé àwọn What concerns you? What is your business? that you are posting their address as Iwo o ṣe báyìí báyìí for you to know i'm telling you i'm following you you are not the one telling them Wàsíù Àyìndé àti àwọn tó ń bẹ̀ níṣẹ́ to ń place ẹ ni wọ́n fún ẹ ní information but wọ́n fẹ́ máa lò wá sí face face yẹn máa to ya your face go tear very soon má jẹ́ n bá ẹ fẹsẹ̀ sí má jẹ́ n bá ẹ Mr. Falana ẹ gbọ́dọ̀ back out ẹ dẹ̀ gbọ́dọ̀ step down. To tó bá jẹ́ Wùmí ló pa kò mí gbà tí ń ṣe pé bóyá ẹ̀yin lẹ ránṣẹ́ gbà tí ń ṣe pé bóyá ẹ wà involve ṣe bí wọ́n pè yín ni ẹ̀ẹ́dẹ̀ gbowó náà ẹ kàn wé pé this case I want to step into it and ebu àti gbogbo ẹ̀dẹ̀ ṣe pé wọ́n ṣe control because àwọn tó parí wọ́n tún bìlí pé wọ́n wà their legions ṣé ẹ lè ju àgbáyé lọ ni ẹ lè tó gbogbo àgbáyé torí ẹ kàn ń try láti máa ẹ létò àgbáyé torí pé wọn dèwò náà wọn máa máa fẹ́ ṣe kó máa wá bully you are bullying Liam Bully. you are not a police if you want to address police address police pé Wùmí ó ní right gan láti kò kàn ẹ́ kò kàn ẹ́ nínú family yẹn kò kàn ẹ́ wá dẹ̀ rí pé bàbá Mohbad gangan fúnra rẹ̀ ó step aside fún ẹ ṣé o ti gbọ́ nípa language yẹn rí language tí bàbá lò ń gbà yẹn bàbá bàbá Babangida ó ní i step aside o ti rí pé bàbá Mohbad ó step aside fún ẹ ó rí kó step aside fún ẹ ni. olóòkì ṣépè fún ọ̀dà bí ẹni tó ṣépè fún ọmọlọ́mọ torí pe. èpè tí mo ti ṣẹ́ lánàá yẹn lára àwọn ìyàwó Wàsíù àtàwọn tó mọ́ jọjọ àtàwọn gómìnà àtàwọn tó lórí burúkú tó máa ń ṣiṣẹ́ burúkú wọ́n ti wà ń bẹ̀ wọ́n ti wá lọ́ndà ẹ ẹ olóòṣèpè fún ọmọlọ́mọ ṣépè fún ọ̀nà tó pọ̀ fìyà Wàsíù fìyà jọmọ tèmi ọmọ òjò ọmọ lọ Wàsíù ló ọmọ tèmi against mi inú ilé Wàsíù ni Wàsíù ti ń sọ fún Wàsíù ló lo Ṣọlá against mi kì í ṣe fẹ́lẹ̀ Wàsíù Àyìndé ló lo Ṣọlá against me ojú yín mo ṣàlàyé fún yín lánàá tó sọ fún Ṣọlá má jà báyé obìnrin jẹ́ ó pè mí láàárọ̀ ó ní kí n bẹ ọmọ mi ọmọ mi pè mí lóun fẹ́ kó mọ́tò mẹ́ta lọ́dọ̀ mi tó bá kó mẹ́ta yẹn á gbé ọkàn fún àwọn àgbà méjì wọ́n ṣe fẹ́ lọ ọmọ mi nìyẹn láti máa gba nǹkan tèmi torí pé wọ́n dẹ̀ ti máa jẹ́ kí wọ́n kọ́kọ́ búra wọ́n ní kán múlẹ̀ lára nǹkan tí Wàsíù ń ṣe fáwọn èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà nìyẹn orí yín burú ni ẹ̀yin olórí burúkú yìí wọ́n ní wọ́n jà ó wá fọwọ́ gbá nǹkan wọ́n wá lọ knock it out ìyá Mohbad ọ̀rọ̀ tó sọ yẹn wá ní pé kán lọ mú ìyá Mohbad fún ọ̀rọ̀ tó sọ wọ́n ó yẹ fún arrest ni London tó wà yẹn going after baby ẹ eh? you o ti yẹ fún arrest ta ló ń tiẹ̀ lẹ́yìn abúfẹ́ ká ṣépè fáwọn tó tiẹ̀ lẹ́yìn àwọn tẹ́rọ̀rì níjọ́ yẹn náà bó ṣe bú Tinubu nìyẹn pé Tinubu ti dàgbà jù kó gbé fún Afáṣọlá kó Tinubu ti dàgbà jù bó ṣe sọ́dọ̀ ilé àṣà tiẹ̀ nìyẹn o ó ti gbé kó gbé fún Fáṣọlá torí Fáṣọlá máa ń fún àwọn aṣẹ́wó náà lówó àwọn ọmọ ní tíátà torí pé ó jẹ́ ó ti fún Lizzy Anjorin lówó rí àbí bẹ́ẹ̀ kọ́ Fáṣọlá tó jẹ́ pé ìlọ́tọ̀ fowó ni wọ́n ló kó tó wà ní abroad tó wà lamẹ́ríkà tó wà káàkiri ṣé torí pé wọ́n fi ṣe gbolé Fáṣọlá wà ní àwọn tó bà Nàìjíríà jẹ́ for eight years kò rí ọ̀nà ṣe kò rí náà gbogbo ọ̀nà yẹn wọn parí ẹ̀ kò dẹ̀ rí omi ṣe àmì kò rí náà yẹn ṣe wọ́n wá ní Tinubu ti hóòdù jù ó ń tọ̀ sára ń jọ ẹ̀ ọmọ pọ́ṣọ́ lórí láṣà tiẹ̀ Bukky Jesse orí ẹ̀ ti bàjẹ́ orí ẹ ó ti bàjẹ́ a sọ̀rọ̀ ó ní ó ti ọ̀dùjọ àwọn tó yànjú gbà yẹn kí ni wọ́n rí ṣe fún nàìjíríà tó yànjú kí ni wọ́n rí ṣe kí ni wọ́n ṣe torí pé wọ́n kàn máa wà mẹ́ láti máa sọ pé kinní kan wọ́n fẹ́ máa lò wọ́ àti voice àti ilé àìtọ́ fẹ́ lò mo lọ́n fẹ́ lò ẹ̀ sí gbé ọ̀rọ̀ wọn ti ní kó gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn sílẹ̀ mama Mohbad ní right It's like some people are just telling them they don't have right they have rights Iya Mohbad have right to tell you authoritatively, drop this case even if my in-law, my daughter, my, my daughter-in-law kò ní pa ọmọ mi. Tó go jẹ́ power more. I want my set máa settle kì í ṣe wọn ló máa bá wọn settle. O lawyer o dẹ̀ kì í You are nobody. On the issue. On the case of Mohbad, tó bá ní kó gbélẹ̀, gbélẹ̀ ni. Ó ti ó ní wọ́n knock ọmọ wọn out ó ti ń sọ̀rọ̀ nìyẹn bóyá ó ti wò pé tóun bá sọ̀rọ̀ wọn á kú bóun ò bá sọ̀rọ̀ wọn á kú tóun bá dẹ̀ sọ̀rọ̀ sí wọn á pa ọmọ òun wọ́n ti pa ọmọ òun already wọ́n tún pa grandchild òun wọ́n tún pa ìyàwó ọmọ òun wọ́n tún pa òun kóun kúkú sọ̀rọ̀ wọ́n tún pa ọmọ òun tó kú kóun kúkú sọ̀rọ̀ ó ní wọ́n fún lábẹ́rẹ́ ni wọ́n knock out ó possible kò sí nǹkan tó ṣẹlẹ̀ nàìjíríà àwọn occultic people yìí lórí burúkú mà ni wọn ìwọ náà ti darapọ̀ mọ́ wọn odó ti wà nínú wọn ti pẹ́ I don't feel like talking about you because you are nobody bóyá tó má sọ̀rọ̀ ẹ̀ máa sọ pé torí pé o ní crowd crowd wo lo ní ta ló ń gbé wọn fẹ́ mi mọ́ ra ni tó ní lọ́bẹ̀ òṣòro àwọn tó yẹ pé wọ́n tẹ̀lé yín káàkiri àwọn tó ń pùl èèyàn dáhùn nílẹ̀ Yorùbá nìyẹn ilẹ̀ aṣálẹ̀ lẹ́ máa gbé lance. tí bá sọ̀rọ̀ sí máa ní ẹ Tinubu ló bẹ̀ wọ́n kán lọ pa bàbá ọmọ ìkíní kan kiri kan ó sì ń gbé sókè Wàsíù ni Wàsíù Àyìndé ó ti ń bá mi po wèrè kí n ti wá sórí facebook bá ti wá sórí facebook five years ago ni mo ṣe bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ aṣíwájú mo ṣe bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ àwọn politicians wàsíù àtàwọn gúrùpù ẹ̀ ni wọ́n jọ ń ti ń dààmú láàmú láti ìgbà tí mo ti promote láti 2011 thousand is thirteen years now so i suffer like seven to eight years before i start talking i ran away from nigeria for me to have my peace and they continue following me and telling me because they are terrorists and that's why i call them terrorists they are terrorists nothing but the terrorists and anybody supporting them also from international level they are terrorists they are terrorists and to the level that you know for the, for you to know that Canada government have actually worked for over this issue despite the petition me like kílódé ṣé wá sí wọlé sí Canada mọ́ he cannot ṣó lè wọlé sí America because a lot of a lot of bóun ṣe petition ayé àwọn èèyàn àwọn èèyàn gan petition What is wrong ó ti rán àwọn èèyàn lọ sẹ́gbọ̀n tipẹ́tipẹ́ no be today ìyẹn lẹ́mọ̀ wá sọ pé fàṣọlá ni ah, ṣé fàṣọlá fẹ́ kú sórí oyè ni ìwọ tó ń dárúkọ fàṣọlá ń jọ ẹ̀ Bukky Jesse tó ní ẹ̀kan gbé fàṣọlá yẹ kan fi sí power ṣé fàṣọlá fẹ́ kú sórí oyè ni fàṣọlá lọ sí gọ́vnà lẹ́ẹ̀mejì gọ́vnà acs ó lọ sí mínísítà fúnni kan for eight years sixteen years ní ẹ̀kan lọ sinmi díẹ̀ náà kí ni wọ́n ṣe ṣé wọ́n ṣe ọ̀nà wọ́n ṣe náà àbórí yín ò pé ni àwọn kọ́ ni wọ́n gbé pé ó ṣe náà nàìjíríà ṣe náà yẹn ṣe ṣe ọ̀nà gbogbo nàìjíríà kan máa ní wọ́n lo bílíọ̀nù sí ibi tó yẹ kí wọ́n ṣe òun ló approve gbogbo ẹ̀ tí ibi tó yẹ kó ná one thousand sí wọ́n máa sọ pé wọ́n ná hundred billion síbẹ̀ yo, ò anybody but I'm only saying the truth stop bullying that boy that little boy stop bullying him stop cursing him. if bookie Jease if if a woman is going to be arrested kò mí kò máa ṣépè fún ó máa ṣòfò ní ó máa ṣe kinní kan ní ó máa ṣe gbá ní o máa ṣàwo ní ókè tó bá dẹ ọba tó ń gbé dúrọ́ọ̀gì ṣé wà sí ògbé dúrọ́ọ̀gì ọba tó ń gbé dúrọ́ọ̀gì gbọ́ ṣé tó bá ń Facebook lẹ́tí fẹ́ ṣe judgement ẹ̀ olórí burúkú yín tó ẹ máa bìlí pẹ̀ wà lókèrè wọn lọ́wọ́ òlè tẹ̀yìn máa fún yín lọ́wọ́ ìyá máa jẹ yín bí tẹ bá wà tí ọba wọn yẹn tí wọ́n bá fẹ́ ṣe fún yín ìdí wọn ò ṣe tẹ bá sọ pé wọ́n ṣe ń sin ọba tó ń wọ́n wá ibi tẹ́ wà wọ́n sùn yín kó wá sọ defamation of character pé òun gbé drug yẹn come and make come and prove it to to the whole world. ṣé okay wọ́n ní wọ́n pa èèyàn wọ́n ṣe petition wọn ò fún wọn ní petition wọn ò sign petition ọlọ́pàá ò ṣe kíní kan kíní kan ò ṣe kí ló ṣe ọ̀rọ̀ drug ni wọ́n sọ síbẹ̀ yo they are just giving you some information just for you to be kẹ́kọ̀ọ́ di free terrorists free bullers. a máa ní tí Tinubu gan Bukky Jesse yẹn tí Tinubu gan bá ṣe pé kò ń step down lórí ọ̀rọ̀ yìí owó ò step down Tinubu ìsìkiri kọ Tinubu ṣé bọ́n ṣe ń wá justice fún yàn nìyẹn Bukky Jesse yóò ń búlì yóò ń búlì gbogbo wọn ni olẹ́bìnrin yẹn ò sọ̀rọ̀ ṣé ó lè jẹ́ ìwọ ni kò sọ̀rọ̀ ṣé o lè sọ̀rọ̀ ní àárín àwọn àwọn kìnìyẹn mo ṣe kí n gbàdúrà fún ẹ pé kó ọlọ́run jẹ́ kun àgbákò o in tí ò kí ń jẹ́ kí èèyàn sọ̀rọ̀ kó mọ evidence kó má lè sọ̀rọ̀ lẹ́yìn tó bá ìwà láàrin wọn kọ́lọ́run jẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ ṣó lè ṣó lè ṣó ṣẹ́kìn gbàdúrà yẹn fún ẹ. ṣẹ́kìn gbàdúrà yẹn fún ẹ pé nǹkan to yọ̀ máa rọ̀rọ̀ báyìí tí wàá dẹ̀ mọ̀tò tó o dẹ̀ nílé sàn. ọ̀rọ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ nígbà tó kọ́kọ́ ṣẹlẹ̀ àwọn sínétọ̀ oríṣiríṣi Lagos State dàrú gbogbo ló dàrú bẹ́ẹ̀ you think say na Wunmi na Wunmi just kill am they just want to give that respect Come máa lè say, pé yes o come máa die, come kọ́ kill ẹ̀ down a lot of things is going on ó wà di ilé ní gbà míì ẹ wàá máa sì fi system bú Wàsíù kò ní dùn torí pé òun ló ń ya pattern fún ẹ kọ́ máa lè má sọ pé òun ló ń tú àṣírí ó lè ní Wàsíù Wàsíù ti ja Elégùṣì ní olè dáadáa ó dẹ̀ máa set it up Wàsíù ń gbé drop gbogbo nǹkan tó bá sọ pé anybody ń ṣe ni Wàsíù ń ṣe Wàsíù ni bàbá kí wà kí Elégùṣì tó dàgbà ni Wàsíù tó ló ti ń gbé drug ló ti ń ṣiṣẹ́ pẹ̀lú gbogbo àwọn drug baron tó wà gbogbo Nàìjíríà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ Wàsíù Àyìndé gbogbo àwọn tó kọ́kọ́ náwó fún Wàsíù ní ayé 80s ní 80s 70 to 80 fún yẹn they all drop pictures lẹ́yìn tó kò nínú drug patients ni wọ́n wá di àwọn tó ń ṣe fraud tó máa lọ gbá òyìnbó tán àwọn fraudsters lẹ́yìn tó kò lórí fraudsters sí fraudster náà ṣì ń náwó fún but àwọn tó wá ń ṣiṣẹ́ yẹn gbogbo àwọn politicians àti àwọn kan kidnapper kidnapper àwọn èèyàn burúkú burúkú Wasiu have trained a lot of people to be bad things in Nigeria. ó ní ó ní try and deserve to be corrected in love she does real have personal experience of those evil celebrity apart from Genesis Anyway, I do listen to people. let me tell you ìyá Mohbad ṣe mistake but ọlọ́run má jẹ́ ká kó sọ́wọ́ wa àwọn èèyàn ẹ̀ka Bukky Jesse Wùmí bó ṣe wà yẹn she just fall she find herself in some i'm not supporting her. Hmm? àwọn èèyàn ní nàìjíríà wọ́n máa ń gbọmọ lọ́mọ wọ́n á dẹ̀ sọ ọ́ dìdàkudà bẹ́ẹ̀ ni mo sọ fún yín táwọn pípú evil pípú yìí tó máa wọlé sí èèyàn wọ́n á sọ ayé ẹ̀ dìdàkudà wọ́n wọlé ti àwọn bàbá wò mí wọ́n wọlé ti wọ́n ti torí ọmọ ológo wọn owó ọmọ yẹn àti torí Mohbad wọn náà ṣe da gbogbo ayé gbogbo wọ́n fẹ́ da ayé gbogbo ilé wọn wọ́n dẹ̀ ti pa Mohbad lórí a lot of things Elégùṣì bó ṣe wà yẹn ó lè máa Elégùṣì tí Wasiu bá fẹ́ bá tèèyàn jẹ́ aṣẹ́wó ló máa ń bẹ̀ sí aṣẹ́wó ló máa ń bẹ̀ sí àwọn gbogbo ọmọ celebrate yẹn àwọn ọmọ yẹn náà wọ́n mọ̀ nǹkan tí mò ń mo ti sọ̀rọ̀ fún alára mo sọ fájèrò wùmí wọ́n gbà tán wọ́n lè dẹ ọmọ yẹn sí wọ́n lè dẹ ọmọ yẹn sí sí Elégùṣì because Elégùṣì ti ṣe Wàsíù kò dẹ̀ nímọ̀ pé òun ṣe Wàsíù torí pé ó ń béèrè mọ́tò yẹn lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ ìbílẹ̀ pé òun ìmà gbé wálẹ̀ níṣà tá a bá ń sọ̀rọ̀ fún wọn màdàbí pé wọ́n ń bà wọ́n jẹ ni ìwọ́rẹ́ nìkan tó bá Wàsíù ṣe tí ò ní lẹ́jọ́ ni ọ̀rẹ́ ọlọ́fàmọjọ tó jọba ọlọ́run ló bá gbé pé ó máa padà sórí òye ó da gbogbo lé wọn rú ó da gbogbo ẹrú nígbà tó ti tolúbàdàn tolúbàdàn lọ fún ẹnìkan níkíní ó da gbogbo wọ́ Wàsíù burú kọjá dáadáa Elégùṣì was being set up ẹ lọ bèrè ṣé Elégùṣì máa ń gbà nínú owó royalty Mohbad àti gbogbo iṣẹ́ tí Mohbad bá ṣe Wàsíù máa ń gbà ń bẹ̀ I bet you I cross my heart bó ṣe ń ṣe fún gbogbo wọn nìyẹn Wàsíù ní tẹ́rọ ó ní òmíràn tó wà láàrin àwọn celebrity lọ́wọ́lọ́wọ́ oúnjẹ hip oúnjẹ fuji oúnjẹ everybody tó bá kọrin ló máa ń jẹ oúnjẹ kọjá ààyè ẹ Wàsíù mo sọ pẹ̀lẹ́nu mẹ́nu bí mo ṣe nice tó bí mo ṣe gentle tó bí mo ṣe ń gbàdúrà tó Wàsíù àmọ́ àwòrán tó bá wà lórí ọ̀rọ̀ yẹn tó bá ẹ̀ ń òní fi sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti bọ́ látẹnu mi o lórí ọ̀rọ̀ Wàsíù and they will be mad at me secretly nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí ni pé Baba, yẹn ò back down èèyàn máa ń ní mistake máa ń wáyé wùmí bó ṣe wà yẹn tí wọ́n bá tẹ̀lé wọn fẹ́ pín royalty tí wọ́n jọjọ wà ní tó dẹ̀ ti jọ wà yẹn ó ní right nínú royalty kọ̀ọ̀kan gbúdọ̀ jókòó lé ni àti gbogbo ọgbọ́n tí wọ́n kọ pé ṣe báyìí ṣe báyìí gbogbo ọgbọ́n yẹn wọ́n kọ ni so that by the time tí ọ̀rọ̀ bá máa ṣẹlẹ̀ orí ẹ̀ ló máa dálé wọ́n kọ́ ni pé kó ṣe bẹ́ẹ̀ Wùmí kọ́ ló ń lo gbogbo ọgbọ́n Wùmí kọ́ ló ń lò wọ́n kọ́ ni wọ́n set me up they wanted to set me up when my dad the father of my baby died wọ́n ti kọ́ sórí social media pé Auto Bola kill the baby father wọ́n dẹ̀ wá pè mí láti London ni àwọn obìnrin méjì ló pè mí wọ́n ní pé Wàsíù ló bẹ̀ wọ́n tó lórí burúkú àwọn girlfriend ẹ̀ pọ̀ gan ní London yẹn àwọn bébí mama ẹ̀ àwọn oríṣiríṣi wèrè wọ́n pọ̀ ń bẹ̀ kì í ṣe gbogbo èèyàn ní wèrè ní London òwèrè Nàìjíríà pọ̀ gan àwọn rìtáyà sínwín wicked souls One, one base in London mo sorry to say this wọ́n wá pè mí wọ́n ní pé kémi kàn máa jó bí bàbá ọmọ mi ṣe kú torí pa ń jà ó wá kú kí wá máa jó wọ́n ní kí n ṣáà máa jó wọ́n ní tí máa máa jó for three months màá rí nǹkan tó máa ṣẹlẹ̀ ní ìwà ọ̀rẹ́dì wọ́n ní gbogbo nǹkan téèyàn bá wò wàsíù àmà kọ́ fún ẹ jẹ́ kó máa wí kó máa bú ẹ èébú òṣò wàsíù ni o gbogbo àyẹ̀tọ́ bá ń spread gbogbo nǹkan burúkú ń pa ẹ̀wọ̀n ń purọ́ mọ́ ẹ ni o wàsíù àmà sọ pé gbójú ń bẹ̀ má sọ̀rọ̀ ègbó òkè ń so ìtàn sọ ní pé kó má rà láàánú ó máa affect ẹ ní future o bòtá máa ní kó gbẹnu dákẹ́ wọ́n ní kí n máa jó mo wá wò ó mo wá wò ó dáadáa wọ́n ní kí n máa jó mo ní kí n máa jó lẹ́sẹ̀kẹsẹ̀ tí tí wọ́n kó tó di pé wọ́n pa bàbá ọmọ mi wọ́n gbé sẹ́nu torí ẹ̀ Bukky Jesse wọ́n sọ pé kí a correct ẹ in love wọ́n bí aṣẹ́wó sí aláàfin Oni and he those popular boy that spend money on musician and those ladies in Hollywood, are ah, are choose okay let me read your message wọ́n ti nítorí ọ̀rọ̀ yẹn bó ṣe sọ pé kí n temper justice pẹ̀lú ọ̀rọ̀ sórí Wùmí ẹ Wùmí something fishing about the mobile case you just all of you gbogbo nǹkan tó ń yà sórí Wùmí wọ́n ti dà sórí ẹ̀ pátápátá wọ́n ti dà sórí Wùmí pátápátá kórí ẹ̀ náà máa fi fọ́ bọ́ mo sọ pé filiam sílẹ̀ náà mi ò sọ pé kẹ́ mi ò sọ pé Wùmí kọ́ ló pa mi ò sọ pé òun ló pa bọ́ Wùmí ọmọ yẹn wọ́n fi ṣètùtù ayé ni ọ̀rọ̀ tí ìyá Mohbad ń sọ yẹn tòótọ́ fi sílẹ̀ ó ti sọmọ nù kò ní gbàgbé ọmọ yẹn láéláé o torí olórí ọmọ ẹ̀ aṣọ ẹ̀ náà yà o ọ̀rọ̀ tó bá dẹ̀ ń sọ ẹkún tó bá ń sun lọ́wọ́lọ́wọ́ tó bá tún ṣépè ẹ kàn lè rí pé porí ẹ ò pé ni kò fẹ́ kán rí justice fọmọ ẹ justice yẹn kò lè mọ́mọ ẹ padà wá justice yẹn kò lè dọ́bù ayé ẹ̀ mọ́ kò lè ṣe nǹkan kan increase ayé ẹ̀ mọ́ wọ́n ti ṣe the deal have been done you understand me leave the woman alone okay that woman ìyá Mohbad kò sí béèyàn ṣe kórìíra ọmọ ẹ̀ tó bí Ṣọlá mi bó ṣe lo against mi ẹ lọ wo gbogbo nǹkan tó ń fi Ṣọlá ṣe fún mi lọ́dọ̀ ẹ sábọ̀dù mẹ́yẹn bẹ́yìn ṣe lọ ń gbé àwọn fámìlì kan máa sọ̀rọ̀ nípa wọn yẹn kò sẹ́ni tó máa láìkẹ́ tó máa kò sẹ́ni tó rí nǹkan yẹn tó máa láìkẹ́ ó ti sọmọ nù ó máa dùn ó máa sunkún kò sówó tó ń lè fún tó lè di ọmọ yẹn àwọn èèyàn kò máa sọ pé tó bá fi fún ọ lówó kúkú gba ọ tó lè rọmọ ẹ mọ ọmọ ẹ tó lè máa fún ẹ lówó kò lè rí mọ o bóyá kò bẹ̀rẹ̀ bísẹ̀ kò lè máa rí nǹkan jẹ ní fúnṣẹ ọmọ yẹn ti lọ forever ọmọ yẹn ò bu yẹ̀pẹ̀ sójú ẹ òun ló bu yẹ̀pẹ̀ sójú ọmọ yẹn ìyà ọ̀nà méjì ni àwọn tó ń pààyàn wọ́n ń ṣe ìkà tó bá ti bẹ̀yàn níṣẹ́ ẹrú ó máa ń fi tọmọ jẹ́ ni wà á rí i pé ní bìgì nígbà tó ẹ̀yẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń gbóná ọ̀rọ̀ tí bàbá Mohbad sọ mo gbaná ojú ẹ̀ ọ̀rọ̀ ìyá Mohbad mo sọ analyse but èmi ní passion mo dẹ̀ ní nǹkankan ẹnu èèyàn máa ń ṣe mí bàbá ilé ńlọ mi àwọn tó bí bàbá Bukola kò yẹ kí n ṣàánú wọn for one day kò yẹ kí n sọ̀rọ̀ ọmọ wọn for one day but because of Ọlọ́run tó wà nínú àtọmọ mi I cannot I cannot want a fly and I feel for them because kò sent tó máa sọ èèyàn nù tí ó máa tínú ẹ̀ máa dùn àjàjà kó jẹ́ ọmọ ẹ̀ àwọn tó ń pààyàn yẹn lè máa gbọ́ àwọn èèyàn tó máa sọ pé ó ṣe pé fún wàsíù sí wàsíù àwọn ìyàwó tó bímọ fún àtàwọn ọmọ ẹ̀ náà tó máa ń láìkẹ̀ láìkẹ̀ yẹn wọ́n mú ìpò ń ba yí àwọn ọ̀dà sì jẹ́ wọn ló ń ṣe pé fún àwọn ọmọ lọ́mọ ṣé ó ń tú ayé ọmọ tèmi ṣe ni nígbà tó ń gbé ọmọ mi wá sórí social media kúkú wá bú mi ọmọ tó bá ṣe bẹ́ẹ̀ fún yẹ a tún máa kó sí àwọn ló ń tẹ̀sìn màmá mi o tó máa ní kó má bá mi sọ̀rọ̀ tó ń da gbogbo ilé mi rú o wọ́n máa ní ẹ̀ kọ́ wọ́n ṣàfẹ́ kí a ṣàparẹ́ sáwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ fún mi ṣé mi máa sọ pé kó wà láyé ni máa ṣe pè fún tọmọtọmọ ó dẹ̀ máa jà let us call a spade a spade mi ò sọ pé Wùmí ló pa mi sọ pé but ọmọ yẹn lìyá mo ti sọ fún yín lówe mo ti sọ fún Bukky mo gbé ọmọ yẹn sórí kí ni pé ọmọ yìí o kì í ṣòun ló ní kó kó ráìtì pé Mohbad wọ ni kó bí òun yẹn lìyá mu àbí ọba ìwọ ni kò bí wo àbí ìwọ wù mí ìwọ nàdọ ẹni mo fẹ́ wá o ọmọ yẹn ò ṣùs ọlọ́run ló ṣùs ìyá àti bàbá àti nǹkan tó ṣẹlẹ̀ yìí àárín ibi tó máa wà ọlọ́run ló ṣùs ẹ̀ fún wọn tẹ́ bá dẹ̀ ti wá rí tí ọlọ́run bá ṣùs ọmọ tó bá ṣùs sínú ogun bẹ́yẹn èyí tẹ́ bá bá jẹ́ èèyàn ẹ máa temper justice fún ọmọ ìkókó fún ọmọ ìkókó àwọn ẹlòmíràn máa bá jà ẹ that day my daughter was saying nígbà tí ṣọlá ń jà fún bàbá ẹ ó wá sọ pé leave my mommy alone wọn tó torí ẹ ń bá ọmọ mi jà lẹni ṣé ọmọ mi fẹ́ ṣé ṣọlá fẹ́ láìkè bàbá adébùkọ́lá ju ṣọ adébùkọ́lá lọ ni ọmọ mi dẹ̀ mọ nǹkan tó ń sọ wọn ń bá ọmọ mi jà náà lórí ọ̀rọ̀ tí òmò tó mẹsàn àwọn tó ṣe kúpa wọn wá support ẹ don't be foolish be wise Wasiu is evil of the highest order he set all his friend up obìnrin dẹ̀ ló máa fi ń báyé gbogbo wọn jẹ́ obìnrin ni ó sẹ́ẹ̀tì yẹn náà ń sìn fún fún kínní Elégùṣì tó bá jẹ́ tòótọ́ I don't know yet ẹ̀ ń pariwo ẹ̀ ń ṣe drug tó bá wá sùn yín lọ́la tó wá di ogun rẹpẹtẹ tó wá sọ pé a kàn sọ pé kò sí ìlú tí wọ́n ti lè sùn ni tó bá ti lè náwó international sùn he will do it tó jẹ́ pé lọ́ọ̀yà tó wà ní London ẹ gbọ́ òfurufú sẹ́ńtọ́ sọ pé lọ́ọ̀yà London ó lè ṣiṣẹ́ nàìjíríà lọ́ọ̀yà Nigeria, lè ṣiṣẹ́ london they can they have relationship about court and crime or something you don't see it Ni it's on news nigeria news so to tell you that anybody can actually gbé ẹjọ́ tó bá rí pé ó fẹ́ já okùn ẹ̀mí àbí tó yẹ pé deformation of father you don't know that níta bá ń sọ yìí ó níbi tó máa ń dé àwọn èèyàn tèmi bá ṣe nǹkan fún tí n bá sọ̀rọ̀ tí n mo kojú ẹ̀ wọ́n ṣe nǹkan fún mi face to face ni ẹjọ́ tí wọ́n gbé wá fún mi tó so sùn mí sí kọ̀tún bí <laughs> ẹjọ́ tó ń lé it got to do with Nigeria government it got to do with Wasiu Wasiu is part of it bó ṣe bó ṣe hámà mi nílùú Canada mi Wasiu is part of it seriously knows everything about it wọ́n sùn mí ní on the first in the November wọ́n pa bàbá mi ní on the first January first. àwọn èèyàn máa sọ fún mi ẹ eh, kọjú ti ìjọba apc yẹn apc kọ́ ẹni tó bá ti ṣe nǹkan si mi sí gbádẹ́lẹ̀ ni ma soro e ẹni tó bá ti ṣèkà fún mi ni ma sọ kí n tó wá Facebook kí n tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ aṣáájú àtàwọn other people tó kù ni mo ti ń sọ̀rọ̀ amíní Wàsíù ti bẹ̀rẹ̀ pẹ̀lú mo be be bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sọ́ba tí mi ọba tí mi ò bẹ̀ kẹ́ bá mi bẹ̀ Wàsíù mo bẹ̀ mo ń bẹ̀ àwọn èèyàn káàkiri kan bá mi bẹ̀ Wàsíù mo á bẹ̀ wọ́n ní kí ni mo ṣe mí ì ṣe nǹkan kan bá ṣe ń bẹ̀ á máa sọ pé ẹ ọ̀tí tí bá mo gbúdọ̀ gbọ́mọ yẹn sílẹ̀ ni ẹ tí ba gbọ́mọ yẹn sílẹ̀ mo lọ́mọ wo ni because tí ò bá rọ́mọ mi àwọn èèyàn ò ní lè sọ pé kí ló ń ṣèkà fọmọ ìfún ó kò gbúdọ̀ wá nǹkan kan tó máa fi mú mi báyìí kò dẹ̀ rí ó sọ pé bàbá ọmọ mi bóyá wọ́n ṣe fraud wọ́n ṣe fraud accountant ní bàbá ọmọ mi iṣẹ́ tó ń ṣe tó ṣe ní South Africa tó lọ́n fi bless ẹ̀ is a writing tó ń ṣe tó gbúdọ̀ ṣe ó ti ń ṣe láti Nàìjíríà is a bank manager ìdáyà Elégùṣì yẹn gbogbo àwọn eré àbẹ̀ yẹn ọmọ bíi ti mo yóò sùn mọ́ gbogbo ọ̀nà lẹ́kì yẹn mo tún ṣe ní kájọlà ni mo ti ṣe eh, kí lorúkọ ẹ̀ supplier mo ṣe gbogbo iṣẹ́ ni mo máa ń ṣe yàtọ̀ síṣẹ́ olè àtàṣẹ́wó I'm a go getter not a good digger èmi yẹn ni Wàsíù máa wá dè mọ́lẹ̀ náà máa pera wọn náà máa Wàsíù máa ṣèkà fáwọn èèyàn Wàsíù mọ̀ nípa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí o but Bukky Jesse kan fi Liam sílẹ̀ ọ̀rọ̀ Bukky gan tó bá fẹ́ bá àwọn pípù yẹn sọ̀rọ̀ tó ní olówó ló ti drain òun o sukulo sunkún ba iya ìyá ba bá máa sunkún lójoojúmọ́ tí wọ́n bá gbọ́ wọn mọ àwọn tó pa wọ́n tí wọn ò jẹ́ kó sọ̀rọ̀ tó máa ní wọ́n dé báǹkì wọ́n dé ilé ẹjọ́ wọ́n fẹ́ sọ̀rọ̀ wọ́n dákú ẹ mọ̀ bóyá wọ́n tún ṣàwòsàn wọn ni wọ́n dákú ẹnìkan ẹ̀mí ẹ̀dẹ́dẹ́ ṣe ẹ̀mí ẹ̀dẹ́dẹ́ ṣe kìíní kan ẹnìkan àyè àmọ́ ìbẹ̀rẹ̀ sí gbàgbàgbàgbàgbàgbà because kì í ṣe wùmí ni wọ́n bẹ̀rù kì í dẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kì í ṣe wùmí. in tó ṣe gbogbo wọn yẹn náà in tó ṣe alára wọn ló ṣe ajérò wọn so Bukky wọ́n ní pé kí n tẹ́bà justice sí tó bá jẹ́ anybody can anybody lè ṣe mistake láyé. Like ẹlòmíì tó bá ní o tó ti sọ̀rọ̀ náà lóríṣiríṣi pé tó bá di lọ́la ó lè lọ fébọ̀ ọkọ òun o ó lè lọ fébọ̀ ọkọ òun torí nǹkan tó bá ní kó sọ ló máa sọ torí ẹ ẹ mọ̀ pé mò ń sọ̀rọ̀ kan lẹ́yìn kan pé wọ́n ní kí n máa jó ṣé mo pé tí n bá ń jó lójoojúmọ́ tí n bá sunkún tí mo ṣe pé kò dùn mí tó tiẹ̀ ń dùn mí tí mo mú mọ́ra ṣé mo pé wọ́n tó bá di lọ́la nǹkan tó sọ sórí Facebook tó tọ́ ni iná ti sọ sórí Facebook ń sìn títí dòní bóyá Wàsíù àtàwọn ọmọ ẹ̀ ló kọ́ bóyá sábọ̀dọ̀ àti gbogbo ọmọ gbogbo pátá ló kọ oríṣiríṣi nípa ọmọ mi àti grandchild mi gbogbo picture ẹ̀ ló wà lórí social media they go after me ṣé àwọn tó ṣèkà yẹn fún mi wọ́n tún gbé ọmọ mi wá lọ́jọ́ kẹrin tí bàbá ọmọ mi kú wọ́n gbé ọmọ mi wá ní ọjọ́ kẹta ó wá sọ̀rọ̀ lọ́dọ̀ Esabod ó wá bẹ̀rẹ̀ sí sọ játijàti ń pa èmi tó yẹ pé single handedly ni mo tọ́ ọmọ mi ọmọ mi ní wọn ò láìkè mi ọ bàbá ọmọ mi náà láìkè jọ èmi kọ́ ni mo fẹ́ bàbá ọmọ mi kí n tó gbé wálé ṣé ọmọ bàbá ọmọ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ilé ọlọ́run lò láti mú gbogbo wọn kúrò nínú iṣẹ́ àti èmi àtọlọ́run èmi ọlọ́run ní o but èmi ní instrument tọlọ́run lò láti mú gbogbo wọn kúrò nínú iṣẹ́ àti ìyà wọ́n dẹ̀ dìde ogun sí mi to that extent I know what is it bá dákẹ́ tí mò ń wò a lot of things are going on around ikú Mohbad yìí tó bá jẹ́ pé ó jà náà ni tó gun ẹ ti sọ pé ó gun àwọn kan ní kò gun wọn lè ẹ̀jẹ̀ tó wà ń lé wọn lọ́rùn ni wọ́n ti gun àwọn kan ní àwọn yọ ìfun àti ẹ̀dọ̀ ẹni wọn ló ṣe kiri kan Bukky Jesse oní físà tó o bá ti ṣe dáadáa tó o bá búlé ẹ̀ mọ́ ọmọ yẹn náà lè ṣòtiri tó bá gbé tó bá ti you know if you papa people i'm not saying you should papa you should but going after people is not good just remove it from your mouth every time wàá máa sọ pé ah o burú gan o o máa ń go after people you have the satellite wọn fẹ́ kó bá ẹni London everywhere in the world they hate terrorists tó bá sọ pé o wá ń post picture tó máa ṣá fún ẹ wọ́n máa jẹ́ kó feel big wọ́n fẹ́ set ẹ up ni Bukky Jesse mo tún já ẹ tó bá gbé picture àwọn èèyàn pé ah, i'm telling you i have your cn i have my camera everywhere i have my clinical information everywhere people will start the country you reside the detective the, they will start going after you who are you why are you going after people who gave you the audacity it can cause you problem in your future to go who made me. Don't do even when you are powerful. Even àwọn ọlọ́pàá àti gbogbo àwọn èèyàn too powerful they always attempt the silence even when they are doing their things. Tó bá ní àkàìmọye a lot of ẹni tó wá sọ́dọ̀ mi want to show me mi wọ́n ní ọmọ Buhari lélẹ́yìí o bọ́n ṣe ni wọ́n fọ gbogbo ọmọ Buhari tán ni wọ́n ṣe fraud oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ a lot of things ni ni àwọn kan tó wá rajà lọ́wọ́ mi màmá kan tó wá rajà lọ́wọ́ mi gbà a lot of things ni mo gbọ́ ni mo rí it's not everything that I see that I talk on this social media and that's why you see a lot of people who know that ọmọbìnrin dem a lot of things o that they go after me seriously and ìwọ tó dẹ̀ wá rí púpọ̀ gan wàá máa take picture àwọn èèyàn wàá máa kó sórí media they will set you up they will tell you later how did you who are those people àwọn tó ń bẹ̀ níṣẹ́ yẹn ṣó o mọ background wọn kéèyàn tó wá bá mi gbélé kí n tó ròyàn níṣẹ́ kí n tó close mọ́yàn lórí media yìí tí mi bá mọ̀ ẹ̀ tó rárá lé mi gan disappoint me talk of ara àta do you know what they are doing ṣó o mọ tí wọ́n ṣe àwọn tó bẹ̀ níṣẹ́ yẹn tó bá di lọ́la tó ń rí fóònù ọba ẹ̀ lórí ẹ̀ people need to be careful on social media don't let anybody just be wọ́n máa fún ẹ bọ́bà tó bọ́bà ẹ̀wọ̀n máa níwọ̀ mọ̀ wọ́n wọ́n á kó gbogbo terrorist abẹ́ oríṣiríṣi àwọn èèyàn tó ọ̀dá mọ̀ tó máa lo picture mi tó jẹ́ ọ̀pọ̀ tọ̀lẹ̀ ọ̀tọ̀lẹ̀ tó wà mẹ́ẹ̀ then later wọ́n bẹ̀rẹ̀ ní kò query wọ́n bẹ̀rẹ̀ sí follow ẹ̀ wọ́n àmì wọ́n bẹ̀rẹ̀ sí wá wo who is this person how do you know them you understand me mi ò sọ pé kò dáa kéèyàn ní follower is very very good but dùgbà tó ti wá nìyẹn tó sọ pé ẹ̀yin èèyàn mi ó yẹ ẹ bá mi lọ ẹ bá mi go after this person ó yẹ ẹ̀yin èèyàn mi ó lè ń wù Now. náà amúrọ̀bà ń wù Now. náà kílà ń wù ẹ náà pásọ̀ ń wù ẹ náà àfà ń wù ẹ náà babaláwo ń wù ẹ náà àwọn tó ń gbọ́mọgbọ́mọ platform wọ́n ti video. fídíò ẹ̀ wọ́n wù ẹ o tó bá mọ̀ so everybody now gbogbo àwọn tó ń fún information tó máa screenshot nǹkan sí ẹ gbogbo náà screenshot orí platform ẹ àmì sórí fóònù ẹ tó bá ya tí fóònù ẹ wà hack tó wá bẹ̀rẹ̀ sí tèlé ẹ tó bẹ̀rẹ̀ sí connect wọn tó de connect wọn mọ́ ẹ what will you say tó dẹ̀ rí communicate anẹ́ni yẹn ò dẹ̀ mọ́ rí gan kì í ṣe pé mọ́ délédélé ẹ kò múra lórí social media ni o de bẹ̀rẹ̀ sí sọ pé ó sẹ̀dẹ̀ nǹkan sí ẹ dẹ̀ máa interact dáadáa àbó òmò òun kọ́ ni wọ́n mú àwọn tó ń pààyàn tá a máa sọ pé gbogbo àwọn tó bá ti wà lórí kíní wọn ẹ try kẹ́ investigate gbogbo pátápátá ràn mí ní kó má bàyàn ṣe mí ìdẹ́sẹ̀ pé kó má continue láti máa sọ pé but justice for Mohbad is not emotional to you a lot of people under you they are laughing they are cashing cruise they are making it a funny thing it's not a joke ntẹ́lu mi bá fi ń sunkún èèyàn kì í fi ń rẹ́rìn look at the way I was talking yesterday ọ̀rọ̀ bàbá ọmọ mi ó ti pé three years now ó ti three years àti oṣù mélòó kan ó sì dàbí àná tí bá rántí nǹkan tí Wàsíù ti ṣe fún mi láti ọdún kejìlá twelve years tó ń ṣe títí dè ní it pains me and what my daughter have gone through and we are still going through it pains me because mo ní heart and ó dẹ̀ gbọ́dọ̀ dùn yàn ọ̀rọ̀ tó ń dùn wò mí tó ń dùn ìyá Mohbad either kó má tiẹ̀ mọ̀ kó jẹ́ pé ó daft kó jẹ́ pé ó yọ̀dẹ̀ you don't make it as a funny thing. don't take it like a joke ó máa bú wọn gbogbo èèyàn máa rẹ́rìn-ín kó dùn wọ́n mọ̀ náà ọ̀rọ̀ Mohbad yẹn kó dùn many people wọ́n náà wọ́n kàn rẹ́rìn-ín lábẹ́ ẹ̀ ni wọ́n kàn cash cruise kó dẹ̀ máa bú wọn lọ. fi tó bá anything tó bá fẹ́ sọ fún wọn so with love with passion with sorry with sorrow with sorry mind with sorry spirit pé kì í ṣe pé ó ń gàn wọn àbó ń yọ wọn ta ló máa sọ kò sí ẹnikẹ́ni tó máa ní pé kán gbé ọmọ kan pa àwọn èèyàn ń sìn ọlọ́run má jẹ́ ká burú ṣe mí ọlọ́run má jẹ́ kọ́mọ mi kú ṣé wọ́n máa sọ pé mi ò sọ̀rọ̀ ni ṣé wọ́n máa ní mi ò sọ̀rọ̀ ni tí ìbàjẹ́ pé mo ti ń sọ fún wa sí pé tó bá paṣọlá gbogbo ọmọ ẹ̀ ló máa kú tí nǹkan kan bá ṣọmọ mi wọ́n á ti fẹ́ yán kí ọmọ yẹn pé torí bí ipò òun àwọn lọ àwọn bí ipò fẹ́ òun ló jẹ́ káwọn àṣírí àwọn tú kò dẹ̀ sọ pé òun fẹ́ wẹgbẹ́ wọn kò dẹ̀ sọ pé ní bìgínì òun kò fẹ́ máa jàyà òun lólè tó bá lóun fẹ́ máa jàyà òun ló lè gan tẹ bá jẹ́ àgbà tẹ́ kì í ṣàjálẹ̀ ẹ máa sọ fún ni ẹ má ṣe bẹ́ẹ̀ o kò dá o but àwọn ló máa lu ọmọ ẹ̀ tó bá rí pé ó ń ṣe dáadáa wọ́n á mú kan nínú àwọn ọmọ olówó yẹn wọ́n á ní kó máa fi báyé ìyá ẹ̀ jẹ́ kó máa fi báyé bàbá ẹ̀ jẹ́. àwọn tó pa Mohbad ló jẹ̀bi kì í ṣe ìyá Mohbad tọ́rọ̀ bá dẹ̀ tí ìṣẹ̀lẹ̀ sí yàn rèé wọ́n máa ń dàbí ọlọ́gbọ́n ni ẹni tó bá ṣẹlẹ̀ sí máa dàbí ọ̀dẹ̀ gbogbo ayé ló mọ oníketí ayé ló mọ máa gbóní tọ̀hún lámọ̀ràn ọmọ ẹ̀ ló kú o ọmọ ìyá Mohbad ló kú ẹ̀rù àwọn àwọn pípù yẹn bàbá ọmọ mi tó wà ní South Africa nígbà tó ní kó má pe ọmọ ẹ̀ mọ́ ìbàbá ẹ̀ sì wà láyé ẹ̀ bèrè tó bá jẹ́ rọ̀ tó má máa pọ̀fọ̀ sí létí ọdún tí mo ti ń sọ̀rọ̀ ṣé mo yí padà mo yí padà pé bàtí ò mọ̀ nípa ẹ̀ wọ́n máa pọ̀fọ̀ sí létí ìgbà tó yá kò pe ọmọ ẹ̀ mọ́ kò pe Adébùkọ́lá ẹ̀ mọ́ torí wọ́n pọ̀fọ̀ sí létí yẹn nìkan wọ́n máa bẹ̀rẹ̀ sí ṣépè fún ìwọ mọ nǹkan tó ń ṣe fún ìyá Mohbad àti gbogbo wọn ni àtàwọn ọmọ wọ̀nyí ìwọ mọ iye under threat tí gbogbo wọn wà ní ẹ máa ní wọn sọ̀rọ̀ tó bá jẹ́ wọ́pọ̀ ló pè wọ́n sìn pé tell us we are ready to listen to you we are protecting you or kó jẹ́ tó wà ní power náà pé we are protecting you they will talk but ìwọ wà lórí social media Only talk Wùmí talk ó lóun ò lè sọ̀rọ̀ tí ọlọ́pàá bá sọ pé you are covered tell us what happened tí àwọn tó lágbára bá sọ bẹ́ẹ̀ fún tó ń pè tó ń courage tó ní ní secret yes you will talk but openly. kúnlẹ̀ bẹ́ẹ̀ yẹn criminal àwọn tó ń pààyàn pọ̀ gan lórí social media bẹ́ẹ̀ mọ̀ wọ́n máa sọ pé tó bá ti sọ́jọ́ ṣáà tìmọ̀ pé ó máa kú kò dẹ̀ rẹ́dì láti kú mọ́ bẹ́ẹ̀ ṣe wáyé tó ń bá béèrè lọ́wọ́ ẹ̀ ń sìn pé nínú liam àtòun pé kó submit kan á submit liam because ó máa bìlí To tóun bá ṣì wà láyé òun máa ṣì bí mi you don't know ni they are intense wọ́n ṣe fún mi bàbá ọmọ mi béèrè lọ́wọ́ mi pé ta ló bá jẹ ta ló bá mu ní mi bẹ́ẹ̀ níbọ̀dì jẹ ó ní ṣòjọ ẹ̀rọ ló mú ní mi bẹ́ẹ̀ níbọ̀dì jẹ nínú ìbọ̀dì lówó kí ló ṣe àwọn olóńlé wa kiri mu ní mi mọ̀ wá sí òní àtàwọn ohun kò wọ́ tiẹ̀ kí ni mo ṣe fún un nígbà tó ti mú ọmọ mi wọnú ẹ̀ bàbá ọmọ mi kú tán ọmọ mi àṣọlá ṣépè ó ń bínú bíi pé bóyá òun àtàwọn mẹ̀wá àti gbogbo wọn ọmọ kankan this is what they will do they will pretend as if nothing happened. wọ́n ti dájú you? What's your name? She pé ọmọ mi kàn máa They lie, láyà á I'm also sórí social media á máa sọ̀rọ̀ mi a support, but ló ṣe ní nọ́mbà Esabod gbogbo àwọn olórí burúkú náà tí wọ́n ti ń jẹ iṣẹ́ ọwọ́ wọn lónìí náà tó yìí máa tún jẹ tó máa tún jẹ sí dáadáa wọ́n wà níbẹ̀ tó ń ṣe lórí owó mi ni o so lórí ọmọ ẹ̀ tó kú kì í ṣe Mohbad kì í ṣe ìyá Mohbad ló pọmọ ẹ̀ kì í ṣe ìyá Mohbad ló pọmọ ẹ̀ kò dẹ̀ lè gbàdúrà kọ́mọ òun kú tá bá sọ pé òkè bad luck ló wá fún ọmọ ẹ̀ ńgbà tó yá anyway tálámọ tó ní good luck tálámọ tó ní good luck àwọn èèyàn á máa léèyàn kiri àwọn ìka gógó wọn ò ní dojú ìjà kọ wọn kán bá wọn wí ẹ bá wà sí òwe lórí ní Nàìjíríà nàìjíríà ò bá wà sí gbogbo àwọn tó ń pààyàn nàìjíríà wọn ò bá wọn wí àwọn tó ń ṣèkà wọn ò i'm telling you you will see things when it is time àṣírí máa tú okay so Bukky Jesse stop cursing the boy even stop shaping for Wunmi tó bá lọ notice later pé Wunmi kọ́ ni ó wá panko tó jẹ́ nǹkan pé wọ́n fún lábẹ́rẹ́ ni abẹ́rẹ́ tí wọ́n fún tó bá ti lọ ṣe laparoscopy rí tó bá ti lọ fún operation wá sí wọ́n máa fún yàn lábẹ́rẹ́ àdàpẹ́ nìyẹn ti kú tó bá padà wá bí after six or eight hours ẹlòmíì gan ń lo twenty four hours ó yẹ pé wọ́n máa fi no wọ́n ń lo twenty four hours ó ti pẹ́ jù tí tọ́mádé fún ẹni ní overdose ẹ̀ a ṣe ó lè má mi mọ́ kó ṣe bí ipò ti lọ bọ̀ tí kíní ẹ̀ bá padà tí ṣó bá ṣiṣẹ́ tán tán bá gbérò ẹni yẹn sírú mọ́ṣúárì ó lè tají bóyá òun ni wọn ṣe gbà mọ́ṣúárì bóyá ó lè tají tán ṣe nìkan lọ bẹ́rì ẹ̀ kì í ṣe bàbá náà ló máa sọ pé kọ́ńṣà lọ bẹ́rẹ̀ ìgbà tí wọn bá gbà lọ́wọ́ ẹ̀. Wùmí tí wọ́n sọ pé gba sátíkẹ́ẹ̀tì òun máa ní kó gbéra ní máa ní kó gbúdọ̀ fún ìyá ẹ̀ o kò gbúdọ̀ fún bàbá ẹ̀ o ṣòtúyé yín wọ́n ń kọ̀ máa ń di ẹ̀ láti ibìkan ni tó bá dẹ̀ ti sọ pé tòtórí ọmọ náà ni wọ́n sọ pé kinní mi ò sọ pé wọ́n ti ní justice máa wà ẹ jẹ́ ká máa wòran bọ́ba ayé bá lòun ò ní dájọ́ tọ̀run náà máa wò ó ṣùgbọ́n tẹ bá bẹ̀rẹ̀ sí tí ẹ bá bẹ̀rẹ̀ sí go for people like ọmọ yẹn náà people will be discouraged kẹ wá sọ pé ọmọ yẹn náà kò ní dàgbà ọmọ yẹn náà kò ní ṣe kinní kan ọmọ yẹn náà ọmọ yẹn ò rún wọn níṣẹ́ ó lè jẹ ọmọ míì tó bá bí ó lè jẹ òun fúnra rẹ̀ ó dẹ̀ lè jẹ ọmọ náà bọ̀tọ̀ ọlọ́run kò sẹ́ṣẹ̀ tí ọlọ́run ò kì í dáríjì bọ̀ sọ fẹ́ anybody kò pa anybody bọ̀tọ̀ àwọn èèyàn tó ń pa àwọn èèyàn nàìjíríà yìí wọ́n máa bí mo ṣe wá rò ó sìn wọ́n máa ń mú victim mi wọ́n á mú ẹlòmíì ẹlẹ́ni ẹlẹ́ni ló rẹrù sán ni o níwà tí o ṣe máa ń sọ. let me now read comments ọ̀rọ̀ tí ẹni yìí sọ ló ló fún mi ní second mind she has to be careful so that nothing to be tagged as a tani wàsíù ceo of Àjàlẹ̀. Mm. in tí in tí ọmọọṣẹ́ wá sí ìsọ yẹn a lot of things sì wà nínú ọmọọṣẹ́ wá sí mi ó ìbá máa lọ kiri bó ṣe máa ṣe léṣe ló ṣe máa máa ṣe kiri fún lórí máa máa wá báyìí táwọn èèyàn bá gbaná ojú wá sí ìtàn gbaná ojú ẹ̀ gidi gan tí gbogbo ayé gbaná ojú ẹ̀ it will stop the bullshit. Hmm, what is this? mo fẹ́ ka message mo fẹ́ ka ó rí pé Bukky Jesse ó rí pé Kudi ó rí pé òun ní títẹ̀ ó ṣáà rí bàbá bò ègìní níbẹ̀ ń jọ yẹn kò ó rí pé tó bá ti ń sọ̀rọ̀ bá máa rọra sọ ọdẹ ṣépè fún Wùmí mọ́ mi sọ pé Wùmí hmm, tó bá fẹ́ wá máa ṣépè máa ṣépè generally pé ẹni tó pa Mohbad ṣé ti yé má sọ pé Wùmí Wùmí Wùmí tó bá fẹ́ ṣépè máa ṣépè generally pé ẹni tó pa Mohbad ìwọ rí pé lot of things ṣẹlẹ̀ ni Eh, Karimọ́ náà nígbà yẹn àtìgbà ló yẹ kí n ti dá sọ̀rọ̀ yẹn oríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀ a lot of things happen. Well, Yèyé Kúdí jọ torí Ọlọ́run bó ṣe wà ní nàìjíríà nítorí mo tún gbọ́ information kan wípé wọ́n ní kò sápá kọ̀ọ̀kan lára Mohbad ìjọ torí ọlọ́run bá wa wo wọ́n ní bàbá Mohbad ẹ̀ máa lọ síbẹ̀ lọ wo kú ọmọ ẹ̀ bóyá rọ́ọ̀dín bóyá òótọ́ we don't know bóyá kó bá wa wò ó because tí èyí kudi bá lọ bẹ̀ tó bá wò ó pẹ̀lú other person tó bá wá sọ̀rọ̀ táwọn yẹn bá sọ nǹkan tó ń rí kọ́ má sọ kì í ṣe pé wọ́n ó ti yẹ bẹ́ẹ̀ nǹkan búra nǹkan tó pé nǹkan tó ń rí àbí kí wọ́n kàn tiẹ̀ ya píṣọ̀ kan fi wọn some people pé kọ̀ọ̀kan ò dín lára èmi máa gbàgbọ́ àbí kí búkì irú búkì jèsè ń sìn tó bá lè lọ nàìjíríà kó lọ wò seriously i will believe i will believe them i will believe them àwọn èèyàn máa ń tó bá pààyàn máa ń sọ pé wọ́n forgive èèyàn míì sọ pé wọ́n forgive wọn ó ti yé bẹ́ẹ̀ àwọn èèyàn míì kẹ̀dẹ̀ rèé wọ́n máa ní wọ́n ṣàfẹ́ kí ó má bàa máa ṣẹlẹ̀ láwùjọ wa ó ti yé bẹ́ẹ̀ bọ̀dọ̀ ojoojúmọ́ la ti máa ń pariwo àfẹ́ kó ṣẹlẹ̀ láwùjọ wa wọ́n á tún gba ọ̀nà bòmí wọ́n á tún yọ wọ́n á tún gba ọ̀nà bòmí wọ́n á tún yọ sí wa àwọn tó kàn ń pààyàn yẹn náà ni tábà ti mọ̀ wọ́n Wàsíù ẹ̀dí pẹ̀lú Wàsíù Wàsíù no be small person nínú wàhálà tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Yorùbá wa yẹn Wàsíù is part of strong problem that we are having. gbogbo àwọn tó ń pààyàn ní orílẹ̀-èdè ní Yorùbá lànà yẹn ni Wàsíù wọn pátá pòlògòdò orí Facebook yìí ó fẹ́ gbé ẹ mọ́ra ní Bukky torí pé o ti bá a ṣe o ti bá a gbaná ojú Manuel arọ́pò ló ṣe ṣe késẹ̀ tó fún ẹ Bukky tẹ́ ń jẹ́sẹ̀ tẹ́ ń bá ta ayò ẹ ò lè jẹ́ ó ti lo àwọn màmá ti bí níjọ́sìn ìwọ ló fẹ́ dọ́gbọ́n lò kò sérè nínú agbowó kà ó kí òun fẹ́ gbowó kó máa gbọ́ lówó owó yẹn kúnlẹ̀ báyìí wọ́n ní sàmàkà tó bá ti gbà tán tó bá ti kà tán yá wà sólù kí n ṣe pé wọ́n fẹ́ sọ wá yẹn fún ẹ tó bá ti kà tán wọ́n ní ẹ ṣé jàre ẹ ṣé tẹ bá wa kawó yẹn kò sírè nínú agbowó ka, kó o bá bú Emmanuel arọ́pò tó bá ti lọ commit offence tó ti fẹ́ bá yé ẹnìkan jẹ́ kó máa máa wá àwọn blogger àtàwọn èèyàn tó máa bá wọn dojú ẹ̀ ìgbà tí wọ́n lé búkí tán lé ẹni yẹn lọ níjọ́sí kíní ló ń bá bú ẹ́sàbọ̀dù ló bú dáadáadáa ló bú títí máṣá Ẹsábọ̀dé náà dẹ̀ ló bá a lò ló máa bú wa pé wo gbogbo ṣe rí gbogbo ṣe rí ràpàtà ó ti ọ́gìlì kò lè fẹ́ òtún lówó owó tí mo ní sí gbáwọ́dẹ́lẹ̀ tí ń ṣe pé bí àyà mi ló ní àbí ìyá mi taṣọ àbí ìyá mi jẹ́ nǹkan kan tí wọ́n ti gbà lọ́wọ́ mi àwọn èèyàn tó lólówó yẹn wọn ò ní owó yẹn lọ́wọ́ bọ̀tọ́ yìí máa bú mi nísìnyí wọn ló ń lò láti ó fẹ́ lù ẹ́ láti kó wá sọ pé Emmanuel arọ́kọ̀ bó promise ẹ̀ ni ìgbéyàwó tó bá ti ṣègbéyàwó fẹ́ sọ fún pé even though if i marry and if i want to marry other person gan pàápàá màá béèrè fún permission lọ́wọ́ ẹ̀ òrùka tó máa ń fún yàn yẹn torí ẹ̀ náà ṣe máa ń fún round one tí ò kí ń tag obìnrin á gba round one àti èyí tó tag engagement ni èyí ni ní náà ti èyí tí ò ní tó round yẹn wọ́n ní ẹ jẹ́ kí gbé ẹyàwó hm, ẹ jẹ́ kí fẹ̀yìn ṣe róbótó gẹ́gẹ́ bí òrùka ìgbéyàwó ti rí tí kò ní bẹ̀rẹ̀ tí kò ní òpin tí kò ní de táyé lè já ooo kò ní de lè já gẹ́gẹ́ báyìí ni ó yẹ kí ìfẹ̀yìn ti rí gẹ́gẹ́ báyìí ni ó yẹ kí ìfẹ̀yìn ti rí ṣùgbọ́n Wàsíù Àyìndé ó gbé wọn lọ síbẹ̀ á kàn fi òrùka sọ́wọ́ wọn kò mọ túmọ̀ nǹkan tó ṣe tó bá ti wá ṣe tán òun ló lọ forí kómi a máa ń wá àwọn bloggers tó máa bá wọn dì pẹ̀lú àwọn obìnrin yẹn gbogbo yín náà máa wá jáde máa máa dáná ẹ ṣé kò mọ̀ pé ó níyàwó tẹ́lẹ̀ ni ìyàwó wo ló ní ṣèbó lòun ti lé wọn lọ kó tó fún ní òrùka àbó gbọ́ pé lòun ò kì í padà síbi tó máa ti ṣe kò ní orogún ìyàwó wọn yẹn tó ti lé lọ ó ti lé lọ kò sọ pé òun fẹ́ wọn mọ́ yàwó sí obìnrin tó bá ti bá sùn tó bá sùn ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ó ti lọ kò ń ṣe ìyàwó ẹ̀ mọ́ ó ti kọ̀ wọ́n sílẹ̀ àyìn àṣẹ àmọ́ máa kílẹ̀ mẹ́ pé ẹ ṣe é rí olórogún ni ilé olórogún ni wàsíù ni wàsíù cannot marry orogún he cannot marry two women at a time he doesn't ọpọlọ orí ẹ̀ kò gbé charisma ẹ̀ ò gbé because nínú tó bá fẹ́ obìnrin méjì ó bìrì pé wọ́n máa pé pa òun ni wọ́n máa péjọ pa òun ni wọ́n máa fẹ́ nífẹ̀ẹ́ ara wọn so is treating one individual báyìí ló máa kọ́kọ́ fún ẹ ní treatment á gbé ẹ gba iṣẹ́ tó fẹ́ lò fún ẹ yẹn ìwọ nìkan ló máa treat ló máa ṣe iṣẹ́ yẹn fún tó bá tún ti gbé ẹ jù sílẹ̀ pa àtúgbẹ́ lómi is using them ni you understand me so ilé Wàsíù kì í ṣe ilé olórogún òní charisma Wàsíù gbé obìnrin méjì tí obìnrin bá pé léwà sí olórí ó máa kú lọ́jọ́ mẹ́ta ọlọ́run ilé ìmàlẹ́ kò strong but nítorí pé obìnrin wọn yẹn we everybody náà máa wò pé ẹ ẹ ṣé kò rí ni ẹlòmíì dẹ̀ sọ̀rọ̀ with òun náà fẹ́ wọ bẹ̀ bóyá ó ti dorí ó ti wà pé bóyá kò ń try luck òun lè jẹ́ that's what people do but èmi mi ní sọ pé torí pé èmi jóbìnrin kan sọ pé nísìn wọ́n bá dash mi wà síbi ilé kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe tó bá fún mi ó máa fi sórí ìrẹsì kan fi sọ pé òkè o ẹran ni o jẹ́ máa tún sọnù ni kò sí ní wọ́n fẹ́ fi ṣe wàláì tàláì but a lot of people they want to die for him they like him wọ́n máa ní wọ́n pupa bá dẹ̀ ti ṣe tán wọ́n á gẹ̀rẹ́ sí wọn wọ́n á bóra wọ́n wá ṣe bíi pé ayé ti yẹ wọ́n níwà gbogbo àtọ́ ń bóra tó ń tọ́jú wọn yẹn tó ń tọ́jú wọn physically yẹn spiritual life wọn wọ́n empty wọn ń kó gbogbo ògo wọn pátá ni ẹni yẹn ò ní fi wà sí ilé ẹ̀ka yẹ̀rí mi nìṣe kò ní tó bá kàn ń rẹ́rìn ó kàn ń rẹ́rìn ni kò ní wà happy túra ta yí ẹ̀ mọ́ because ó máa dì pẹ̀lú ẹ̀ spiritually ó máa da lóró débi pé á mọ̀ pé time báyìí báyìí lòun fi wá sílẹ̀ kò ní gbàgbé lórí ẹ̀ I don't suspect I don't I don't want um, Wasiu I don't want Bukky Jesse also to support Wasiu mo fobìnrin kan sílẹ̀ mi ní kò fẹ́ mọ̀ bọ̀ tó ń wáyé tó máa bá máa lè lọ ni tó bá lójú tẹ̀ pípẹ́ ń bá lè lọ ni bí ò bá tiẹ̀ fẹ́ mọ́ kó fúnra rẹ̀ sẹ́tù ẹ̀ kẹ́nìbọ̀dì má dà sí òun ni kó máa jẹ̀bi torí pé àwọn obìnrin kan máa sọ fún pé wọ́n jowú báwo ṣe máa jowú tí Wàsíù lọ kò ọjọ́ tó ti fẹ́ ló ti ń bá obìnrin mi sùn bó tó bá ti fẹ́ kó lọ á lọ mú ọ̀rẹ́ ẹ̀ á wò pé nǹkan tí mo ṣe fún lágbájá rè kí lóde tó ń ṣe bẹ́ẹ̀ fúnra rẹ̀ ló ń ṣe náà ló ya pátá yẹn á wá ti rí pé ẹni tó súnmọ́ eléyìí nìyí á lọ bá sùn á lọ bá sùn á máa bá sùn á tún lọ mọ́ èlé á tún bá sùn ó tún ṣiṣẹ́ ni láti máa fi ba yé obìnrin jẹ́ gbogbo yín tẹ wọ́n ṣe kí nìyẹn fún bí bí bí tìlì yín ṣe wà yẹn ẹ nílé ẹ ẹ máa skátà ni ẹ wà nílé ìjọ ìmọ̀ yín ò nílé ìjọ láéláé ìyún obìnrin ìmọ̀tún ìmọ̀jọ ni ìmọ̀ ẹyin ni yín kò ní dọjọ́ alẹ́ kankan amẹ́lẹ̀ amọ̀rẹ́lẹ̀ àmà tó bá ti fẹ́ ó ti fẹ́ lé lọ ni a máa forí àpá iṣu yẹn a máa fi wọ̀n pé wò ayé ẹ ti bàjẹ́ sẹ́ máa lọ kí ló tún fẹ́ confirmation wo ló tún fẹ́ move on o ti rí pé mo bọ̀ rẹ̀ ẹ̀sìn ọmọ ọ̀dọ̀ tí ó wà nílé mo ń bà sùn ọ̀yìn tó wọ́jọ́ mọ̀dẹ́ ò ń bà sùn kí ló tún fẹ́ ṣé kò yẹ kó lọ kú nǹkan tó sọ fún nìyẹn nobody should support that nonsense ẹni tó dẹ̀ ń fẹ́ yẹn náà tí ẹ̀ máa rí pé ṣe lòun òun ló fine òun ló fáìn lọ́wọ́lọ́ kò fáìn ó kàn ń ni you are just a fool You love nobody. mi ò gbèjà ọmọ yẹn o àmì mi gbèjà ọ̀kín o àbí nǹkan kan but nobody should support Wasiu ẹ pẹnu pọ̀ kẹ́ ẹ bá wí tí gbogbo obìnrin àtọkùnrin ayé bá bá Wasiu wí ó máa sit right kò ní yé pa wọ́n mọ́ ẹni tó ń ṣe yẹn ó pa wọ́n ni ó pa obìnrin sáyé ni wọ́n lóbìnrin jẹ òun ẹlẹgẹ́ in tó fẹ́ kélégùsì náà máa ṣe tí ò bá dẹ̀ ti ṣe kán kúkú ba yé ẹ̀jẹ̀ kó dẹ̀ bá dẹ̀ ti pa Mohbad wọ́n dẹ̀ sọ pé légùsì àti gbogbo ó dẹ̀ kọ ṣìnà a kọra fún ẹ láǹfààní burúkú òun náà dẹ̀ ló tún máa máa sọ fún wọn pé n tó ṣe rèé òun ló ṣe òun ló pa o ló jọ ọmọ yẹn òun ló lọmọ yẹn òun ló ṣe kinní kan ṣé tó bá ṣe wá jẹ́ légùsì ló lọmọ yẹn ṣé ọmọ yẹn ló máa jọba ìkàtí ṣé òun ló máa jọba légùsì òun ló máa jọba ìkàtí tó bá yá wàsíù kò tó bá kò bó bá ti báyé ẹ̀ ṣe bàjẹ́ máa kàn yáyé àwọn èèyàn yàmọ̀ yàmọ̀ ìyá dátidátì kí lè máa jókòó tó yẹ pé kò ní rí obìnrin ọjọ́ tó ti fẹ́ Emmanuel ẹlẹ́rọ̀pọ̀ ló ti ń bóbìnrin sùn ló ti ń ọjọ́ yẹn ló ti ń bá kókò máa pariwo fún yín náà ní gbogbo àwọn girlfriend rẹ̀ ìmí máa wá sí patí tó máa wà ní patí á máa sọ fún mi kò ń kì o ti mọ wọn style o ti mọ lifestyle mi na á máa kì í á dẹ̀ máa gbogbo girlfriend rẹ̀ dẹ̀ wà ń bẹ tó bá dẹ̀ ti débẹ̀ á kì í aṣọ wẹ̀ báyìí á ní má wọ̀ rí gbójú ń ìdán náà ni tó bá ti yá ọjọ́ tó ti fẹ́ ló ti ń bóbìnrin sùn mọ́lẹ́lẹ́ rọ́pò mọ̀ náà ọ̀dọ̀ ọjọ́ tó bá ti fẹ́ kó lọ tó ti wò pé time your eh, time your time is up your face your face is dulling ọjọ́ yẹn gangan ló máa bẹ̀rẹ̀ sí lọ báwọn ọ̀rẹ́ ní tó bá ti máa jẹ́ kó hot tó máa jẹ́ kúrí ẹ̀ gbóná tó máa fi bínú kẹ́rù ẹ̀ jáde tó bá lóun ló kẹ́rù jáde ló máa ṣe fún ó ń hàn tí obìnrin ó ń pa obìnrin ni ìsèkìlà wàásù ìsèkìlà so tó bá tiẹ̀ sọ pé òun fẹ́ fẹ́ ẹ́ sìn orin tí wọ́n kọ fún Bukky yẹn tí Bukky wá sọ pé eh, òun fẹ́ fèsì àwọn orogún nǹkan kan bẹ́ẹ̀ òun bá torogún wá wọ́n bá fọjọ́ òun ṣe kinní kan you want to ti bó ṣe ti pẹ́ láyé wa ó kéré níwèé ṣá wọn náà máa ń forúkọ wá sí orúkọ wá sí wọn ìmà gbọ́ létà wọn máa rìn wọn máa máa sinmi ní pé wọn máa tutọ́ dànù. nobody should support him for all those nonsense tó máa ṣe obìnrin tó bá ń support ẹ ó yìn hope pé bóyá ó fẹ́ fẹ́ wọn báwo làbí kẹ́nà ṣe máa jáde ló máa máa support Wàsíù pé wọ́n ń purọ́ mọ́ everybody go wọ́n ògùn ni and gbogbo yín tẹ́ bá ṣiṣẹ́ yẹn gbogbo yín tẹ́ bá ṣiṣẹ́ yẹn ojúlẹ̀ fi rí ẹ̀ tí yóò lè kàn. tó fẹ́ fẹ́ yàwó ó lè lọ sókè náà kó lọ fẹ́ yàwó tó bá wù ẹ́ tó bá mọ ìyàwó ẹ̀ rí bọ̀tẹ́ tó máa fẹ́ yẹn gangan bí òun ìyàwó ẹ̀ rí gan méṣọ̀ kó mọ ìyàwó ẹ̀ lọ clench mọ́ ìyàwó ẹ̀ so tí ìyàwó yẹn bá lọ kó lè máa fi pain kó lè máa fi cheated kó lè máa sunkún kó lè máa during that time kò sí àwọn ọ̀rẹ́ mi tó tẹ̀ pé wọ́n dàbí old mama tẹ́ pé mi ò tẹ̀lé bílẹ̀ pé wọ́n lè ó lè wá sí ó lè bá wọn sùn ó máa bá wọn sùn ọmọ ọ̀dọ̀ mi ó bá sùn ọmọ ọ̀dọ̀ mi ah, àṣọ ọmọ ọ̀dọ̀ yẹn bá ṣe ń lọ bẹ̀rẹ̀ tí bá ti kúrò bẹ̀rẹ̀ ọmọ nǹkan dédé bí níjọ́ kan mo fẹ́ lọ ṣe irun ló bá yarí fún mi ní ò bá wálé ilé Wàsíù ló sùn sí ọmọ ọ̀dọ̀ <laughs> ọmọ tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹbí ni kò sẹ́ni tí Wàsíù ò lè dùn ọmọ ọ̀dọ̀ èèyàn ọlọ́mọ ọ̀dọ̀ but ó mọ kó wo ko wo yọ to some level àwọn èèyàn kan máa ń sọ̀rọ̀ sí mi játijàti lórí social media because Wàsíù Àyìndé gbé mi sẹ́nu a lè sọ pé ẹ kò lọ ṣiṣẹ́ ni owó tó gbà lọ́wọ́ mi àti gbogbo nǹkan tó gbà kó ṣe kó sílẹ̀ ẹ báwí ni wọn ti pé ọ̀lẹ ni èmi jẹ́ ọ̀lẹ àti èjì tí mo ti ń ṣiṣẹ́ àṣiṣẹ́ kan wọ́n bá gbogbo ẹ̀jẹ̀ wọn gbà lọ́wọ́ wọn máa sọ pé you go to start again just move on just move on mọ́tò ló máa pa gbogbo ẹ̀yìn tẹ́ bá sọ pé kí wọ́n move on nílò òyìnbó tó bá ti fòrùka sọ́wọ́ èèyàn tó bá ti fẹ́ divorce ẹ̀ wàá fún ní property bòtígbà tẹ́ bá ti ń sọ fún pé ó ń jà òun lé olórogún ṣé òun gbéyàwó wá kó sọ pé òun fẹ́ fẹ́ kó wá sọ pé òun ò gbà tó bá fẹ́ lọ fẹ́ orogún tó bá fẹ́ forogún fúnyàn tó bá dẹ̀ ti jẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn ókè wàá pé wàá tún sọ̀rọ̀ fún ní tùbínú kì í ṣe pé wàá wá sọ fún yín pé ẹni tó bá ti ṣe action tó bá ti take ipò wrong Wasiu is the wrong man Wàsíù ló wrong nínú gbogbo kìíní yìí o anyway we been long on the chat a ti sọ̀pù ní ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ lóríṣiríṣi dẹ́pọ̀ hmm. now uh, eh, Bisi let me now talk about Bisi I cannot support you again in my life and Bisi irú Wàsíù Àyìndé yẹn náà wà náà tó jẹ́ káyé Bisi bàjẹ́ tán fi tán ṣe ìgungun bí tán múná bí sì pa sórí bí because gbogbo àtàn bá ń sọ tán bá ní wọ́n support ẹ tán máa ṣe bíi pé àwọn alágbára wà lẹ́yìn ẹ wà lẹ́yìn ẹ egungun ẹ máa le títí má ṣàǹgbà yẹn lórí bíbá live chat ló ti ń pe Bísí mélòó lójú wa ò tí ì rí lórí social media yìí ogun ti wálẹ̀ ń sìn níjọba tó lọ lọ́hùn ojú wa rí màbò orí live chat yìí ni Bísí máa wà níbi títí máṣà máa máa pè é níbi kí lorúkọ ẹ̀ ní bísí náà máa máa ṣépè ó máa ṣépè sórí ọmọ rẹ̀ o ó ṣépè dànù ní gbogbo àyè máa sọ pé gbogbo ẹnikẹ́ni tó ń support Wasiu against me gbogbo ọmọ Wasiu tí Wasiu fẹ́ kí n ṣòfò ọmọ pé bó ṣe máa rí fọmọ Wasiu ni títí máa ṣàtòrípò náà wà nínú àwọn tó wà lábẹ́ orí Facebook àkáǹtì lórí Facebook yìí ó wà níbi ó máa pè wọlé a máa jẹ́ kí Bísí kó máa ṣépè fún ọmọ sí ni lẹ́nìí sìn gbà tó ṣépè àwọn èèyàn kan ló máa ń kọ́ wọn irúṣẹ́ tó ń bẹ Bukky Jesse yẹn gbà tí ìdájọ́ ẹ̀ bá máa dé wọn ò ní ṣe bíi pé wọ́n lọ́wọ́ ń bẹ̀ mọ́ kódà nǹkan míì wá ti jẹ́ kó gbàgbé gbogbo nǹkan tó ti sọ sẹ́yìn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní dì pẹ̀lú ẹ̀yin one way or the how many times wọ́n ti lọ nà Bísí torí pé àwọn ló kọ àwọn ò ní jáde láti wá máa ṣe wọn máa fún Bísí ní gifts yes wọn fún ó fún Bísí ní gifts gba ẹ̀yẹ títí má ṣá a máa gbé wọlé ló máa ṣe pè fọ́mọ mi hmm, títí má ṣá náà dá wọn ti lè lọ kì í ṣe rọ wọn lè lọ wọn <laughs> ṣe lè lọ yẹn náà kò mí pé ní ọjọ́ tá sọ tòótọ́ ká má sọ tòótọ́ ọ̀rọ̀ fún títí má ṣá náà dá wọn ti lè lọ tí èèyàn èmi ò lè ní ọkọ kó máa ṣe nǹkan burúkú fáwọn èèyàn ẹ ó ní mo sọ yẹn ìgbà tó fẹ́ lo èmi láti bá Wendy jà mo ò bá ọlọ́run ò ní jẹ́ mi ò ní wọn fi wọn ò ní fi mí báyé ẹlòmíì obìnrin mi jẹ ewọ òun kọ́ nìyẹn sìn òòṣà nù i wish kọ́ máa kí òòṣà má ní mi ò ní mọ̀ ṣe náà yẹn dá o but Bísí náà kì í ṣèyàn Bísí Bísí tí mo fún lówó mi báyìí ó máa fún mi ní story bísí náà máa ń fún mi sórí tó máa <laughs> bísí nìkan lẹni tó kọ́kọ́ pè mí lórí social media tí máa ń bá sọ̀rọ̀ nígbà tí mo kọ́kọ́ dé síbi bísí àti ìtàlẹ́nú àti one lady kan báyìí ó wà ní kóòtù sí ó wà ní kò sí ní gbogbo àtọ́ ń ṣépè fọmọ mi yẹn torí pé èmi ò ní bí mo ṣe lè rìn dọ́dọ̀ ẹ̀ mi ì dẹ̀ ní first too low to do the same thing tí ò ṣàlọ́ ṣe yìí ẹ lọ gbé jáde mo wá ṣépè fún ní gbogbo àwọn tó ń ṣépè tó ń bẹ̀ ẹ́ jáde òun gbà àti lisi ló bẹ̀ jáde pé kó máa ṣépè fọmọ tèmi wàá máa gba contract kó máa lọ ṣépè fáwọn ọmọ èèyàn wàá máa gbèjà èèyàn tó bá ti ní wọ́n ṣe pé àwọn èèyàn ṣẹ̀ ni èèyàn ṣẹ̀ mi mo ń ṣe torí wọ́n fọmọ nà mí wọ́n gba odidi ọmọ lọ́wọ́ mo dẹ̀ manipulate ẹ̀ láti da gbogbo lémi rú mo dẹ̀ ń ṣẹ́ èpè nígbà tí ọwọ́ mi ò bá ká wọn mọ́ wọ́n dẹ̀ tún gba owó lọ́wọ́ mi mo wá ń sọ̀rọ̀ ìwọ wá ló ń gbaṣẹ́ ò gbaṣẹ́ yẹn tẹ́mi náà bá rí ọwọ́ tọ́wọ́ bá tẹ̀ nígbà yẹn tọ́wọ́ mi baba. ba ó máa nà ṣó ti yé instead wọ́n sọ fún pé iṣẹ́ burúkú tó ń ṣe gbà tó ti yá ń sìn òun òṣìṣẹ́ fighter mọ́ o òun òṣìṣẹ́ peace lòun wà fún o peace hmm. ẹni tó ṣú gbàgbé ẹni tó kú mo gbàgbọ́ ó ṣe bú mi rí mi lè sọ tó bá di lọ́la ó lè bú mi o kò bú mi rí Bísí mo tún fún ọmọ ẹ mo tún ma pè wọlé màá tún máa gbàdúrà fún mo bá gbàdúrà fún tó máa padà wá báyìí tó máa ti bára á ṣèjì ẹ̀mọ́ ẹwọ́ lọ́wọ́ kò sọmọ tí ò lè ṣe rí ṣépè fún Bísí a ní òtí ẹ̀ ṣe mímọ́ ọjọ́ tó kọ́kọ́ lọ nà tán pa gbogbo ojú ẹ̀jẹ̀ èmi mo jáde mi bàtí mò ń gbèjà ó máa padà wá ṣépè fún ọmọ agbèjà ó máa ń gba contract ni ìpè tó máa ń ṣẹ̀yìn àwọn èèyàn ló ń sanwó contract fún wọn ẹ lọ máa rán wọ́n ti ẹ̀ jẹ́ẹ̀lì ẹni yẹn mo wíṣì kan má jẹ́ẹ̀lì òòṣà ọlọ́run gbọ́ hmm. mi ní bó ṣe ṣe ẹ̀yìn ó dá ọ̀bọ̀ tì í Bísí àní orí pé àní ò ṣe mímọ́ láéláé gbogbo contract ó dẹ̀ máa ń gbà láti máa lọ dojú àwọn yẹn wọ́n bá ti lò ẹ̀ tán lórí ara wọn kan náà nìyẹn ẹ continue láti máa gba contract hmm. bísí um, kí lórúkọ ẹ̀ búkì stop má gba contract burúkú yẹn wọ́n fẹ́ máa lò ẹ́ tó bá ti lò ẹ́ tán wọ́n máa trash ẹ̀ bí wọ́n ṣe ṣe fún ẹ ni wọ́n lè ṣe bẹ́ẹ̀ fún ẹ èyí tó máa ló ń wọlé lọ báyọ̀ jà mélòó lára ẹ̀ èèyàn mélòó ló lè nà tí wọ́n bá lè jà wọ́n lè wá bẹ́ẹ̀ mi jà lé ní ẹ̀yìn wọ́n máa bá mi wọ́n máa cross mi wọ́n á máa sọ pé wọ́n fẹ́ bá mi jà kí ṣe pé èèyàn ló máa lè bá jà mélòó lè gbogbo ẹ ṣé wọ́n ti jà wọ́n ti jà rẹ́sílà rẹ ni tó bá ló fẹ́ lọ káyọ̀ mọ́lé tó bá jù ẹ lọ́nkọ́ yọnẹsàmì ìjà kẹrẹrẹ ó kò lópin o so ẹ kàn ṣe ẹ try kẹ change òun ló ti ń lọ yẹn mo àmọ́ bóyá ègbò yẹn ti tán lára ẹ bóyá kò dẹ̀ ti tán bọ̀dún nígbà yóò ń gba contract ni ìyàwó Wàsíù yẹn títí má ṣàǹsí ṣó bá ẹ jẹ nínú gbogbo pain ẹ wọ́n ti pé o máa rí justice gbà ń lọ́nà ṣójú àpájojú ara sójú àpáyẹn jojú ara ó gba contract ńgbà yẹn ìyàwó Wàsíù máa fún contract tó bá jà ń sí tó bá tó jà fún ẹ sí títí má ṣàmọ tiẹ wà mẹyìn a máa gbà á máa pè wọlé mẹ ẹ jọ ẹ bá mi ṣe kiri kan torí mi ò fẹ́ wà lá o orí mi ni mo ń tú o mi ò fẹ́ kẹ́rí kankan ṣe kiri kan kiri kan o kiri kan kiri kan. Hmm. èyí tó ṣẹlẹ̀ náà ní ti Dorcas big dokas ṣe bú mi wàsíù náà ni òun ló gba kọ́ńtàtì wàsíù dokas náà gba contract. gbà yẹn ló bẹ̀rẹ̀ pẹ̀lú èmi àtọmọ mi ló gbé ẹbọ ní gbogbo àwọn wèrè tí wàsíù ti dórí àtàwọn ìyàwó wèrè tó ti bímọ fún àtàwọn oríṣiríṣi àwọn tán jọjọ ń ṣe àjálẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í ṣépè mẹ́yìn wọ́n ṣépè fúnra wọn ara yín ló ti balẹ̀ ara yín ló ti balẹ̀ ara yín. ara yín ló ti balẹ̀ àánú bí sì ò ṣe mí o àánú bí sì ò ó gbà jáde báyìí ni máa bú mi aláṣọ àdúrà àǹtí ẹ òun yẹn ó máa ń ó kàn máa ń mi ẹ bóyá mo pé mi ìmọ̀ tó fi gbàwé bóyá iṣẹ́ bóyá wèrè náà làwọn náà fi gbàwé ní London àbí Dublin ó lè abẹ́rẹ́ yẹn máa fètò ọpọlọ ìyẹn nǹkan tí mo lè rí nípa ti àwọn màdámù yẹn nìyẹn gbogbo ẹni tó bá ti pọ́ mami jàmbá yìí ó gbèjà wá síbi ẹni máa kú nígbà tó dẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí mi kọ́kọ́ gbèjà wá sí pé ń jọ́kọ̀ mo pè wọlé mo ní kó jọ pé kó bá mi fi wá sí ìsìlẹ̀ mo ti bẹ̀bẹ̀ fún wá sí ìyẹn rí gbà yẹn ló di lẹ́ẹ̀kan ló kàn bẹ̀rẹ̀ pẹ̀lú mi ni kò sí ẹni tó bá ti bá báyìí ó máa mi sọ pé ó ó máa lọ support àwọn yẹn. anyway ẹnu bí sí òṣèmí òṣà ọlọ́run á bá mi kó ẹ̀yọ nínú kinní yẹn téèyàn bá wo nǹkan tí Bísí bá ṣe fún ọmọ ẹ̀ ẹ gbọ́ gbogbo bí mo ṣe sunkún lánàá torí ọmọ mi mo ṣe sunkún my daughter is sick wọ́n máa rán oríṣiríṣi èèyàn sára àdọ́mọ mi àwọn tó dẹ̀ ń ṣiṣẹ́ inú Lizzy Anjorin wà nù torí ẹ̀ Bukky Jesse táwọn wèrè apààyàn kan bá lọ ń bẹ̀ níṣẹ́ torí pé wọ́n ní crowd fún ẹ̀ wọ́n máa kàn kú bá ẹni tó bá ti ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ tán máa dà ẹ́ nà bí tó ẹ̀ fún ẹ̀ ọjọ́ tí wọ́n na Bísí yẹn kí ni kí ni Lizzy sọ ẹ ó ló ń kọ́gbọ́n ni ó lóun ò ní dá sí ó ń kọ́gbọ́n ni ó ní ẹ̀wọ̀n ò ní dá sí ó ń kọ́gbọ́n ni <laughs> ọmọ ẹ̀ ló fi ṣe dp yẹn ó ń kọ́gbọ́n irú ọgbọ́n wo ni tó bá lé ègbò àdáàjì náà ń ọdún London máa máa tọ́jú ẹ̀ wọ́n dẹ̀ máa fún lóògùn ọ̀fẹ́ ló máa máa bá dé ó tún lè wọ́n lè tún fi sórí disability wọ́n á máa gba owó bóun ti légbò àbọ̀n ti kún un lẹ́sẹ̀ ó ti yé bẹ́ẹ̀ kò ń ṣe bíbà yìí bó ti ẹ̀ jẹ́ bíbà wọn ti ẹ̀ fàyè gba ẹ ti máa jà láti jẹ́ wọn ti gbé ẹ e lọ sẹ́wọ̀n a máa lọ jà kiri ìgboro ẹ̀wọ̀n ló máa wà Canada no dey they no send you like that like that ajaja Quebec <laughs> hmm. they no too much send you like that wọ́n ti bá ẹ wá nǹkan kan tó máa máa sìn Canada wọ́n bá ẹ wá nǹkan tó máa máa sìn kò ní sí problem ní hmm. bó ṣe jẹ́ a fẹ́ máa lọ báyìí a ti máa padà wá nípa ni má dèní mi ní débà òun. Hmm. ẹni tí ó wà yìí what's your name gan main okay kí lorúkọ ẹ main P. olórí ológìní that's not your real name this account is a fake account but you say something you like Bukky I always see you under Bukky Jesse so but Bukky Jesse fi ọmọ yẹn sílẹ̀ fi ìyàwó mi sílẹ̀ ọmọ ọmọ kò because tó máa ṣọ̀fọ̀ ọmọ kò sówó tó ń fẹ́ fún yàn tó máa fi bí Ṣọlá ṣe burú tó yẹn tí wọ́n gbà lọ́wọ́ mi tí wọ́n jẹ́ kí wọ́n ò dẹ̀ rásán mi wọn ò jẹ́ kí mi ò fẹ́ kó kú ta ló máa bímọ ẹ̀ tọ́kílẹ̀sọ̀fẹ̀ tó ń fún lówó tó ń tọ́jú ẹ̀ tó máa ní kó but the deal have been done the wicked souls the àwọn tó ń pa àwọn ọmọ ọlọ́mọ fi ṣètùtù ayé let us let us if you want to curse people don't curse for me directly because tó bá lọ discover later pé òun kọ́ ló pa àbí nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà tó jẹ òjé lọ èpè tó ti ṣẹ́ kò lè ṣe yóò ṣe yí padà ni sọ fún tó bá fẹ́ ṣépè tó gbé bá ń wọ ẹ̀ṣẹ́ wọ́n lẹ́ni tó bá pa Mohbad ṣó ti yé alẹ́ tó bá pa Mohbad ó ti yé ìyẹn bó ṣe jẹ́ ọ̀rọ̀ tẹ́ni wá sọ ó change topic mi you can see me I change I back down immediately and I don't hate you but I don't like people who always go destroy people tí ò ní àánú fáwọn èèyàn like that. Bye for now. topic yẹn change ni o i stop Mohbad will get justice for fun guarantee Elekushi may be removed as a don to Deji of Akure ah you understand let me read this comment kini phone mi Steve i don't know what is happening let me check it let me check this. me ò understand you wọ́n dà pé owó náírà ti wálẹ̀ o àdúpẹ́ fọlọ́run one thousand three sí Big we thank God o. mi ò láìkí bó ṣe ń ṣe fún Liam yẹn I don't like it I don't like it. tó bá lọ jẹ́ bàbá bó bá jẹ́ bàbá ẹ̀ àbí kò jẹ́ yìí I don't like it ọmọ yẹn náà Wùmí ti ṣe mistake láyé àwọn ọmọdé àwọn èèyàn dẹ̀ máa ń gba ọmọ lọ́mọ láti fi fìyà jẹ ẹyẹ bí wọn àtàrà wọn láti tì pẹ̀lú wọn Wùmí ti ṣe mistake láyé but at the end of everything tí èèyàn bá ti ṣe mistake you don't let us just let us be cool about these things wọ́n ti ní justice máa wà but mo fẹ́ wo message yẹn from other phone because ó still fún mi báyìí mi mọ̀ bóyá àwọn èèyàn gan mo ṣáà rí pé kò move mọ́. Hmm. Ọládélẹ́yìn. Bukky, mo ti speak fún ẹ several times please back down for the fi wù mí sílẹ̀ for now àwọn èèyàn tó ń tì ẹ́ lẹ́yìn tì ẹ́ lẹ́yìn tì ẹ́ lẹ́yìn wọ́n fẹ́ tì ẹ́ pa wọ́n máa padà ṣèkà fún ẹ létà ṣèkà fún mi jọ tí ọmọ ẹgbẹ́ mo tún wá sọ fún ẹ pé kò jọ ń sìn mi láì mo ṣe ṣe fún ọmọ lẹ́yà mi ìyá wù mí ó ti sọ ọmọ ẹ̀ nù lórí aṣọ ẹ̀ ti yá ó máa máa sunkún olóṣùnkún ẹkún ẹ̀yẹ pa ẹlẹ́rìn epo fún gbẹ ó dáa done. When I remember a sọ fún gbogbo àwọn ọba yẹn àti ìjòyè yẹn a ní pé kán yé lọ sí kán yé gba obìnrin lọ́wọ́ eye ṣe ṣìnà mọ́ ṣìnà ẹ̀ lẹ ṣe báyìí Elégùṣì Elégùṣì ọmọ ìṣirò Òdìgúnṣì àgbà tí ọ̀rẹ́ ẹ̀ tiẹ̀ sí jèsì ti fi wá sí ìṣẹ̀sí ó máa méṣọ pé gbogbo àwọn ọ̀rẹ́ ìṣẹ̀sí ni ọ̀rẹ́ wo ni ò ti ṣẹ̀sí náà àwọn ọ̀rẹ́ tí ò bá sádànù gbogbo wọn ló máa fi ṣẹ̀ sí ó fẹ́ fi kí lórúkọ ọ̀gbẹ́ni bàbá yìí ṣẹ̀ sí lórí tó wà bàdàn ìyẹn yà step aside. Hmm. This way. mo fẹ́ ka mẹ́sẹ̀gì tí mo rí lábẹ́ kí ni. ẹ step aside. Hmm, hmm Let me read your comments. Sorry. Okay, somebody said, I don't think he backed down for Wunmi. He only backed down for from Aloba family and he was being paid for the service. But they say it's free now, it's free service service. Anyway. Mm-hmm. Okay. Okay, only is beyond Wunmi. They will have Maiwumi, if not for the bloggers and the so, society that agitates the issue. Thank you guys for that. Yes. Oh, Chachambele Mohbad. <laughs> Ó sọ pé Bukky ìwọ kọ́ ni ó wà lábẹ́ ológìní Tajòdé Èkúté ilé paramọ́ ìṣá. <laughs> torí orúkọ tó kù ní ṣàṣàmbélé Mohbad's mother may have started I mean, strategy to relay, release spiritual okay retaliated spiritual if she has the if she have the capacity fi sílẹ̀ o because ọmọ ẹ̀ ló kú o jẹ́ ń tàn Hmm. even Judas tó fi Jésù wọn gbà tó fi Jésù wọn tán ó lọ pokùnso torí kò láìkí sin tó ṣẹlẹ̀ mọ́ I tell you for you to know that àwọn tó lọ sí simlet wọn nígbà mìíràn tán bá betray tán tán ti ṣèkà yẹn èmi ò kí ń lè hold ẹ á máa sunkún ayérayé ni. I'm trying to read the something. Wasiu is the CEO of Ajale for sure wàá she has to be careful so and as not to be. they sacrifice that boy for real you are you get it the team won go Ifun intestine law by the father Monte. Okay, Idoma TikTok. Okay, <laughs> no. Wọ́n kó ìfun ẹ̀ lọ yẹn kò mí pé no And tí ó yẹ pé kò is no longer into his senses that is meaning of wọ́n kó ìfun ẹ̀ lọ. Mohbad will get justice if found guilty Elegushi may be removed as do done to Dèjì okay as they done to Dèjì of Àkúrẹ́ ọjọ́ wo ni wọ́n yọ Dèjì of Àkúrẹ́ àbí kò sí problem that one ìyá ìyá níbo okay and that one iyán níbo o oh, kọ iyán níbo yẹn dáadáa o wọ́n fi iyán sí wọ́n fi áì sí iyán níbo na fake life aláṣọdọ̀tí <laughs> ẹ take easy o ẹ tẹ́kẹ̀ yìí sì ṣe gbọ́ ẹ tẹ́kẹ̀ yìí sì mi ò fẹ́ kí òṣà lọ sí ẹ̀wọ̀n that's it torí Bísí ah wọ́n máa lo Bísí o ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì lóyìn lòkulò tán bá lóyìn tán wọ́n máa pa yín tì nígbà tó bá máa bẹ̀rẹ̀ sí ń jẹ̀yà wọ́n máa gbójú sẹ́gbẹ̀ẹ́ ni <laughs> I tell you. <laughs> okay ẹnìkan ní it's not what it's not it was not BJ okay eh okay anyway just leave um, wọ́n ti ní on the fifteen inú you know me dead. dùn pé on the fifteen you know àwẹ̀ wọn ò kí n lè purọ́ dáadáa tán bá ti ṣe tán sí ogun náà wọ́n máa gbé lọ sí kóòtù lọ fún adájọ́ yẹn justice adájọ́ wọn yẹn gan ẹ rí pé gbogbo wọn ń bẹ̀rù <laughs> eh, ẹ tí màwọn tẹ ní nàìjíríà yẹn já kókò wàsí ìjàkùn mọ̀ <laughs> àwọn olórin yẹn ló bá tẹ̀ pé wọ́n tẹ̀ lè fún wọn suspension for some time pé no music for like two years ká máa gbọ́ ìta ti kọ tí wọ́n ti gbọ́ kọ sílẹ̀ kí gbogbo á máa gbọ́ eh, kí lorúkọ ẹ̀ eh, cd ká ló máa gbọ́ cd wọn yẹn bóyá máa ní píìsì díẹ̀ because all of them this one want to be in top tó bá nílé tó lọ sókè báyìí wọn á wo bọ́n ṣe máa lọ jábọ́ tí ò bá ṣe jábọ́ wọ́n ṣe máa pa ṣe máa wá nìyẹn they become wọ́n ti di terrorist for rich àwọn musicians Nigeria. Mm. sórí tí mo lè rí kàńbẹ́ nìyẹn o ẹ fi Liam sílẹ̀ tó bá máa rán Wùmí lọ sẹ́wọ̀n kan tó bá jẹ́ Wùmí tó bá yìyà tó gbogbo nǹkan tó wà mẹ́ẹ̀ tó bá tú síta ẹ ṣàmọ̀ kan ẹ ṣá fi Liam sílẹ̀ ẹ wò ó tí èèyàn bá tí wọ́n ní tí ìyá ẹ̀ náà tó bá wá tí bọ̀bọ́ yẹn bá ti ń tọ́jú ẹ̀ torí ó gbé sí lọ́wọ́ ní bàbá Mohbad ló gbé sóun lọ́wọ́ kó tó kú ó kúrò ń bẹ̀ ní ọjọ́ sátọ̀dẹ̀ẹ́ ọmọ yẹn kú lọ́jọ́ monday àbí nǹkan kan ẹ ṣáà rí torí ẹ̀jẹ̀ yẹn ṣáà rí pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọmọ yẹn fresh gan nínú sàárè yẹn pé kò kú bíi pé kò tí wà pẹ́ tó kú gan tí láìfi ṣẹ̀ṣẹ̀ lọ lára because abẹ́rẹ́ yẹn dàbí abẹ́rẹ́ tó kàn fi ṣe lẹ́mìí lọ ṣé ti yé bẹ́yẹn kò ní breathe for some time kò ní feel pain tó bá gbé tó bá wọ́n bá là mọ́lẹ̀ gan kò ní jí because ó lè máa fòmù lẹ́nu torí irú abẹ́rẹ́ wọ̀nyẹn ìgbà tí mo fẹ́ ṣe laparoscopy àti experience àwọn in fact Nigeria ṣàkọlọ̀ ń gbà wá lọ́wọ́ àwọn apanilẹ́kúnjayé àwọn apààyàn ìṣà à ń lọ fọ̀ náà á tún padà wáyé tí wọ́n ní ká má dé nìkan náà lára ní bíbá so Bukky Jesse filiam sílẹ̀ de baba Mohbad mo mọ̀ pé ẹni tó bá ti ń sọ̀rọ̀ yẹn dẹ̀rọra má gbé píchọ àwọn èèyàn pé mò ń ṣọ́ ẹ kiri mo máa gbọmọ lọ́wọ́ ẹ mo máa ṣe báyìí fún ẹ mo máa ṣe báyìí fún ẹ <laughs> gbogbo kéésìsì ló ń sọ síta yẹn tó máa fi bẹ́ẹ̀ jà làwọn yẹn ní kó máa sọ yẹn o ìwọ tó ti búwà sí báyẹ̀ ṣe máa bàjẹ́ náà ló máa wá káàkiri bó bá jẹ́ pé ó ti bá ẹ sùn ó ti bá ẹ ó ti fẹ́ rí kì í ṣe fífẹ́ ó ti lo ó ti ó ti mọ̀ rí dáadáa ó dẹ̀ mọ̀ pé yín tó ṣe fún lágbájá náà ló máa ṣe fún wọn bóyá àwọn nǹkan tí wọn náà ń sọ tí ò tí òun fà tí ò tí tó bí wọn náà ṣe má ìṣirọ́ this time around o so tó bá ti ṣe obìnrin kan tó fẹ́ báyìí obìnrin kan jẹ́ ẹ má ẹ má pardon ẹ̀ ṣó ti yé ojú mi ti wú mo ti sunkún sínú this way bye for now ṣèrè mo fẹ́ stop òkèlè láti ẹ̀kọ́ kò stop ó steve mo fẹ́ stop ẹ̀ náà ẹ jẹ́ bá mi fi love sí bóyá tẹ́ bá fi love sí ó máa bá mi release ẹ̀ mo fẹ́ stop ẹ̀ mo ti sọ bye bye láti ẹ̀kan kò stop ẹ gbà ṣé mo lè finish ẹ̀ ní other side ṣá jẹun mi ò I don't know let me share it. I don't know ẹ jọ̀ọ́ tẹ́ bá ń gbọ́ mi ẹ bá mi fi love sí bóyá ó lè ṣe tẹ̀ I'm trying to stop this thing jẹ́ wọn náà. Let me try to call the number. Maybe to get it off. fún mo tún fẹ́ gbé kò tún stop mo tún fẹ́ gbé kò tún pick fóònù mi ó ti steve ọ̀rọ̀ Mohbad ọ̀rọ̀ Wumi àwọn èèyàn wá nídìí ọ̀rọ̀ Wumi o fóònù yóò lọ o ah Wàsíù kí ló dé tó fẹ́ di fóònù mi mú Wàsíù leave my phone alone mo mà fẹ́ finish mo mà fẹ́ tẹ̀ látẹ̀ kọ̀ọ̀kan mà finish o. ẹ máa rí bílẹ̀ ṣe máa ṣojú mi sí jẹun bóyá kí n wọlé látọ̀rọ̀ ilé mo fẹ́ fi wọ́n yín lẹ́wọ̀n. Sim. I want to check maybe I can go live again on this phone. Look at it. I'm trying to, you can see, finish. Finish. You see? I'm pressing it. Ẹ gbà mí o. Ẹ gbà mí kí n ṣe o. Ta What can I do? You see? I'm just trying to. Hey! egba gbà o mo fẹ́ tẹ kínní mo fẹ́ stop fóònù yìí kò stop o my phone is not stopping why why why why why why. can you switch off the phone okay okay that's another thing okay let me try it okay all right restart power Then ń lo ilé ó tún steve náà ẹ tún gbà mẹ́ ṣẹ́jú rí wàsíù <laughs> ti ti fóònù ẹ̀ ó émèrè émèrè man ẹ tún wò kó ṣọ́pù ṣẹ́jú rí. ẹ dákun ẹ bá mi ẹ gbà mí o Wàsíù kí ló ń ṣe lórí fóònù mi ẹ fi fóònù mi sílẹ̀. <laughs> Ah! ó lè yarí ó lè yarí ó tilẹ̀kùn wọ́n wọ́n. ẹnìwé jẹ́ ń gbẹ́lé jẹ́ ń gbẹ́lé. Mm. Finish. Yeah, revise. Mm. Mm. ó tún padà wá sáyé o jẹ́ owó ǹsìn bí ó máa lọ ṣe ni mo switch off ǹsìn kò lọ náà let me see mi ní mo fẹ́ tètè jẹjà rẹ ó ṣì nà I want to to remove the phone battery. My phone is not using battery. Is your phone using battery? What type of phone that is that that is using battery? There is no space in my phone tí a máa ti lè ṣí. Irú fóònù nìyẹn. That one ìyá ìyá Hmm, switch off the phone for few minutes and switch again bóyá ẹ fi fóònù Bọ́lá sílẹ̀ àbó nìkan tó ń fẹ́ ká sọ tá a ti sọ ni ẹ fi fóònù mi sílẹ̀ o ẹ gbà wá o ẹ gbà wá kẹ́ ẹ. Ah, ah. no be small thing o hmm. ọlọ́run jẹ́ kó pa ọ́ kò ń ṣe rọ́ ọ́ no be small thing ẹ gbà wá ọ́ àti ṣe dọ́ńbì àbí mi lè lọ́jà tí mo fẹ́ mi ìfẹ́ dá bíbá irú because ẹni tó bá mi tò náà ni ó strong díẹ̀ mi ti fẹ́ dá gbogbo kí ni bá ní kí n máa polówó bóyá ó máa repent báyà. ẹ gbà mí mo tún wá ń tẹ̀gàn láti pa mí ibo ló ti ń hàn fẹ́ ọ̀tọ̀ ni nǹkan tó dẹ̀ ń ṣe this time around báwo ni ọjọ́ wo ni fóònù mi di kínní yìí yẹ máa tẹ again máa máa tẹ ó máa ó máa ah, where is the where is the mi ì rí pin ẹ̀gbọ́n mú pin ẹ̀ ti jábọ̀ I don't see. Go. so èèyàn máa ń dákú ṣé kìí ṣe abẹ́rẹ́ tí wọ́n àwọn tó ń lo èèyàn fún ritual ṣé kìí ṣe abẹ́rẹ́ tó ń fún ẹ fi fóònù mi lẹ́ẹ̀ má gba abẹ́rẹ́ fún fóònù mi o ẹ má fún fóònù mi ní abẹ́rẹ́ tó ń fi ń steve o tó máa fi pa wọn ẹ má pa fóònù mi o ẹ fi fóònù mi lẹ̀ o ṣé kìí ṣe abẹ́rẹ́ yẹn náà fún fóònù ìjà ẹ má gbèdé bí o ẹ̀yin alábẹ́rẹ́ ìkà <laughs> fóònù mi kọ̀ọ̀kan máa kú o jẹ́ máa tẹ̀ ṣá. agbára agbára lọ jẹ́ máa ṣe sọjú tí ò bá ti wá agbára jagbára lọ agbára jésù jagbára èṣù lọ agbára jagbára lọ àwọn tó lábẹ́rẹ́ tún ti ń gún fọ́ọ̀nù lábẹ́rẹ́ àwọn tó gún Mohbad lábẹ́rẹ́ ẹ má máa gún fọ́ọ̀nù mi lábẹ́rẹ́ agbára jagbára lọ agbára jagbára lọ agbára jésù jagbára èṣù lọ agbára jagbára lọ bóyá ó ti gbẹ èmi ìbéèrè lórí social media láti jọ yìí bóyá ó fẹ́ kí n gbàdúrà ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ a dúpẹ́ fún yín agbẹ́yìn ga nítorí pé alágbára nìyí ní ìgbà tí a sunkún a dúpẹ́ fún yín nígbà tá a rẹ́rìn a fún yín nígbà tá a rí jẹ a fún yín nígbà tá a rí jẹ a fún yín nígbà tí ọ̀sán pọ́n a fún yín nígbà tí ilẹ̀ mú adúpẹ́ fún yín nígbà tí ilẹ̀ ṣú adúpẹ́ fún yín nígbà tí òjò rọ̀ adúpẹ́ fún yín nígbà tí òrùn mú adúpẹ́ fún yín nígbà tí a sùn adúpẹ́ fún yín nígbà tí a jí sáyé adúpẹ́ fún yín nígbà tí gbogbo àwọn èèyàn kọ̀ wá dúpẹ́ fún yín nígbà tí àwọn èèyàn fẹ́ràn wá dúpẹ́ fún yín nígbà gbogbo nǹkan rí bákan adúpẹ́ fún yín nígbà tó tún rí bákan adúpẹ́ fún yín ayìn lógo ẹ gbọpẹ́ wa bàbá gbà yìí gbọpẹ́ alágbára nìyí o kílẹ̀ lè ṣe nígbà mìíràn tí a bá ń fi àwọn nǹkan mìíràn ṣe bí eré a ní àwọn nǹkan tẹ́ fẹ́ ká ṣe ọlọ́run kí lẹ fẹ́ kí n ṣe tí fóònù wa fi wọ steve tí fóònù mi fi di steve tó fi wá steve tí ò fẹ́ fi kú tí mo fẹ́ pa mo fẹ́ stop ẹ̀ ó lóun ò stop kí ló ṣẹlẹ̀ kí ló kù tẹ́ fẹ́ ká sọ gbogbo ọfà ọfà abẹ́rẹ́ oorun tó máa mú kí fóònù sùn lọ ó yẹ ẹ fi fóònù mi sílẹ̀ gbogbo ọfà búburú ẹ fi fóònù mi lẹ̀ o gbogbo ọfà ibi ẹ fi ayé mi lẹ̀ o ẹ fi ayé ọmọ mi lẹ̀ o ẹ fi ayé àwọn olólùfẹ́ mi lẹ̀ o gbogbo ọfà tí a ta láti inú àwọn ọ̀dọ̀ àwọn àjà alájàlẹ̀ wá gbogbo ọfà náà ẹ padà sọ́dọ̀ àwọn tó ràn yín o àwọn òkì ṣe candidate yín o gbogbo ọfà òkùnkùn ẹ jáde bíbélì sọ pé àyà máa pa àwọn àlejò wọ́n fi bẹ̀rù gbódó sájáde níbi kọ́lọ́fín wọn ẹ̀yin àlejò òkùnkùn o tó máa mú kí fóònù kò steve kó má gbọ́ràn mọ́ ó yẹ jáde kúrò ní orúkọ jésù bẹ́ẹ̀ lórí kò ní padà gbogbo àwọn olólùfẹ́ wa ó gbàdúrà fún ọmọ lìyàmù yẹn àwọn ló máa ṣọjọ́ ìbí bẹ̀rẹ̀ sùn ẹlẹ́dàá bá wa dá sí o ẹlẹ́dàá bá wa dáàbò bò dáàbò bò àwọn ọmọ tèmi náà gbogbo àwọn olólùfẹ́ wa káàkiri àgbáyé bá wa dáàbò bò wọ́n o gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀ tá ti kùnà ogun rẹ ẹni tẹ́yìn bá sàmẹ̀sì tá ló dúró ẹ̀ṣẹ̀ tá a bá ti ṣe sí ọ nínú èrò àti ìwà àti ìṣe wa Olúwa dáríjì wa aláàánú ni wá ṣàánú fún wa mo gbàdúrà fún gbogbo àwọn tó wà lórí justice for Mohbad májọ ṣìṣe mu ọgbọ́n ìmọ̀ àti òye Olúwa bá ń fi fún wọn àwọn èèyàn tó kàn ń fi ọ̀rọ̀ Mohbad káṣí kúrúsì náà tó jẹ́ pé a máa pa wọ́n lẹ́rìn nígbà tí ẹlòmíì bá ń sunkún emotional oh Lord I pray for the spirit of truth ẹ̀mí tó máa jẹ́ kó mọ tòótọ́ gangan ẹ̀mí tó máa jẹ́ kí wọ́n ní passion tó máa jẹ́ kí wọ́n ní feelings tó máa jẹ́ kó mọ tó ń sọ torí ọ̀pọ̀lọpọ̀ ló máa sọ nǹkan mìíràn a máa heart strange a máa a máa sọ strange things a máa heart strangely a máa sọ a a máa heart be, ọlọ́run mo gbàdúrà ìṣesí àti ìwàsí wa jẹ́ kó dọ́gba jẹ́ kó bára mu lórúkọ jésù má jà ṣìṣe má jà ṣìjẹ gbogbo ipá àti ogun àìsàn olúwa bá wọlé olúwa bá wí ọlọ́run fìbẹ̀rẹ̀ sókàn àyà wa má jà kọ̀rọ̀ sí ọlọ́run lẹ́nu má jà ṣìṣe gbé agbára wò wá ìpàdé òkùnkùn lórí ọ̀rọ̀ wa olúwa dáwó olúwa bàjẹ́ àwọn tó náwó ogun sí wa olúwa bá wọn wí olúwa bá wọn jà fúnra rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó lò máa bá yé wa jẹ́ ọ̀run bá tiwọn jẹ́ á òkùnkùn ilé agbára ọ̀tá ọ̀run wò dànù lórúkọ jésù ayé gbogbo ẹnikẹ́ni tó fẹ́ràn wa àwọn olólùfẹ́ wa káàkiri àgbáyé olúwa bá wa fẹ́ràn wọn bá wa nífẹ̀ẹ́ wọn ṣàánú fún wa ẹlẹ́dàá ṣàánú fún wa ṣẹ̀dá sọ̀rọ̀ wa dáyọ̀ ọlọ́run ràn wá lọ́wọ́ alágbára jà fún wa o nítorí wọn ti gbà lọ tí ń ṣoore ọ̀run dá padà ní ìlọ́po gbogbo orí wa tí wọn ti gbà lọ ọlọ́run dá padà èyí tí wọ́n ti gbà lọ olúwa dá padà ẹ̀dá èkó lọ sí òní padà ẹnu wọn kún fún ẹ̀rín wọ́n dàbí ẹni tí ń làlá àti fomijé gbérùgbìn wa bàbá jẹ́ afayọ̀ká ṣàánú mi o ṣàánú wa o àwọn olólùfẹ́ wa káàkiri àgbáyé bá wa ṣàánú fún wọn àwọn tó dáná ogun àti ogun tiwa jẹ́ kó gùn wọn bàjẹ́ kéwì wọn jóná kéwì wọn ṣùkú bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà ẹlẹ́dàá o dìde o bàbá ní bàbá olùgbèjà ọmọ òrukàn ọ̀wà tí ń gba láì lénìyàn gbà wá o tọmọtọmọ tilétilé o dá sọ̀rọ̀ ayé wa sọ̀rọ̀ wa di yánú sọ̀rọ̀ wa dayọ̀ gbẹ̀tọ́ wa fún wa àwọn tó sọ pé lójú ẹ̀mí wọn fẹ́ gbé wa wálẹ̀ jẹun rilẹ̀ lójú wa ẹni tó lóun máa yẹ̀yẹ́ wa ọ̀run kan lábùkù ayérayé gbogbo àwọn àwọn ènìyàn tí wọ́n ti bà wá jẹ́ fún tí wọn ò dá wa mọ̀ ọlọ́run jọ̀ọ́ fi wá wọ̀n tó bá fayé ọlọ́run tó bó ṣe fayé wọ̀n wá lọ́wọ́lọ́wọ́ báyìí má fi ọ̀run wọ̀n mí o gbogbo àwọn tó fayé wọ̀n wá níbi tó fi ibi tí ò dá nínú ayé wọ̀n wá àwọn ní kẹ́ ẹ fọ̀run wọn àwọn tó fi ibi tí ò dá nínú ayé wọn mọ̀ mi àwọn ní kẹ́ ẹ fọ̀run wọn o jà fún mi o jà fáwọn olólùfẹ́ mi jà fáwọn ọmọ tó fún wa ọmọ yìí náà Liam oríṣiríṣi èpè àtìgún ni wọ́n ti fi sórí ọmọ náà bàbá pègún àtìpè náà rẹ o pègún náà rẹ o <laughs> ẹni gbé babaláwo tó gbórúkọ wa lọ lé babaláwo àti ilé olóògùn tó máa ládàbí promo kan agbódegbà àwọn ìka lórí ọ̀rọ̀ wa nìkẹ́ni tó gbódegbà ìka lórí ọ̀rọ̀ mi bóyá ṣe rẹ̀ pa máa ṣìṣe máa ṣìṣe gbogbo àwọn apanita lórílẹ̀‐èdè nàìjíríà apanijẹ apanijayé ẹ báwa tú wọn láṣìírí fojú wọn gbolẹ̀ àwọn tó máa ń fi àwọn ọmọlọ́mọ ṣètùtù ayé bàbá fojú wọn gbolẹ̀ fìyà jẹ fà wọ́n láṣọ ya bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà ọlọ́run ò dìde ò jà fún wa <laughs> yàrá ìkàpọ̀ sùtàyàbá thank you daddy i worship you lord i declare this flat holy ghost arena for far mo sì wà nínú ilé yìí inú ilé yìí bóyá gbàgbára ẹ yo ìmọ́lẹ̀ ọ̀run sọ̀kalẹ̀ sínú ayé mi sọ̀kalẹ̀ sínú ayé ọmọ mi the mighty hands of power of god rest upon me and my daughter Rest upon me and my people. Rest upon my platform. Thank you, Daddy, because you answer prayer. We worship you, Lord, because you are God. In Jesus' name, I pray. Ọlọ́run ẹ ṣé gan ni. Ọlọ́run ẹ ṣé. <laughs> Olúwa gbogbo ẹni bá mi jà. Olúwa bá wọn wí. Ẹni bá ọmọ mi jà. Olúwa bẹ́ẹ̀ dá bẹ́ẹ̀ jà. Olúwa bá jà. Gbogbo ẹni bá Bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ fún mi ládùúrà yẹn and I cannot stop it. Olú ẹni tó bá lóun máa tó bá mi jà tọmọtọmọ. Tó lóun máa bá mi jà tọmọtọmọ. Ẹ̀dá bẹ́ẹ̀ Olúwa bá jà tọmọtọmọ olú àbájá tọmọtọmọ ẹni bá mi jà tó bọ́mọ mi jà ọlọ́run bẹ́ẹ̀dà bẹ́ẹ̀ jà tọmọtọmọ ẹ̀yin náà lè máa gbà fúnra yín ẹ̀yọ́ tó bá tí tó bá bá mi jà ẹni bá bá ìjà tọmọtọmọ tó àwọn kan wà ní orílẹ̀-èdè nàìjíríà báyìí wọ́n gbọmọ lọ́wọ́ èèyàn á fi bàjà ẹni gbọmọ lọ́wọ́ mi láti fi bá jà olú àbá jà tọmọtọmọ jésù olúwa wa àmín thank you father you answer prayer jesus name amen ah. Mm-hmm mo gbàdúrà síbi olùwàjò lọ àmì lórúkọ Jésù hmm. Fọláṣadé kúkọ yìí kúkọ yìí kúdẹ máa kọ yìí náà ni ikú ò ní gbà ẹ́ pa kò ní gbà mí pa Fọláṣadé kúkọ yìí wonderful name. <laughs> yet he refused to go. kí ló tún kù kí ló tún fẹ́ ká ṣe. èyí bóyá kí n preach fún yín bóyá àjò preach because àmì ìdílé mi lè rí. jẹ́ wo mi ká mi ṣe àìkúránì rí. kí ló dé tó jẹ́ pé orí àlùkò àwọn máa ń sọ kò lónìí I don't even know how. Quran kini ni mo wà yìí báyìí mi ì o mi Quran kini mo wà ń Yusuf Ali no Quran kini mo wà ń twenty four ṣé súrà ni wọ́n ń pè àbí alẹ́ sínú àbí kí wọ́n máa ń pè kò dẹ̀ dá kí wọ́n máa ka Quran láì borí ẹ má jẹ ìṣépè fún yín o mo fẹ́ ka fẹ́ ka alfa tí a fà wá a mugari o a fẹ́ ṣínú àwọn màtí máa máa palẹ̀ mọ́ láti ṣínú náà kò tí ì tó táìmù nàìjíríà báyìí táìmù ìṣínú ti máa máa kò ní pẹ́ tó ṣá alfa tí a alfa tí a a ó fi mu gàrí. ẹ má bínú how far no bisimilahi rahman rahim <laughs> oh god <laughs> ah olúwa. bisimilahi rahman rahim bisimila ìramọ́ni ìrọ̀ ìmí god fóònù mi ò kú ni ọmọ tẹ́tẹ́tẹ́ kú tẹ mi mọ what to do next nígbà tí ọ̀nà balẹ̀ wọ́n ní ká kígbe yìí nígbà tó dùn ẹ̀yìn là ń pè bisimila ìramọ́ni ìrọ̀ ìmí bisimila ìramọ́ni ìrọ̀ ìmí aláwùlá ilá aláwọ̀ aláwọ̀ wákìbá aláìláìláìláò aláìwákíbá bìsímìláìràmọ́nìrọ̀ìmí bìsímìláìràmọ́nìrọ̀ìmí bìsímìláìràmọ́nìrọ̀ìmí ẹ̀mìnìrọ̀ìm mọ́líkì yaumidina iyaka wasalimi. Àmín. Bismillahi Rahmani Rahimi. Hello. Wá gbọ́ tèmi, ṣàánú fún mi nínú oṣù Ramadan. Gbọ́ tèmi, bàbá, gbọ́ tèmi, Olúwa gbọ́ tèmi o gbọ́ tèmi ọlọ́run gbọ́ tèmi o ọlọ́run kan ló wà èèyàn ló kọ alikira ni èèyàn ló kọ báìbù ọlọ́run kan ló wà wà gbọ́ tèmi oní tí mi bá ti sọ̀rọ̀ ọlọ́run níbi ni bóyá torí ẹ̀ ní fóònù yìí ò ṣe é kú mo bẹ̀ ọlọ́run mi dárí ẹ̀ṣẹ̀ mi jì mí o gbogbo ọ̀nà tí mo ti gbàṣẹ̀ sí o nínú èrò àti ìwà dárí jì mí èmi yóò ṣe fẹ̀rẹ̀ dárí jì mí èmi yóò ṣe fẹ̀rẹ̀ amen. <laughs> ẹ̀rí ti báyìí a sọ̀rọ̀ tó ládẹ́kọ̀ọ́ kó fọ́ọ̀nù òkú kò yé mi o ìbàdàn pé kò yé mi ní kì í ṣe tẹ bá wà bí ẹ ṣe àṣàgàfúnilá ẹlẹ́ẹ̀mejì o àṣàgàfúnilá àṣàgàfúnilá ẹ yóò is contagious. Your love is contagious. <laughs> oh, love. <laughs> What is it? Asagafulilai, asagafulilai, asagafulilai, asagafulilai, asagafulilai, asagafulilai, asagafulilai, asagafulilai. Bismillahirrahmanirrahim. No, I wish to be lie mina shaitan rojim. Bismillah Ramon Rahim. Ah, mi ò kọjá dé ah, mi. Sísè. Mi ì tẹ́ mo bí ti máa ti bẹ̀ torí. Ẹni kí mi ì mo bí ti bá ti bẹ̀rẹ̀ o. ibi báyìí mo kàn fẹ́ kàdé ó ní how one how much greater is the joy and sense of wonder and miracle when the Al-Quran open our spiritual eyes. The meaning, the, the meaning which we thought we have expect, expand expand the new world expand new world are open out as we pro we progress we progress no kì í ṣe progress náà kọ yìí bóyá àlùkàrà mi um, Saudi Kingdom of English no lò See newer and again never word swing into our king. The miracle depends and deepens, depends, depend and depends, and almost completely absolve, absolve us as yet we know that the face of God, our, our final goals has not yet been reached. Okay, our final goal has not yet reached. We are in the mark of Suleiman Khalid 102. Mm, true. Which evil one deny, believe, and even Torn into but ibi tí mo kàn ń sìn ṣé súrà ni àbí àlèkìrá twenty four kòlíì kòlíì ṣé kòlíì dàbí q dot l bó ṣe kọ kúrò nìyẹn ní ẹ̀dẹ̀nà zero i mean one zero two. okay let me jẹ́ nǹkan tẹ̀lé. The final word to the readers read study and digest the holy book read find I mean The final words to my readers, read, study, and digest the holy book. And let it sink into your let it sink into your heart and so Such study will like to be own reward if you find anything in this volume to criticize, please let this know. Let it know. Spoil your enjoyment on the rest. Hmm. Issue. In the month of Ramadan. Hmm. wọ́n ṣe kọ́ náà ni wọ́n kọ́ ní english wọ́n tún fi àlùkùránì sí wọ́n fi dọ́ọ̀tì sí mo dẹ̀ ti gbàdúrà sí i your laughter ìkànjọ́sọ olúwa kó bá èṣù wí o àmín mò ń tẹ́ kò tí tẹ́ hmm. olùwàjókòó báyìí o power of power of. olúwa bá sátánì wí kẹ́ bójú mi ṣe bright lẹ́ẹ̀kan bí mo ṣe wà disturb ń sìn my face has changed immediately. I'm trying to off it now ó ní mò ń mo off ó ti kọ eh, power off síbi mo dẹ̀ ń tẹ̀ tí bá ti tó ti tẹ power off yẹn mo dẹ̀ ń tẹ power off mo tẹ restart gan kódà mo tún tẹ cancel sí n kò tó cancel you can see you can see me. mi ti experience nǹkan báyìí rí o. me experience something like this in my life on phone ní mọ nǹkan tó tún fà bóyá lọ́rọ̀ tó yẹ kí n sọ tí mi sọ torí mo stop ọ̀rọ̀ yẹn torí pé mo ka I read there. You have reached ma'am. mo ń tíra yìí ó tẹ̀ lójú mi báyìí. What could cause this phone for somebody's phone to be Steve? I've not seen things like this before. Kò tí ì ṣẹlẹ̀ sí mi rí. Àwọn ọ̀rọ̀ táwọn tálá sọ̀rọ̀ ẹ̀ tó fẹ́ máa ṣe bí ọ̀rọ̀ wàsíù àtọ̀rọ̀ tani náà. I never see this kind of thing before. Which kind of person be this? Oh, uh, I never see things like this. What is happening? Ah. Olúwa jẹ́ kí fóònù ikú. Irú iṣẹ́ wo lélẹ̀? Oh yeah, let's go back. So òun can analyze báyìí ṣé ká máa analyze me. I don't like long show again so it will make sense. mo tún tẹ lẹ́yìn sí kò tẹ o ṣẹ̀ṣẹ̀ rójú mi ṣá wọ́n rójú mi. ojú mi ojú mi ò fanimọ́rọ̀ sí. mi ìyá lè fọ fóònù mọ́lẹ̀ báyìí ẹ gbà mo ń tẹ bọ́tìnì eléyìí kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sí wọn fóònù yìí má gbàbọ̀dẹ̀ tì mí o kó jẹ́ kó rí ẹ pé